أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ووالاه واتبع هداه إلى يوم نلقاه آه، وبعد على رسول الله وبارك وراء تركب محمد صلى الله عليه وآله وسلم آئتوا تي أتشنياني àdéhùn fún wọn pé insha Allah á gbé àwọn kan náà àwọn àfáwa wọ́n jẹ́ àfáwa àgbà nílẹ̀ Yorùbá tí wọ́n ti jẹ́ àrùsùn alhamdulillah tí wọ́n náà ti mọ̀ lẹ́yìn bí ẹni mú a ní àjùn wá sí ètò lónìí kí wọ́n bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì tí ó yẹ kí gbogbo àwa mùsùlùmí gbọ́yé ó sì tún fa àwọn fàákájá kẹ́lẹ́lé náà tẹ́ pé tẹ́lú tọ́rọ̀ òun náà jáde òun náà tẹ́lẹ̀ ní àfá ààrẹ fún pé àbùkátà ká fi àwọn àfá kí wọ́n bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kí lọ́rọ̀ náà òun náà ni asúnnà makana tó súnnà ti já alkùrán ipò tí súnnà wà lẹ́jọ́ alkùrán a rí àwọn kan tí wọ́n sọ pé súnnà àwọn kan wọ́n máa gbọ́lá fún súnnà ju alukur'ani lọ àbí àwọn ọ̀rọ̀ kan bẹ inú súnnà tó al alukur'ani tí yẹ ká àlùfáàfá wọ́n máa sọ ilé so ilé ló fà á àgbẹ̀ pé a ní láti gbé àwọn ṣéèkì wa àṣéèkì abdulrahman ibn balu hafidhahullahu wa ra'ah a ní kí wọ́n bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí kí ni orí islam ti wo àlámọ̀rí kí ni ẹni tó jẹ́ mùsùlùmí òdodo tó jẹ́ ahàlẹ̀ sunna àtàkẹ́ ní mùsùlùmí ojú olóbọ̀rọ̀ fi wò ó kí ni ó yẹ kó ṣe ilé láti tí àwọn ṣékù wọ́n kan bá sọ kí àwọn ṣékù wá kí wọ́n tàbí sí àwọn ẹ̀mí ilé. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh Ìyáfún ọlọ́wọ́ ìyáfún. Wà bárakà lọ́wọ́. A ti ń púpọ̀ kí gbogbo ìgbìyànjú abẹ́rẹ́ àwọn ọ̀gbọ̀n kẹrẹ láti ọmọ ti lájà rẹ̀. Kí ọlọ́run bẹ kí ẹ bá mi tó lérè. Láyé ìyá ìyá ìyá. Ah, èyí ṣàǹfààní fún wa tó pọ̀ wọ́n lọ́wọ́. Kódà kí n máa bọ̀, wọ́n ti fúra àmì lọ́nà tí lóríṣiríṣi pé ah, àwọn fẹ́ tó àmì pé insha Allah kódà àwọn náà béèrè táwọn béèrè. Àwọn insha Allah ká sọ̀rọ̀ máa ṣàlàyé fún wa nígbà tí ọ̀rọ̀ wá sí ìta bá ti wọnú ọ̀rọ̀ wọ́n rí àwọn tíra lóríṣiríṣi lórí àwọn agbọ́n yìí kódà náà tíra náà mo ní àwọn míì lọ́wọ́ pẹ̀lú ọ̀nà àmà fi hàn wá insha Allah láwọn tí ò ṣe tíra kéèyè tíra ìdílé ni àwọn oníṣun náà tíra pẹlẹpẹlẹ ilẹ̀ kó káàkiri káàna bá rí àwọn ìgbà ah, a nǹkan kì í fi ẹsẹ̀ ràgùn àwọn ṣèpù wa àwọn afẹ́ kí wọ́n bá bá wa sọ̀rọ̀ tó àkọ́kọ́ náà كين انسان تيني سنة ما, ما, ما هو مبهوم سنة كين انسان تيني سنة ده أحا بقى أنا أعوني أحد سنة كفو فيني ده جزاكم الله وأحسن إليكم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وهاله وصحابته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته آه، أدوكي فون ولام الحمد لله أبرتي ó sí ọ̀pọ̀lọpọ̀ orí ẹ fún wa ọba náà ni a dá ọpẹ́ fún mélòó ni a fẹ́ kà nínú àwọn orí tí ọlọ́run ọba ṣe fún wa ìkọ́dá wa ní èèyàn náà orí àkọ́kọ́ nù ìyẹn wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó pọ̀ tá àìsọ tán lọ́ba ni wàlàkọ́rí karam nàbá ni àdámà ọlọ́láwàlá sí àpọ́nlé fún ọba nàbí àdámà ìrìn èèyàn ló ń jẹ́ bá gbogbo tí ń jẹ́ èèyàn àpọ́nlé wà ní ara ẹ̀ bí ìbá ti wù kọ́ máa ọlọ́run tó wá sáwà lẹ́sà kò ṣe wá ní èèyàn lásán ó tún ṣe orí tí kì í sábà ṣe fún gbogbo èèyàn tó dá ó ṣe fún wa òun nípa ní adé Islam adé ìgbàfà fún ọlọ́run àtàwọn òjì ọlọ́run ìtọ́nà ọba sọ́nà súrọ́tù Yunus báyìí pé law sha'a rabbuka la'amana man fil ardi kulluhum jami'an afa anta tukrihu an-nasa hatta yakunu mu'minin tí ìbá ṣe pé náà mẹ́ta sí ni so orí náà ńlá lílé ìyàdúpẹ́ fún ọlọ́run àtúnwà ń bẹ nínú ìsìláàmù bákan náà àtúnwà bí ẹni tí ó máa ṣe fún Ọjọ́ lọ́nà sí máa ń ṣe fáwọn ẹ̀dẹ́ ìdáyé ara ìyá ń ṣe fáwà náà, ẹni sí àti wà áfíyá bí aláàtara ni, àti dúkìá ni, àti oríṣiríṣi ni, ẹ̀dẹ́ ìní tó tó láyé o, àgẹ́bà náà bí sọ́lọ́lọ́ sọ bí ẹ̀pẹ̀ síbẹ̀ adúpẹ́ fún wọn àwọn dáadáa tí a ń dúpẹ́ lé lórí náà kọ́lọ̀ kí ó má jẹ́ kí ó bá bẹ́ẹ̀ la kí àwọn afọ́ Sheikh Maruf As-Salafi àti ogun ikú àti wọ́n wá pẹ̀lú wọn náà ìgbìyànjú náà ọlọ́run kí wọ́n jẹ́ kágara ọdá ní bó sì bá níjọsìn fún yín àti gbogbo wa náà ní àpapọ̀ kí yóò fi tára dáadáa fún yóò fi láti yá àwọn asúnà dídé rẹ̀ yín kọ́ ní. awalan gẹ́gẹ́ tí àwọn ọ̀rọ̀ tí a ti sọ̀rọ̀ lórí ẹ̀ náà bí ọjọ́ mélòó kan sẹ́yìn oná lè gbogbo ní ìjọba ẹ̀họ́ pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ẹ̀dákẹ́dá tó bá wá sáyé tí ó jẹ́rìí ni kó gbàgbé yìí pé ó bá dáadáa pé níwájú ọlọ́run kẹ́dẹ̀ sí ọ̀rọ̀ tó fẹ́rẹ̀ bẹ̀rẹ̀ bọ́lọ́n ti gbé ayé kalẹ̀ náà ẹ̀rí alákọ̀ọ́kọ́ ní àwọn ẹ̀rí méjì tó pàtàkì ni oná ní ká jẹ́rìí tọlọ́run ẹ̀rí ẹlẹ́kejì oní ká jẹ́rìí tàwọn òjíṣẹ́ ọlọ́run ẹ̀wà rẹ̀ rí tọlọ́run ni oná ní kí ni أن نشهد لا إله إلا الله أن نشهد لا إله إلا الله kájẹ́rìí wípé kò sẹ́ni ọlẹ́tọ̀ ká tó máa jọ́sìn fún láyé tá a wáyé àfọlọ́mọba Allah ẹ̀rí yẹn kìí ṣe àsìkò yìí ló ti bẹ̀rẹ̀ bọ́lọ́n ṣe gbáyé kalẹ̀ lẹ̀rí náà tẹ̀lé wá ó sì wà láyé ànábì Nuh wà láyé ànábì Adam ó wà láyé ànábì sọ́ọ́lì Shuaib Zakariya gbogbo òjíṣẹ́ Ọlọ́run gbogbo wọn námú la ilaha illallah wa so ẹ̀rí yẹn change láti gbàkan dé gbàkan tí kí táyé òfin kalẹ̀ so nígbà tí a bá ń sọ̀rọ̀ la ilaha illallah فحديث الحديث أن لا إله إلا الله الحديث عن التوحيد ونبذ الشرك bàbá ń sọ̀rọ̀ jẹ́rí kan ṣoṣo tọ́lọ́hun ibẹ̀ láti máa sọ̀rọ̀ ọmọlọ́run lọ́kan ìsọlọ́run láso bẹ́ẹ̀ ni ibẹ̀ láti máa sọ̀rọ̀ ẹmọ́ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹmọ́ morogún pẹ̀lú Ọlọ́run ẹmọ́ sàrífín sí Ọlọ́run ẹ̀rí ẹlẹ́kejì òun náà pàtàkì púpọ̀ níyàn bá jẹ́ kan tí ò jẹ́ kejì kó gbàgbé dáadáa nínú ìgbésí ayé ọ̀n ti gbà tí ó tó jẹ́ méjèèjì papọ̀ ni ó tó rí dáadáa lọ́dọ̀ Ọlọ́run sọ ẹ̀rí ẹlẹ́kejì ní ti àwọn òjíṣẹ́ Ọlọ́run alábìjọ ọlọ́run ọba ti dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn wá sáyé iná ni ìtọ́sọ́nà ọlọ́run ọba ti ń bá látọ̀túrú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ànábì ọlọ́run ẹwọ bàbá wa Adam alayhi salatu wa salam bàtọ́lọ́wọ́ ma sọ́nà suratu Taha Quran chapter 20 ọlọ́ni fa'imma ya'tiyanna minkum fa'imma ya'tiyanna minkum hudan faman tabi'a hudayya fala ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال لما أشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى láti kìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀tí bàbá wa Adam tó ti ń bọ̀ wá látòkè lọ́hun wá sórí ilẹ̀ Ọlọ́run ti jẹ́ oyé pé wá tàà rọmọdọ́mọ rẹ̀ ẹgbẹ́ bá dórí ilẹ̀ à ní fi ilẹ̀ kẹkàmọ́ láyé bó ṣe wù yẹni pé ìmọ̀nà ìní ọlọ́run mọ̀ wá bá yín túrú àwọn òjíṣẹ́ tí ń mọ̀ yàn nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ àwọn náà wọ́n mọ̀ jíṣẹ́ tó ló fa tó fi yásí ẹ̀rí ẹlẹ́kejì ní òun náà pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ ṣùgbọ́n máa ń chẹ́ǹjì láti ìgbà dé ìgbà àsìkò dé àsìkò ẹ̀rí àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ láyé Nuh òun kọ́ ni wọ́n jẹ́ láyé kíni jama òun kọ́ ni wọ́n jẹ́ láyé Húdù tó bá nábì kan bá ti lò gbàtán ọlọ́gbàtán ọlọ́tún ràn mí bá ti wá lò lọ títí tó fi di àsìkò لا إله الله نوح رسول الله ولما جاء إدريس عليه الصلاة والسلام لا إله إلا الله إدريس رسول الله ولما جاء هود عليه الصلاة والسلام لا إله إلا الله هود رسول الله بس قالوا لي صالح رسول الله إبراهيم رسول الله وإبراهيم هذا أيها الإخوة أبو الأنبياء النبي إبراهيم عليه الصلاة والسلام bàbá ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run nínú pé èèyàn kan ààrẹ tí ó jáde láàrẹ Ibrahim náà nọmba wà wà nàbí yóò láì wà khalilur rahman anábí ọlọ́ni rasulullah òjísí ọlọ́ni ayú ọlọ́ni ààrẹ oní ìsìyàkù ti jáde ààrẹ oní Ismail ti jáde lára ìsìyàkù ni Yakubu ti jáde lára Yakubu ni Yusuf ti jáde lára gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sónú àrọmọdọ́mọ ìsìyàkù láti máa wárí Musa Aisa Sulaiman Dahud gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa wa Zakariya so anábí ọlọ́wọ́ bá kọ̀ lára gbogbo wọn náà la ilaha illallah Eh, tó fi dàsìkò Musa Rasulullah Isa Rasulullah pàtó dáyé ànábì wa Isa alayhi salatu wassalam gbogbo tí ń gbòjì sí ọlọ́n ti lẹ̀kùn ẹ̀ ọ̀n ti gbàtà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó tó dé tó sì wà ní àlàpò ni ẹ̀yí sáta àmàsí Jesus àtànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ní bí ní nǹkan bí 620 eh, years back ẹ̀rí ọgọ́rùn ọdún mẹ́fà àti bí ogún ọdún ó lé díẹ̀ so ìyẹn lànàbí sallallahu alaihi wasallam ń sọ wípé láàrin òun àti àyíṣà kò sáànàbí kankan hmm. pé direct ni òun jẹ́ olólẹ́tọ̀ sí ṣáájú ní gbogbo ànábì ọlọ́run because kò sáànàbí kan tó làwọn láàrin tó ń gbà ànábì náà dé onípe la ilaha so kò sẹ́ni ó yá mọ́ jọ́sìn fún máa fọ́lọ́m nìkan muhammad yìí náà òjíṣẹ́ náà so n tó mú àwọn tí wọ́n ṣáájú Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n fi máa jógi sí ọlọ́run iná ló fa tí Muhammad òun náà fi ń jógi sí ọlọ́run kò sí kàpìtẹ́rí àti ẹlẹ́rí lára nàbí ọlọ́run tó ṣáájú ní dáadáa tí ẹ̀ lérí lọ́gbọ̀ lára Muhammad so n tẹ́sí lè yọ sẹ́yìn yìí pé ń bàbá tiẹ̀ ń gba alágbájá lójì sí ọlọ́run táǹgbà yìí náà lójì sí so látàrí ilé tabagbò náà ní muhammadu rasulullah ọ̀rọ̀ yẹn ní kágbà bákan náà orígun kanú orígun gbàgbọ́ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti wá sọ muhammadu rasulullah fal hadith wa muhammadu rasulullah ìmá sọ̀rọ̀ nípa pé nǹkan kan bẹ tí ń bàbá ti lè gbà pé muhammadu rasulullah ẹmọ̀ pé ìta ń sọ náà ní kí ni o a ń fẹsẹ̀ súnnà rinlẹ̀ ni a ń fi ẹsẹ̀ súnnà rinlẹ̀ bàbá ìti súnnà rinlẹ̀ ẹmọ pé tí ń jà dáadáa lẹ̀ òun náà wà bí wọ́ sí ni nípa ṣe jogún bá lọ́dún bàbá wa ni wọn lọ́dún bá nípa ní adébọ̀rẹ́ tàwíìdù ni wọ́n rán bẹ̀ àwọn nípa ní gbé súnà tàmínẹ́bì ga muhammadu rasulullahi náà sọ so àwọn náà sàṣìṣe látọjọ́ tó ti pẹ́ wá bó bá ti ń kù díẹ̀ díẹ̀ yóò mọ̀ kù díẹ̀ díẹ̀ ń dìkan ni hmm. so wọn bàbá ni ọlọ́run ti kọ́ hmm. hmm. anybody

ìgbà míì a sì máa jẹ́ kí ni àṣírọ ìtàn ìgbésí ayé àwọn èèyàn kan àbí ìtàn nípa àwọn nǹkan kan hmm. ìgbà míì a sì máa túmọ̀ sí kí ni jama al'ada ìṣesí ìṣesí hmm. àdámọ̀lẹ́mọ̀gbọ́ sunnatullah ìṣe hmm. ní ọlọ́run àádáfullah ẹ̀hẹ̀n wàlàntẹ́gìdà sunnatullahi tabdila ẹ̀ lè rí súnlẹ̀ ní ọlọ́run kó yí padà ìṣe ní ọlọ́run ò lè yí padà ìṣe ń bẹ ìṣe ló túmọ̀ sí. ọlọ́run ní súnà ọlọ́run ní súnà àìnú èdè la fi ń sọ yìí torí pé lárúbáwá ń gbà míì wọ́n lè lọ báyìí kí sẹ̀ríà ìsìlámù bá dé yóò sì gbé gbàbọ̀ mi. Hmm. nígbà míì ṣùgbọ́n pọ̀lọpọ̀ gbà ibi tí lárúbáwá bá lo èdè sí hmm. ìsìláàmù tó bá dé òun náà mọ́ sábà sọ̀pọ̀ tí ń tébè sọ bí ò bá ṣe sí hmm. bí ò bá ṣe sí o ṣùgbọ́n nígbà míì a lọ tiẹ̀ lọ́tọ̀ so fa súnà fi kàlẹ́ àmì arab ń tá mọ̀ sí súnà nínú èdè lárúbáwá a máa túmọ̀ sí kí ni o àtọ̀ríkọ̀tù wàlẹ̀ àádátù wàsírọ̀tù wàtẹ̀kíyàtù wàlbàyàn wàtẹ̀zíyìn ذكر هذه الأشياء ابن منظور الإفريقي في لسانه لسان العرب رحمة الله عليه ابن منظور في كتابه لسان لسان العرب اللهم كباني يونس بابانا أتبو باوتي وجوابا باني من أهمة اللغة والسنة náà wọ́n fẹ́ lédè tí wọ́n tún jẹ́ oní súnnà tó ń fa súnnà ní tá ń pè ní súnnà nínú èdè lárúbáwá òun náà làwọn nǹkan tí a ti sọ ṣùgbọ́n kí ní jẹ́ súnnà lọ́dọ̀ àwọn àfá islam torílẹ̀-èdè bá sọ tiẹ̀ báyìí èyí tí àwọn mùsùlùmí gbà lérò gangan àáfẹ́ ìwá sí kíní o afẹ́ máa gbọ́ yé tó tí láyé abá pé kíní kan bẹ tí ń jẹ́ súnà nínú Islam táwọn afá Islam tábá nǹkan kan bẹ tí ń a túmọ̀ sí kíní o máa yọ al-Qur'an in hmm. tó opposite kùránì in tó kùránì ah. a túmọ̀ hmm. o èyí kejì rẹ̀ o Hmm, ìkejì rẹ̀ rí a máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe rí nọ́rọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam tó ní taraktu fikum amrayn lan tadillu ma tamassaktum bihima kitaballah wa sunnata nabiyyihi aw rasulihi wa in kana al-hadithu hadithun mursalan بل صححه وأحسنه بعض الأئمة كشيخنا الألباني وغيره من الأئمة رحمة الله على الجميع إذا فالقرآن طبعا كم بتنجي السنة ní tó ọpósìtì kùránì nígbà mí àtúmọ̀ sí kí ni o ọ̀nà àmà jẹ́ asúnnà ọ̀nà àmà jẹ́ asúnnà bákanáà tí ẹ̀rí pọ̀ lórí yìí ń jàǹtìrẹrẹ kákan tó mú kan wákà tó mọ́ lọ lórí ẹ̀ ọ̀nà ní hadisi Abi Mas'ud al-Ansari al-Badri alọ́mbánifọ̀rún kẹ́ bàbá náà ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì sọ ẹni tí ó máa jẹ mọ́mù fún yín ọ̀rọ̀ à ń jà sí mọ́mù àìgbé kalẹ̀ bá nábì fi gbé kalẹ̀ bá gbé kalẹ̀ bá nábì fi gbé kalẹ̀ bọ̀ ní mọ́mù ò níbi à sí so ànábì lẹ́ni tí ó máa jẹ mọ́mù fún yín mọ́sálásí akrahukum li kitabillah ẹni tó bá mọ kùránì kájù nínú yín ẹni tó mọ kùránì kájù nínú yín ànábì ní fa in kanu fil qira'ati sawa tí wọ́n bá wá jẹ́ déédé nínú mímọ̀ kùránì ká èèyàn márùn-ún du ìmámù gbogbo wọn jọ jẹ́ déédé lórí mímọ̀ kùránì ká ànábì ní fa bí sunna nípa tó fi já wọn sí ni alamuhun bí sunna alẹ́ni tó nímọ̀ nípa súnà èmi ànábì jù tàbá ti alẹ́ni tó nímọ̀ nípa súnà ànábì jù gbogbo wọn ti fi lédé bí kùránì ní gbogbo wọn ti já náà nù ìmọ̀mù àrígbàbò ẹ̀yìn ẹlọ jòkó wa lókè odò ẹ̀yìn ẹlọ eléyìí ti fi súnà ju ẹ̀yìn lọ fáyínká náà fi súnà bọ́bá tó wá ṣe pé gbogbo wọn bá ṣe mọ kùránì déédé déédé náà ni wọ́n fi mọ súnà náàbì anábì nífa akdamuhum ìjírọ́tàn ẹwàjá awo talẹni tí ó kọ́ sí ìjírá nù wọn hmm. kama fi àdéṣì albadiri ẹni tó kọ́ sí ìjírá àwọn agbọ́lá fún òun lórí ẹni tí ó sì ìjírá gbẹ̀yìn ẹni fáyín káànù fi ìjírá ti sàwà tó bá ni àbí ìlú wọn wọ́n ti kúrò ọ̀hún náà kúrò wọ́n àjọ pàdé mọ̀dínà lásìkò kan náà wọ́n jọ sí ìjírá náà nìyí anábì ní fa afidamuhun silman yaani islaman ẹnikọ́ gbá islamu nù wà láwàáwò tó bá tún wá já sí wípé gbogbo ń lẹ́bí gbé kalẹ̀ dáàfin yàmọ́ múnù so ọ̀rọ̀ tá a bá lọ síbẹ̀ jama ò ní wípé àsúnná tó tùlákú wà láàmà yuqabil al-Qur'an tó tá a bá sọ pé nǹkan kan bẹ tí ń jẹ́ súnná ò ní kùránì rí hmm. nǹkan kejì bá tún fẹ́ rí súnná ni so súnná ìtumọ̀ rẹ̀ ò náà nù. ṣe àwọn àìsàn pọ̀ ní ọkàn rẹ̀ wọ́n tún dé o wọ́n tún ní ìdàkejì kùrọ̀ àṣírí àwọn sọ fún yín pé ọ̀hà ní wọ́n ń ṣe ní wọ́n ń ṣe ní kùrọ̀ ní ìdàkejì kùrọ̀ ní wọ́n ń sọ ṣe yàtà ń yẹ́bẹ̀ẹ́ dáadáa ìdàkejì táà ń sọ dáwọn ṣe ń sọ gbẹ́gbẹ́ àwọn ṣe ìdàkejì máa lọ́dún sọ̀rọ̀ ṣe. ọlọ́jọ́ dá fún gbogbo alápapọ̀ yóò bá là ń sọ a sì jó kílẹ̀ bí yóò ni pé n tó sì kejì Kùránì bẹ́ẹ̀ ni kì í ṣe pé n tó opposite kọ́ n tó sì kejì àbí ẹ̀dẹ̀ táyà mọ́tò tí ń fi ráyà kan rìn ìtẹ́lẹ̀ <laughs> ló gbẹ̀rẹ̀ ká ọpọ́lítà gúùdù báàdì gúùdù báàdì kọ́ gúùdù eh, gúùdù ni gúùdù gúùdù yóò ti wá jẹ́ ní àníbálá ìmọ́sára yìí ah, gúùdù one gúùdù eh, two ni èyí ti pé ìkan gúùdù ìkan báàdì o oh. ṣùgbọ́n tó ṣe jura wọn lọ sí àníbálá ìmọ́sára yìí ẹ̀bá yìí bá gbà wá tó oh. a súnà nígbà ń pè ní súnà tó tún lákùú alamọ́ yòókọ́ bẹ́ẹ̀ alkitab hmm. so ó máa ń ẹni tó ṣe pé àárí kúránì lọ́tún àárí súnà lápá kejì kí gbogbo ó lè dúró déédéé kúránì sin lọ́n kárọ́ lọ́n sin láyé àti kí méjèèjì ó wà ní sẹpẹsẹpẹ pẹ̀lú wa káàsì máa lò wọ́n torí ẹ̀tí abáwọnú hadith abdullahi ibn umar wa sari abdullahi ibn umar abdullahi ibn umar wọlọ́n bá ní yọnu sí bá ní yọnu sí bàbẹ́ ó sọ fún bàbá kan tá mọ̀ sí abu sha'za wa abu sha'za haza wa jabir ibn zaidin wa huwa mufti al Hmm. àgbàfà ló kúfà ní lásìkò tí mo ń sọ́rọ̀ hmm. kí lọ́rọ̀ tó sọ fún jọ́nà lọ́wọ́ ni ya abá sáàzá innaka min fuqaha'i albasra astaghfirullah yẹni fi basra hmm. basra ni kìí ṣe kúfà ó ni ya abá sáàzá yẹrẹ abú sáàzá innaka min fuqaha'i albasra inú àwọn fuqaha àwọn àgbàfẹ́ ìdíkìw nílùú basra ọ̀kanmọ̀lọ́jẹ́ nù wọn abdullahi ibn umar ló ń sọ fún kí ló wá sọ fún jọ́nà ó ni fala tufti illa bi qur'anin natiqin tọ́bá wá gbé ẹjọ́ báyìí pé kọ fáwọn ń fàtíwá kọ hmm. fáwọn ní ìdájú ẹ̀sìn mọ́ fún wọn ní ìdájú ẹ̀sìn àfi kó já pé the Quran náà dé kéyìn Quran ti ń sọ̀rọ̀ ní kọ́ fi sọ̀rọ̀ hmm. má fi sáré sí hmm. yẹn pé tọ́lọ̀ ń sọ ní ọsọ nù Quran aw sunnatin madiyya tọ́ọ̀bá ti wá lẹ́yìn pé tọ́ ọ fi Quran sọ̀rọ̀ tán tọ́ọ̀bá tún fi nǹkan mi sọ̀rọ̀ jẹ́ kó jẹ́ súnà tó ti kọjá súnà ànábì ìjọba nípa ti ṣe lẹ̀ fún wa tó ṣe pé káwọ́ kàn máa tẹ̀lé lókù ó ní fa innaka in fa'alta ghayra dhalik tó bá tẹ̀lé tí mo sọ yìí kọ́ máa lo Kùránì sí máa lo halakita wa ahalakita eh halakita wa ahalakita ó ti ṣòfò eh ó sì tún sàwọn èèyàn lófò wá para rẹrun wá sọ̀rọ̀ ẹlẹ́rí burúkú wá tún sàwọn èèyàn lófò bẹ́ẹ̀ ni yóò fi tiẹ̀ kó bá àwọn ẹlòmíì bá ṣe ńlá kó bá láwùjọ wa lénìí tó hmm. torí ẹ̀ súnà tó tulakọ̀ alámọ̀ yóò kọ́ bẹ́ẹ̀ alkitab sọ a máa jẹ́ pé kùránì rè súnà rè hmm. bákan náà gbà ní ìta bá ní nǹkan kan bẹ́ẹ̀ Ah, tutlaqu as-sunnah ala ma yuqabil madha al-bid'ah hmm. sunna ri bid'ah ri ìyẹn wá o pé what are opposite lele ni ke good good good bad ni good bad ni o se wa fa eh ìyẹn yìí rẹ̀ ta jogún wa lọ́nà bàbá wa nù alọ́lọ́ bá ní gbé súnà nẹ́bì ga bá ní rẹ̀ bídíà súnà lè rasul wà lè bídíà tó lè ṣàìfà. ní pé àwọn náà gbọ́ yí pé súnà opposite ló jẹ́ bídíà. a máa gbọ́ yí mọ̀nà látọjọ́ tó gbẹ́. Hmm. àbẹ́ ẹ̀gbọ́ lẹ́nu bàbá wa rí wọn ọlọ́run mọ́ ibàbá rọ́wà sí fún wọn lọ́lọ́run bá ní gbé súnà nẹ́bì ga bá ní rẹ̀ Fodi rahmatullahi alayhi wa ghafara Allahu wa zalalahu. Usman Fodi ọlọ́run bá ní fọnù kẹ́yọ̀ bá náà. بانوسي تراك نواسي إياحو السنة المحمدية وإكبا... وإكمادي ìkìmọ́dù bídí àti aṣàìtọ̀níyà bọ́n náà ti pè nù eh. mọ̀rùbọ́dọ̀ eh, àjogúnbà tí ìfọn fódí ò kọ mọ̀rùbọ́n náà babalá bàbá jẹ lógún hmm. làwọn náà fi máa ń ṣe ládùúgbà pé ẹ́ eh, súnà nẹ́bí ọlọ́run bá ní gbé ga bá ní rẹ̀ bídí àṣẹ ìtàníyà bó bàbá ń ṣe sọkọ tíra rẹ̀ ìyáhù súnnàtì muhammadiyya wa ìkìmọ́dù bídí àti aṣàìtọ̀níyà wàtùkọ́bìlì mọ́ta albìdà súnnà ń gbà ní a máa jẹ́ kí ni o opposite ń tàà mọ̀ sí bídíà so gbogbo orú yìí náà láàrin lẹ́nu sí àwọn ẹni ìsájú wa ìṣòfòrò imam Muhammad ibn Sirin min kibari àtàrí ẹ̀yìn ní àgbà àwọn tí wọ́n tẹ̀lé náà sàbí ànábì tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dún àtàkẹ́kọ̀ọ́ lọ́dún ànábì direct kí n bàbá ìsọnú ọ̀rẹ̀ onílámi yakunu yasaluna anil isnad kama fi muqaddimati ìsọ̀rí al-imam muslim ibn al-hajjaj an-naysaburi ah, rahmatullahi ala al-jami' ọlọ́mbani yọ́n sí gbogbo nígbà bàbá yọ ọmọ sọ̀rọ̀ wọn ni lámìyàkónú yẹsọ alúna anilẹ̀ ismail èyí táwọn gbọ́njú bá ń gbà táwọn bẹ̀rẹ̀ ayé táwọn táwọn gbọ́njú láyé wọn ni pé àwọn gbọ́njú bá wípé àwọn èèyàn wọn ìbéèrè ismail ismail ismail ọ̀rọ̀ parọ́ ti gbọ̀rọ̀ ikú tó kà nábì torí pé ńgbà yẹn kò sí ẹnìkan parọ́ mà tí wọ́n gbọ́njú bá eré burúkú pé ká máa fi ẹ̀ pé èèyàn kan sọ pé ànábì sọ hmm. àwọn tí òun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tí sàn sàbí ànábì lámìyà kan ló yẹ àlùna ánìlú ismail hmm. bẹ́ẹ̀ nìkan bá sọ nínú wọn wípé ànábì sọ àwọn ìyókù ìwádìí pé àtà ah, ah, ń sọ fún ẹ kó tó sọ pé ànábì sọ ń wọn ìwádìí. yóò bá lọ́kọ̀ tó ti gbọ́ ó ní wọ́n yé sí bẹ́ẹ̀ hmm. kò sí nù sí wọn ò gbọ́njú bá wọn pé wọ́n هذا هو أيوة وما هي الفتنة نعم. كن فتنة ناتنصه نعم نعم. ونتفرق هذه لهم الله أكبر من الجماعات والفرق والأحزاب تركك الكوتي بي بي بي كالخوارج والشيعة àkàwárí eh, eh, gbẹ̀ngàn fúnra wọn náà tún pín alìmọ̀hàkámà sọ̀fíyà nàìjíríà alìazárikọ̀ wa gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sí alkọ̀díyà bó kálukú sáà yẹyakúyà ìfàlìmọ̀rìjìyà eh. kálukú sáà kálukú ti dín tó lóhun òdì hmm, nígbà tí náà wá dé tó di pé kálukú ti yẹyakúyà hmm. lódi pé sammu lana rijalakum anybody tó bá ti sọ̀rọ̀ ńgbà fìtí náà dé wọn ni sammu lana rijalakum àwọn àwo ló sọ̀rọ̀ yẹn fún ọkọ̀ tó ìṣòro ọ̀rọ̀ pàdánù nàbì ta ló sọ fún wọn kó tó kẹni tó sọ fún wọn ẹni tó sọ fún kó tó wá kànáàbì onígbà yẹn ló ti wá bẹ̀rẹ̀ onífà yóò tọrọ ilẹ̀ ha lè súnà tí yẹn bá wá sọ̀rọ̀ pàǹdàbì sọ̀ngbà yẹn wọ́n á wò pé àwọn wọlé ń súnà àwọn wọlé ń súnà fàyókàtò àhàdíìsì hù wọ́n wà gba àhàdíìsì ẹni tó jẹ́ ń yẹn wọ́n yóò tọrọ ilẹ̀ ha lè wọ́n á sì tún wo ẹni tó sọ̀rọ̀ yìí pé bídíà ni tó bá jẹ́ bídíà fọ́nà yóò kájú àhádìí ìṣòro wọ́n wà gbá dìí sí ti ẹ̀dà nù òní gbà ẹ̀rùn ní gbà ẹ̀rùn pé ó lè ti laburú bọ̀ tó mm. lábòjọ́ tó ti pẹ́ làwọn afáàtì máa ń sára fún pé èèyàn jẹ́ ń bíbí àbí èèyàn ń ṣe bíbí à tó àwọn eléyìí hàn tí wọ́n bá ń sàbí ànábì sáyé ni tó ìyẹn jẹ́ ọ̀kan mọ́tò já pé ká gba hadith lọ́dọ̀ ní bíbí à mọ́tíyálà ní ìdótún ya sọ̀rọ̀ lé lórí nu ṣùgbọ́n ká má gbé wa kúrò ní bí à ń lọ gan là ń lọ sòṣù ṣùgbọ́n kéèyàn kan ó sọ wípé a lè gbàdéèsì lọ́dọ̀ àwọn bíbí à mọ́tò lákàn kó kàn túlẹ̀ nígbà tí ò sáwọn àfáà tí wọ́n ní amọ́gbàdé ìṣòlọ́dẹ̀ ní bídíà hmm. ah, ìyẹn ni ó kù díẹ̀ káàtó hmm. ẹ̀yọ́ kù díẹ̀ káàtó so ìyẹn jẹ́ bó ṣe jẹ́ láti kílábá débi eléyìí ni pé súnà hmm. tábá ní nǹkan kan bẹ tí ń jẹ́ súnà àmọ́ jẹ́ tó opposite kí ni o bídíà ayọ̀ ọ̀dọ̀ náà opposite nínú nígbà mí ti rí ah, mélòó la kó wá ní àwọn ẹ̀rí rẹpẹtẹ so gẹ́gẹ́ bí àsìkò tí òsì láti ń gbé ní kọmọ́nkóbó nígbà mí tábá ní nǹkan kan bẹ tí ń jẹ́ àsùnà àmọ́ túmọ̀ sí kiri mọ́ òdí fàílà nàbí àmọ́ húwa mashhurun ládà al-muhaddithin bó ṣe gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfáà aládìsí ni wá ní ìtí ń jẹ́ súnà mọ́ òdí fàílà nàbí gbogbo ń tán bá ti fi tì sọ́dọ̀ ànábì ni ní ń kọ́ olén wọ́n lá nàbì lọ sọ áwọ́ fi àìlén wọ́n lá wọ́n là nẹ́bí rí tí wọ́n ń sí ànẹ́bí yóò sọ pé ọ̀dà ìbámọ̀dá ni ànẹ́bí ò ní dákẹ́ àwa lọ́lọ́run fi mọ̀dá hannes àdánwò fún lásìkò yìí àti ìsàwátà jẹ́ àsìkò yìí tá láǹpẹ̀rẹ̀ wa mùsùlùmí àbáfà hmm. àwa la ní tanra wa ká máa múra wa lẹ́gọ̀ọ́ so ànábì òfin yẹ kọ́ ẹni bọ́dì nínú ọ̀sán àjẹ́ pàánà lè bá dákẹ́ lórí nǹkan kan táwọn èèyàn ń ṣe ẹmọ pé nǹkan yẹn dáa ní ọ̀hún kò lè dákẹ́ lórí aburú ọlọ́run ò ṣe é bẹ́ẹ̀ ni. wọ́n náà pè ní súnà tó ń tẹ̀kẹ̀rẹ̀ rí ya súnà pàánà bèrè tí wọ́n ń ṣe nǹkan kan wà farama kí wọ́n á lè túnmọ́ pé farama nígbà tí yóò ti takò farama náà nù tó dábàá ṣe ń tí ọ̀dà yóò ṣe kí hmm. yóò takò wọ́n àwọn sífàtín kò lè kí yẹ tí àwọn kàlkìyà So gbogbo ta bá ti fi tìsọ́dọ̀ ànábì pé ló sọ òun ló ṣe òun lórí tí wọ́n ń ṣe tí ọ̀tako àbí inú ìròyìn tó pé ìròyìn ara ànábì náà ni wọ́n lànábì ò sẹ́ni tó ga dógún yárò bẹ́ẹ̀ sì ni òkúrú bí arara ó wà níbi tó ń ó wà níbi tí wọ́n tún wọ́n sí àní wọn tó mọ̀ ròyìn ẹ̀ pé tó ní yẹ ti ń kásà pé ń gbà ànábì ó kí síbẹ̀ pọ́pọ́pọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ́mù lé ní àgbàlọ́ ìmọ̀mù jímọ̀ jímọ̀ every Friday ọjọ́ tó lóore jù nínú ọjọ́ làmọ́ ń ṣe yẹ parliamentary sanitation a sì wí ọ ní ìṣẹ̀lẹ̀ ìfẹ́ dàgbà mọ́yìn náà ni abárùnbọ̀ kó bọ́tà kọ́ à ń kórùnbọ̀ fún òlẹ́kẹ́ ni a sì wí ọ ní torí ẹ̀ ọ̀nàbàbò fẹ́ mọ́ wájú mọ́ bí àyọ̀ ń bọ̀ náà ni ẹ̀sùn orí ara yín jẹ àbíbẹ́mi yóò bá gún nìkan láyé òní mọ̀ fẹ́ dàgbà àbíbẹ́ bá tọrọ kẹ́kan dúkú wàyí lọ́lá ìbàjẹ́ bẹ̀ àpẹẹrẹ àgbó padà hàn lára yín gbogbo ẹ̀kẹ́ yóò papọ̀ pé pé fìlà òní sáìsì orí yín mọ́ èyí wá lè fa àrùn gbọ̀ngàn torí káyé lè mọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹjọ́ súnmọ́ lẹ́bi tí olóyè ṣe ń káfà ànábì irúgbọ́n rẹ̀ wọ́n ló kí síbẹ̀ pọ́pọ́pọ́ àwọn ará àfáà kan kó mọ́ ní wọn ò ní fílẹ̀ wọn ò sì ní wọná bọ́bá lọ ní fílẹ̀ ìwà àtọ́lọ́lẹ́jọ ọmọ ọrọ̀ kéèsì nítorí kéèsì ni ọ̀sìn ní kéèsì lọ́pọ̀ lọ́wọ́ bá ni ìmọ́pọ̀ ní wọná ẹnu ẹnìbọ̀dì ọgbà ẹnu ti ẹgbọ̀n ọgbà ọlọ́run lè torí èèyàn òfin rọgbọ̀n lẹ̀ kó fi sí ná gbangbala tí ń sọ ìkẹ́yìn káwọn sọ ẹni wọná kìíní kan bá Allah akbar ìṣe rẹ̀ ni ó tún wá jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ṣẹ́rí ní ànájú lè ṣe nǹkan kan káwọn àfóhùn àwọn pé ó kàn ṣe ni kò sọ pé ká ṣe sẹ́rí ó ṣe ni fún rẹ̀ hmm. kò sọ pé ká ṣe ni hmm. ó ṣe àtó sọ pé ká se hmm. súnà náà méjèèjì ṣùgbọ́n kan strong jù kan sẹ́wárí yìí tó strong jù nú ẹ̀ ó ní tó ṣe tó tún wá sọ pé ká ṣe ìyẹn ló strong jù ó ṣe eh, ó ní eh, eh, wà lórí irun gbọnù hadith anabi lálàáfíà tí ò sí ọ̀nùkọ́nù ń bẹ̀ lórí ọ̀rọ̀ irun ahadi tó ń se ha àwọn àdéhìí dọ́là làbíà àṣẹni látọ́dọ̀ òsì ọlọ́m àṣẹni pé sí ilẹ̀ àṣẹni ìyẹn nìkan wá kọ́ òun náà tún wá sí tàbá jẹun méjèèjì papọ̀ ó ti di nǹkan ìyẹn làwọn àfáà sí mazahid àyímọ́tòlè mazahid àwọn àfihàn mazahid àbí mazahid àbí náà fi lọ síbi pé wà mọ́ni halakọ̀ha anybody tó bá fa ẹ̀pàpọ̀ ó ti ṣe tó jẹ́ haramu fi mọ́sí àbí alànàfi wàlmọ́lìkì wàṣáfi wàhánbà àbà fi mọ́sí ẹgbọ́ eh, àwọn àfọ́ àwọn arìnrìn pé tán dáwọn àgbogbo kò sí kankan ní ìzàkọ́ ìnàkalẹ̀ adìnà lẹ́fẹ́ anta hisbuhu fawa ajaba insalamatikale ajanibu ya nila abayida a ń sọ pé èèyàn ta kànẹ́bì ń sọ pé èèyàn ta kò mọ́lìkì ẹni tó ti ta kànẹ́bì kí ló kú mọ́lìkì wọn Hmm. sotori ẹ̀ eléyìí tó jẹ́ ọ̀kan kí lára ló ń fẹ́ lò lábẹ́ ìwé pé tábà nìkan kan bẹ tí ń jẹ́ súnà a máa jẹ́ ń taari lọ́dọ̀ ànábì nínú ọ̀rọ̀ nínú ṣe nínú táwọn èèyàn ṣe tánàbí ọ̀tako bákan náà nínú ròyìn wọ́n fi ròyìn ànábì wípé ìròyìn báyìí ń bẹ lára ànábì tó jẹ́ ti àdámọ́ àbí ròyìn báyìí ń bẹ lára ànábì tó jẹ́ ti kíni o tó jẹ́ ti ìwà tó jẹ́ nínú ẹnìkan sọ pé Anas ibn Malik ó ní ẹnìkan wá sọ́dọ̀ ànábì kó tọrọ nǹkan rí kẹ́nìyàn wá dáwọ́ ẹ̀ padà lórí pé ó lè rí gbẹ́dà ànábì ọba nígan yóò lọ yá nǹkan fẹ́ ni so ìyẹn ni kúlù ìwanu gbogbo ẹ̀ náà ló wà lára tó jẹ́ dáadáa so bákan náà wà sunna tábà sọ pé nǹkan kan bẹ tí ń jẹ́ sunna orí ẹlẹ́kẹrin yóò dàbí pé ìtumọ̀ ń wáyé ń bẹ̀ díẹ̀ díẹ̀ yóò jẹ́ sáré sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ni as-sunnatu 'inda al-fuqaha as al-fuqaha súnà lọ́dọ̀ àwọn tí wọ́n já àwọn àfóò ní fíkíù mhm. àwọn tí wọ́n jálà ìní kan ṣe láàrin àwa mùsùlùmí tí wọ́n ní ànábì tẹ̀lé tí wọ́n fẹ́ bàbára rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ibẹ̀yẹn ni wọ́n gbà wọ ní àwọn rò pé àwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ yìí tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n sílẹ̀kùnlẹ̀ fáwọn wàláì àwọn àfáà yóò sílẹ̀kùnlẹ̀ fún wọn wọ́n sílẹ̀kùn láburú lẹ̀ fún wọn wọ́n sílẹ̀kùn káfojú bí ń ta bá lọ́dọ̀ ànábì fún wọn ṣùgbọ́n àwọn ń ṣàlàyé ká lè bá a máa ń tà ń ṣe káyàwó lè balẹ̀ lórí ìtẹ̀lé ẹ̀sìn táwọn ẹbí mú wá fún wa láti rí àwọn fòkọ̀ ha tí wọ́n ní kí ni o asúnà tí wọ́n ti ń jẹ́ súnà o ọ̀kan nínú àwọn àkámú aṣẹ̀rẹ̀yà hmm. àwọn àdájọ́ ẹ̀sìn bíi márùn-ún táwa mùsùlùmí ni fàtọ̀sọ̀rọ̀ fàtọ̀lẹ̀ bá ṣàrìjẹ̀ ní àwọn jẹ̀mí ẹ̀hìn ìsí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lápapọ̀ hmm. yàdúrú yẹni بين هذه الأحكام الخمسة أيوة وددان سلسان كنت مسلما أو كافرا مسلمين يعني كافرين يعني بقبنتو بان سلاي قطع طبعا دي واسدها مسلمين بي كفاس جدمين في ليلوري إقنو ما نونا يوزع واجبون. واجب إنو كجونا يا أيوة imma haramun ó lè jẹ́ haramun wà imma makiruhun ó lè jẹ́ makiruhun ayò àǹtàkọ̀ wà imma mustahabun àbíkó jẹ́ ntàfẹ́ tí èso ọ̀ràn yẹn wà imma mubahun àbíkó jẹ́ mubah so tí a bá ń sọ súnnà lọ́dọ̀ àwọn fukọha wọ́n ní àsúnnà ìtumọ̀ súnnà lọ́dọ̀ àwọn fukọha òun náà ní ma yuqabil alfard tó wọ́pọ̀ sí ti ọ̀ranyàn ní ṣàpẹ́dàkejì tó ọ̀ranyàn ní kí ni ìtí ìsọ ọ̀ranyàn ibẹ̀yẹn lọ̀pọ̀lọpọ̀ wá gbà wọlé ìgbẹ̀rẹ̀ bá ti fi ní ìsọ́rọ̀ ẹ̀yàn wọ́n fi kí ní fi kí ìsọ́rọ̀ ẹ̀yàn wọ́n ní ìsọ́rọ̀ ẹ̀yàn hmm. orí ẹ̀nà fún mọ́ ní furudul wuduhi wa sunanihi hmm. àwọn nǹkan tó kọ̀m̀pọ́sírì ní àlùwàlá àtàwọn nǹkan tó dá o ṣùgbọ́n kò kọ̀m̀pọ́sírì o hmm. so wọ́n a máa lo súnà fún taari lọ́dọ̀ ànábì náà kí ò sí kí ni o kí ò kọ̀m̀pọ́sírì lakinnahu la yuqabilu haraman abadan so súnà yìí kọ́ bá la haramu wàlá makiru kìí sí qabala makiru wani haramu asunna au asunna alharam o inda alfukaha lọ́dọ̀ alfukaha ni o ehe asunna almakiru no alfardu wasunna alwajibu wasunna so bó ṣe rí lọ́dọ̀ àwọn onífíkíù nìyẹn so yẹn láàrin inú sí àwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú wa tabawo inú ọ̀rọ̀ makihol ibn abi shani ẹ̀mọ̀kẹ́kúlù náà ògbóǹtarìgì àwọn àfá islam tí wọ́n ti lọ ni gbogbo àwọn ọ̀wọ̀n yìí ló yẹ kí àwátájọ́ mọ̀kẹ́ àìmọ́gbọ́n ti jẹ́ náà kálukú òfin mọ̀ wọn ara wọn ẹ̀ríkọ́tà àwọn tí wọ́n jẹ́ àfá wa àfi wọ́n sípò tí wọ́n wọ́ọ̀tì àwọn èyí ò lè jẹ́ àfá àtàwọn eléyìí bá sàfá àṣáájú mo sọ̀rọ̀ ẹni tó ti kúrò láyé tó ti sin ìsìláàmù tó ti sáàfù ìsìláàmù ó 1200 years síwájú wọ́n sọ pé bàbá yín kan wà níbì kan bàbá èwo ṣé tí wọ́n pẹ̀lú ẹ̀jọ́ sayé tó ń bàbá àti bàbá rẹ̀ jọ sáyé tóun àti bàbá rẹ̀ jọ sáyé mo ń sẹ́ni tó yẹ tóun àti bàbá bàbá tiẹ̀ nígbà bí ọgbọ̀n wọ́n jọ sáyé ni ṣe kí ló jìnà sórí yẹn wọn tó gbélé ìyá ìmọ̀ wọn náà bàbá kan nígbà ní ẹlòmí ò come across yóò kọ́ wọn rí ẹlòmí ò kàn kó kọ́ wọn kàn rí lérè fẹ́fẹ́rẹ́ àwọn tó ọ̀rọ̀ kọ́ wọn lérè fẹ́fẹ́rẹ́ ẹgbẹ́ pé ọlọ́run fi gbìyànjú wọn ó fi mọ́sùlámù dúró ní tí wọ́n kọjẹ́ ní fi sọ̀rọ̀ tí yóò kọ̀lẹ̀ kí ló sọ hmm. makibolu bin abi shami ọlọ́run bá ní fọnù kẹ́ bàbá náà ó ní asúnnatu sunnatani oh. ìdí afẹ́ lọ́nà tó láti jẹ́ wípé táwọn àfẹ́ ní fúkọ̀há àwọn fúkọ̀há àwọn àfẹ́ ní fíkì tí wọ́n bá sọ wípé asúnna tó eh, tùlákù alámọ̀ yọkọ́ bí lùmọ̀dá alwájú alfard so súnà àmọ́ jẹ́ ìdàkejì ntójọ́ ọ̀ràn yàn dàkejì ntí èso ọ̀ràn yàn so ká má gbọ́ yé sí pé gbogbo súnà ni kì í ṣe ọ̀ràn yàn o ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ ìbá ṣe súnà nẹ́bí kò ní wọná ìsọkúsọ ọ̀rọ̀ nu àfáà tí n bá ń sọ kó lọ tún un ṣe ó bá ti ní stéèkì ní kó tún rẹ̀ tó bá lò mí ní ẹni yóò rí pàṣán ọ̀rọ̀ èyí ṣe kò kẹ́kọ̀ọ́ ni àbókọ́ kò yé ah, ìyẹn sọ ọ̀rọ̀ burúkú bá ní ọ̀rọ̀ burúkú ni àti kéèyàn ó tún un ṣe so kìí pé ogun tàbá pé ìsúnà nẹ́bì ní ìwọ̀n ìṣẹ́fẹ́ ìjọba pé tàbá ní ìsúnà nẹ́bì àníwọ̀n náà kò possible iná tó sí straight express way àti tí yóò bá mọ́ kí ni jẹ́ súnà nẹ́bì lókù so mọ̀ kí ní ìbúná àti ṣáàrin ọlọ́run kó bá ní fọ́nù kẹwọn wọ́n ní súnà tú súnà ni súnà nẹ́bì tá bá kójọ lákòótán apin apin sí méjì náà ni súnà tó súnà kan bẹ tó ṣe pé alẹ́ àkìtò bí àríjọ tó ń ká múru súnà yẹ ká máa lò ọ̀ràn yẹn kufrun kíyàn fi rú súnà bẹ́ẹ̀lẹ̀ èyàn fi kèfèrí sọ́lọ́m àwọn súnà kan bẹ tíyàn bá fílẹ̀ tí yóò di kèfèrí wájú ọlọ́run tí ò ní máa rí ní mùsùlùmí má wà súnà tó ń ìran súnà ẹlẹ́kejì ní súnà tó ti pé alẹ́ àkùrù bí lò ó ẹ̀sán tó pọ̀ ń bẹ níbẹ̀ táà máa gbà àwọn àǹfààní tó pọ̀ ń bẹ tó lè ṣe fún wa ìta lè fara máa sọ fún wa tọ́lọ́mù bá ní ká sọ̀rọ̀ kọjá lé wa lórí wàtárkù wa ila ghairiha harajun wàtárkùhá ma makana ti fọ̀dílá bá ṣe ní fọ̀dílá náà nínú wàtárkùhá ila ghairiha harajun lam yakun lam yakun fiha harajun lam yakun lam yakun fihi harajun وإنما قال في káfírú súnà bẹ́ẹ̀ lẹ̀ gan harọ́jù ní pínlẹ̀ gbẹ̀rẹ̀ harọ́jù o ní pé kò dáa tó ah, tó bá ti ẹ̀kú pé wọ́n ní Muhammad ló ṣe èmi ló ṣe ìbáàmọ́ jọ ọ̀rọ̀ èèyàn ó ṣe ilé ráwọn èèyàn kí èèyàn rán dáadáa táwọn èèyàn kọ́ sí hmm. nínú kufar wal mushrikin nínú àti ìfèrí káàkiri ayé bí èsì ẹ̀sìn kí yóò ti ẹ̀sìn mú káàfẹ́ ẹ̀rí àǹfààní kan tó mú dé ẹ̀yìn ó sì máa ẹ̀mú léèsì wọn máa kọ́sí wọn máa kọ́sí wọn wọn wá ní Muhammad ló ṣe nǹkan yìí ọ̀tún wá ń kó susu láì jẹ́ pé wọ́n gbẹ́rù tó ga lé ọláyà kí ló bẹ́ẹ̀ ń dẹ̀bí gan fínú mọ́lẹ̀ kan mọ́ fàkàtì ọ̀sọ́ pé súnà ni. àmàwé èèyàn bẹ́ẹ̀ fi ti wọ́n lẹ̀. Ah, nígbà tó kù sábà tójú kú ó kú ló tó fi ló fà díẹ̀ òsì eh. fà tẹ́tàn òun náà tó rí bí ìsì ẹ̀rí ọjọ́ tí ojú ní gbẹ̀rún gbọ́n bọ̀ ìsì èsè ó lo díẹ̀ náà ni hmm. olùmbà òun náà lo díẹ̀ ni hmm, hmm. bẹ́ẹ̀ ni wọ́n la fẹ́ mọ́ bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀rí bàbá rí wa lẹ́gbàá mẹ́ni wọlé sóyí nǹkan bábí ìfàtí ẹ̀jẹ́ ìdí sí bábí ẹ̀jẹ́ wo ìyàrú pé bàbá ó ti gbé kú láyé nù wọ́n mú yẹ̀rù jẹ́dìdì nàbí òṣìṣẹ́ ń tẹ̀lé ìmọ̀ ọ̀rọ̀ ànábì ọlọ́run bá ní fún bàbá ń dáyà náà ìwọ mọ́mú ọmọ àṣẹ fàrúmẹ́ntà ń bíi every Friday lọ́jọ́ tó lóore jù ní àwọn ọjọ́ subhanallah la ilaha illallah

ẹ máa fà àwọn tí wọ́n ń ṣe súnà nẹ́bí ẹmọ̀ súnmọ́ sí ẹwà láì nígbà tí yẹn kọlẹ́tà sí rí burúkú ni kálábùrẹ̀ ńlá yín tó ń bà pẹ́bù lòun rù oríjọ tó rùn tó jọba dá. ẹni ah, ní ẹsẹ̀ wọnú ẹ̀wọ́rọ́wọ́ náà nù ọlọ́nkó sọ wa nù tó a súnà ẹ̀rẹ́ déèrè déèrè jama bí a bá ń sọ pé nǹkan kan bẹ tí ń jẹ́ súnà a máa túmọ̀ sí kí ni o ma yuqabil alwajib aw alfard ẹ̀yẹn tó wọ́pọ̀ sí ti ọ̀ràn yàn lọ́dọ̀ àwọn fuqaha nígbà míì nìyẹn a máa ń dalẹ̀ òṣòlì yìí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfihàn ní òṣòlù tàbá ní nǹkan kan bẹ tí ń jẹ́ àsùnà àsùnà lọ́dọ̀ tí wọ́n ó ṣe déédé tí òun náà ní kí ni o masọ́dára ni nàbí sallallahu alayhi wa sallam magéèrú al-Qur'an min qawlin aw fi'lin aw takrir tó ń tí ti rí nínú kí ni Qur'ani nítorí àwọn bá ti rí lọ́dọ̀ àwọn àfihàn ní òṣèlú lè féké ní tí wọn ò bá ti rí nínú kùránì tọ́sí lọ́dọ̀ ànábì ló ti wá ọ̀rọ̀ ló jẹ́ ni ìṣe ló jẹ́ ni nítawọn èèyàn kan ṣe tá ànábì faramọ́ ni àwọn sọ pé súnà ní nǹkan yìí wọ́n sọ pé súnà ní ìsí àwọn tí wọ́n ṣẹ̀sìn ṣáájú wa ìjọba hmm. ti sọ pé wá lọ́dọ̀ ànábì kìnnìkan lọ́dọ̀ ànábì hmm. ọ̀rọ̀ lọ́dọ̀ ànábì kọ́ àwọn tí wọ́n ṣáájú wa ṣẹ̀sìn yìí hmm. bẹ̀rẹ̀ láti èèyàn ṣáájú ànábì tó kọ́lẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n bá yọ́nú sí wọn bá ànábì náà yọ́nú sí wọn fẹ́ jáde láyé àwọn táwọn yẹn náà kọ́lẹ́kọ̀ọ́ nú àwọn olóríire tí wọ́n ti lọ àwọn tó tẹ̀lé àwọn yẹn náà láì fún wọn lápapọ̀ tàbá wò ó ta kó jọ papọ̀ má ṣe ṣègbésí ayé wọn má ṣe kẹ́kọ̀ọ́ má ṣe lo ẹ̀kọ́ yẹn báyọ̀ náà ṣe ń tẹ̀lé ànábì ìṣe yẹn di táwọn èèyàn sọ́ọ́dì wàtútùlákò aléìhà mọ́ta súnà wọ́n ní nǹkan yẹ gan súnà ni súnà ni ó wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afá torí ẹ̀ kọ́rọ̀ wọn pọ̀ lórí gbogbo yẹn náà ẹ̀rí pa nàbí sallallahu alaihi wasallam òun náà sọ́kà máa fi hadisi alẹ́ àrùbá di mọ́nà sàárìyà ọlọ́mbà ní fọ́nù kẹ́ ọlá nàbí fa alaykum bi sunnati hmm. wa sunnati al-khulafa ah, ah, ah. ẹ̀rí ànábì sọ sunnati ẹ̀ ó tún ní kí ni o wa sunnati wa sunnati al-khulafa ar-rashidin hmm. tó tó náà al-khulafa ar-rashidin hmm. àwọn náà láwọn kí ni o sunna tó ni o sunna ni tàbá wo bàbá kan ń pè ní sọ́ọ̀lù ibn Ah, àgbàfà ni òun náà ti kúrò láyé ìsìn close to nǹkan 1250 years àti kó lé díẹ̀ mm. kí ló sọ ó ní kóńtò àníwá ibn shihab ó lè ní àti ibn shihab abájẹ́ sọ ibn shihab wà wà amiru min umara al-mu'minin fil hadith mm. gbogbo àfà tí wọ́n ti sáyé nípa 1000 ayuwa ibn shihab zuri mm. àgbàfà ni ayuwa al-qurashi kọ́lá ní wọ́n tàbí ní tó bá yẹ pé yìí lọ́tún fẹ́ gbọ́ ni kọ́lá wọn náà nù náà tilbul ilma sọ́ọ̀lù ibùnà kìsàn olóhun àti ibùnà shihab àwọn méjèèjì pàtàwọn fi ń jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ táwọn jẹ́ student táwọn wá mímọ̀ ó ní fàṣàmáàná aláàánátòbà súnànà ó náà méjèèjì wájọ fọ̀rọ̀sọ̀ kan wípé kí kọ kọ tẹ́lẹ̀ bó ṣe wà ní ọ̀rọ̀ àwọn àfáànjọ wọn ni ma kú ti bà kọ́rọ̀ wà máa kó fi sàfàrọ̀ kò sí bẹ́yàn sí àǹkan tó ẹ̀ sí pé tó bá ti pọ́jọ́ bá lọ pẹ́ hmm. làákàyọ́ padà week hmm. ẹja máa kọ́ sínú rẹ̀ ogun tó bá sáfi kọ kùránì náà tàbí bàbá inú àwọn tó gba súnà wa àwọn náà wọ́n gba kùránì wa wallahi tallahi tẹ́ bá lè bá kùránì ẹ̀ bá lákọlákọ inú yín dùn lẹ́ni hmm. àwọn tó ṣe lákọlákọ fún yín tẹ́ fi rí sínú yín dùn ni àwọn náà náà ṣe súnà yìí gbogbo owó súnà tẹ́ mọ̀ nílé ni ọwọ́ wọn náà lè bá ń bẹ̀ èyí ò bá sọ wọ́n délé rí burúkú bí kùránì definitely wọn gbọ́dọ̀ délé rí burúkú nínú súnà túnra yín sí so ìyẹn jẹ́ ọ̀kan bẹ́ẹ̀ bá ti ní trust sí wọn níbi súnná ẹ má ní trust sí wọn bí kùránì wallahi ta'ala ló ṣe rí nìyẹn ìyẹn ti ń lóko kèfèrí nù tẹ́yìn àfilà wákù mọ́ ní súnná yìí náà tó yàn lóko kèfèrí láì fi kùránì fún so látàrí eléyìí sọ́ọ́lì ibn Kaysan ọlọ́mbà ní fọnúkẹ́ olóhùn hmm. àti ibn Shihab bàtà wà lọ́wọ́ ọ̀dọ́ táwọn jẹ́ student hmm. àwọn méjì fi mọ̀ sọ̀kan wípé jẹ́ kàn máa kọ súnná kalẹ̀ hmm. ó ó ní gbogbo téèyàn máa fi kí gbọ́pọ̀ ànábì ló ṣe ànábì ló sọ ànábì lórí wọn tí wọ́n ń ṣe tí ò sọ̀rọ̀ ó láwọn kọ gbogbo àwọn kọ kalẹ̀ ẹ̀rì ó ní fún makọ́ọ̀lù ó ní lẹ́yìn náà ó ní ibn shihab ló wá sọ fún sọ́ọ́lù ibn kaysan kí ló sọ fún ó ní uktub bina ma jaha an ashabihi kìí ṣe pa ànábì sọ ànábì wí ànábì fi ó nìkan o hmm. àwọn sàábé rẹ̀ náà ọ̀rọ̀ wọn náà ṣe rọ́dànù nú ẹ̀sìn yìí bí a máa kọ́ lẹ̀ àwọn náà ṣe èèyàn náà dáná dáná ṣe èèyàn wọ́ọ́rọ́ wọ́ wọn ìṣẹ́ni tá a máa ń fọ́rọ́ wọn dànù fakultola sọ́ọ̀lù ibùnú kìsá ni olóhùn sọ fún ibùnú ṣìyàbù pé kò sí nítọ́jọ́ ìyẹn hmm, ìyẹn ṣe súnà Eh, Ibn Shihab olówá sọ fún báyìí pé balhuwa sunna bí o bá yé ọ tẹ́lẹ̀ jẹ́ kó yé ọ látàsìkò yìí bí o bá wá yé gbogbo ẹni tí ń gbọ́ mi lásìkò yìí náà kó tó dásìkò yìí kó ti mọ yé ọ látàsìkò yìí lẹ́bí pé iṣẹ́ àwọn sàábí ànábì gan fúnra rẹ̀ sunna sun sunna ni ó ní wa kataba wa lam aktubu fa anjaha wa dayatu ó ní bí wọ́n ṣe hábi azúrí òun kọ èmi ò kọ níjọ́ náà hmm. òun padà sọ̀sídì èmi ò sọ̀sídì orí gbọ́dọ̀ bá di pé tọ̀ ẹ ọ̀rọ̀ ló wá délẹ̀ bó ṣe délẹ̀ yìí hmm. àwọn táwọn náà bí bàbàrà bọ́lọ̀ náà bàbàrà kí ni wọ́n sọ bóun bá tó bá yá òun sọ̀rọ̀ èmi ò rọ́rọ̀ sọ torí òun kọ èmi ọkọ wá jùlọ àbí ó jùlọ ìyẹn ló fàtí àlè Imam Muhammad ibn Hanbali ash-Shaybani ọlọ́gbà ní fọ̀nù kẹ́ bàbá wọn a máa ní kí ni o àbẹ̀ òṣòlù súnà ti àìndànà ìtànpè ní pílẹ̀ súnà lọ́dọ̀ wa o náà lórí mùsùlùmí náà wá mùsùlùmí ni kò sọ̀rọ̀ bí yéṣu ànàbílà kò sí ìmọ̀ọ́mù kan nínú àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe kíni tó lò ń dájọ́ kan lẹ̀ ṣàfihìyà ní jẹ́ hmm. màlìkíyà ní jẹ́ hmm. ànàfíyà ní jẹ́ àǹbàlí hmm. kò sí kan náà ìmọ̀ọ́mù yẹn aláwùmọ́ babalẹ́ni tó ní lọ́wọ́ kò mú jáde pé ìjọ tí mo dálẹ̀ yìí o hmm. àǹbàlíyà ni ẹ mọ̀ pé àwọn tó ń kọ́ yàn lẹ́kọ̀ọ́ ń di wọn ni hmm. àwọn tó ń dé lẹ́yìn wọn ló wà di pé àwọn tá a bá gbà fún mọ́lìkì báyìí àmọ̀ pé ara mọ́lìkì mọ́lìkì kò ṣe súnmọ́ anybody ṣe jáde láyé àwọn sì sí ọlọ́run ọba wọn lọ́yìn salimọ́ mari alimọ́ muhammad nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí fàìnáwó yàtàkàlámù bí lisani lè musulmi na wà lisani lè islami wà sunna wàlá annahu yàtàkàlámù bí lisani lè hanabila kọ́lá usulu sunna ti indana indana nahnu musulmi àtàmọ́ sukun iná kan alayhi asahabu rasulillah n ta n pè ní kò sí lákọọ́lẹ̀ lẹ́mọ́ntán dúó lé lórí ṣe bó wà lákọọ́lẹ̀ lẹ́mọ́ntán dúó lé lórí ẹ̀rí oníwọ̀sáàkò lè bídá ara òsúlù súnà náà ni káwà fi bídí alẹ́ ọ̀ká fi bídí alẹ́ orí pé kúlù bídí àti dọ̀lá alátún gbogbo ń tàbí sí bídí àǹkọ́

tábà bẹ́ ṣèdájọ́ ní ṣẹ̀dá islam so sábà ti mú alukur'an ọ̀ràn ìran nìkan tó mú súnà náà nítorí dáa súnà náà sọ báyìí o lẹ́yìn ìgbà tá a ti lu alukur'an nìkan àbí wáyé náà tó wà kama wọlé mú súnà àbí súnà nìkan náà ni a kọjú mọ́ kàfi kùránì ilẹ̀ àbíbò ni ipò owó ní ló wà nígbà tá a fẹ́ ṣe tá a fẹ́ ṣòfin ọ̀rọ̀ ṣẹlẹ̀ báyìí o a fẹ́ ṣòfin àti tẹ́kí tíńgbà míì tó lè tako alukur'an àbí kò ń tako alukur'an chef alákọ̀ọ́kọ́ náà sáré to àwọn ẹ̀rí nùsùlá ẹ̀rí bóòlà tí ṣe súnà náà tí ó kópa ńlẹ̀ ni. barakallahu fikum wa ahsanallahu ilaykum wa ilayna jami'an àti gbogbo àti àgbọ̀wà náà kọlọ́mọ́ dáwọ́dá dẹ̀ dúró lára kálukú wa السنة لقبا شيء وما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تكرير أو صفة كلكية وكلكية نعم so tí wọ́n fi ti sọ́dọ̀ ànábì lọ́rọ̀ wọ́n lànábì sọ kò yẹ kó lè dogun láàrin wa àti tó ń dogun tí ẹnu ànábì ò yẹ kó tọrọ nínú iṣẹ́ tọ́lọ́ fi ran àmọ́ sí ti ọ̀dà tó ń wá látọ̀dọ̀ ànábì náà là ń pè ní súnà tí ó bá tún jẹ́ lọ́dọ̀ èèyàn kan yóò jẹ́ lọ́dọ̀ àwọn tànábì yọnu sí tí wọ́n ṣù nígbà tí wọ́n kún lọ́wọ́ tó gbé náà dáadáa náà gbogbo ẹjọ́ ń jẹ́ náà tó bá wá rí bẹ́ẹ̀ jàmá ọ̀rọ̀ ìsìn wá délẹ̀ nísìnyí àbí ìbéèrè yín kọ́ nìyẹn wípé tọ̀ Kùránì sọ sọ́ràn yẹn ni ká tún sọ pé súnà náà sọ ọ̀kanù àbí kò tiẹ̀ sí pé súnà sọ rárá kùránì sọ nìkan náà la fẹ́ máa gbọ́ ìbéèrè ni ìbéèrè tí ó pàtàkì púpọ̀ ní láti fẹ́ sí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan kí a gbọ́ yìí ẹ̀rì pa sọ fún wa lẹ́ẹ̀kan wípé Muhammadu Rasulullah wa tí ó bá mọ lálàáfíà tí ó wúlò tí ó ṣàǹfààní fún wa láyé àti lálùkìyàmà yàmá hmm. abẹ́pa gbọ́ súnà nàbí yẹn Muhammadu Rasulullah wọn ta'atuhu fima amara kátẹ̀lá nabi nínú tó bá pa láfẹ́ wa tasdiquhu fima akhbara kásìgbà nàbì lólódodo nínú làbárí information tó bá fún wa bákan náà wa jinabu ma naha anihu wa zajaro kájínà sí tó bá kọ̀ fún wa tó lé wa sápò díẹ̀ kájínà sí hmm. Allahu Akbar ní tó parí ní ló wá lé jù láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí bọ́rọ̀ bá débi àti mọ́sọ́ àmọ́sọ́ lẹ́kùn rẹ̀ jẹ́lé ìlọ ṣúrù wọn pé jòkó yóò gbá nǹkan kan nígbà tágàn fúnra wa ní bisikíìtì ọwọ́ kọ̀ọ̀kan jẹ bọ́bá hmm. hmm. wa àyíwá fi nǹkan kan sin lọ́run àfi ní ta bá ti nature ànábì wà mẹ́ pé ànábì sáyẹ̀nsì ká máa fi sin lọ́n hmm. ọlọ́run tó bàbàrà ànábì dé lẹ́bù wípé gbogbo ẹnikẹ́ni tó bá fi nǹkan kan sin lọ́n tí ò bá ti ti gbéjọ ànábì ń bẹ̀ hmm. ọ́ inú kẹrin sọ ọlọ́run níbẹ̀ pé ọlọ́run sáyẹ̀nsì hmm. ọ́ ànábì sáyẹ̀nsì. jama tẹ́ ẹ bá rí kankan nínú méjèèjì tẹ́ ẹ bá fi sin lọ́n ọlọ́run ò ní gbà á ọlọ́run ò ní gbà ẹ wà ní lọ́wọ́rọ́wọ́ Ah, fẹ́ràn pé ọ̀tọ̀ ní pé ṣiṣẹ́ àṣedànù ẹ lágún ẹ̀kà àmú fúnra yín kò gbá ní tó ara àfà kan tó náà sọ pé awásì àwí wá ní gbóúnjẹ mọ̀nà àmìlà àmìlà lẹ́sà àlẹ́yìn àmúrúnà fàwọ̀rọ̀dùn fàwọ̀rọ̀dùn fàwọ̀rọ̀dùn ìtàbá ah. wá wí wọ́n mọ̀ sọ pé ráṣiṣẹ́ kan tí ò bá sí ọ̀rọ̀ ànẹ́bì ní tà nẹ́bì fọwọ́ sí tí ò sí kíní kan àdápadà náà ni ìyá rẹ̀ fa méjì náà ni. ṣé eh, kákó ọmọ pẹ́ni tọ́lọ́mbà ọlọ́mọdé asòfò ọmọ pẹ́ni tọ́lọ́mbà kọsẹ́lé lọ́wọ́ alamatun wa amaratun gadabullahi wa sukti akwai kolon bino si ni ni masaba ta fi surati al-mahida inma yataqabbalu Allahu min al-muttaqin ke bari kolon gba jolo we da kan olon se go o ba bẹ̀rù olon lare ni wo ye yaku yẹn ànábì ọlọ́run eré tí wọ́n máa ń sáni yẹn nígbà Ibrahim parí gbogbo iṣẹ́ tọ́lọ́run náà pẹ̀lú Káàbà kí ló sọ wọn àtọ́mọ́ rẹ̀ Ismail qala rabbana taqabbal minna innaka anta sami'ul alim so gbá ọlọ́run gbà á lẹ́yìn gbò tó ṣe bó ti ṣe tán so kọ́lọ̀ ń gbà ń kèé ṣe ohun awẹ́wà bọ́ bá ṣiṣẹ́ kan tọ́lọ̀ ń bá kọ́ lé ọlọ́wọ́ olórí burúkú ni ọ̀nì àkọ́ ọ̀rọ̀ ọ̀nì ayé orúkú ọ̀rọ̀ ni o ẹni tó gbọ́ ọlọ́run gbọ́kàn gbọ́dọ̀ máa sọ rúyìn ọlọ́run yìí kọsẹ́ láwọn ẹni tiẹ̀ lọ́wọ́ o túnmọ̀ ni ọlọ́run ẹni èṣù ní ọ̀nà àbíká níyàn rẹ̀ ọmọ dà tó látàrí ilé sọ nínú ẹ̀ tó tí a bá ní súnà nábì arẹ́rìí kùránì nísìn kámú wá bí àpèjúwe kó lè ọ̀rọ̀ tà nísìn hmm. nígbà míì ká wo kí ọlọ́run sọ báyìí nínú kùránì nì tọ́rọ̀ yẹn sì fi kílé ẹ̀ ó ti nínú kùránì kò ní ìdíkà tó máa sọ pé ẹ̀sìn bí awá tí ànábì sọ mọ́ ó ti kílé ẹ̀ ó ti kílé ẹ̀ nù ó yà bí òye ẹ̀hìn tó tọ́ba ṣe pẹ́rù yẹn lẹ́ni ìyẹn ń sọ àánì kó ṣàfihàn òun tó ráwọn iṣu mi mẹ́tẹ́ pé kùránì ti yanjú ẹ̀ hmm. ó ti yà bí òye tó ti kílé ẹ̀ wá hmm. èyí tó bá ti kílé ẹ̀ bá kí ni o sọ but hmm. kò ní ìdíkà wí ni ṣé èèwọ̀ ni èèwọ̀ ni mo sọ. الله أكبر ليه لأن السنة تأتي مؤكدا لما جاء في الكتاب وما ثبت في القرآن ó tún dá ó tún dá kẹni tó lẹ́kọ̀ọ́ tó jẹ́ àǹfà tó dángájíá hmm. kó tó tójú bọ pé ọ̀rọ̀ ọlọ́run la rí yìí ó ti kiri ẹ̀ báyìí ǹjẹ́ muhammed ọlọ́run gbé sẹ́nà ó tún lọ́rọ̀ lórí àbí òní hmm. labá wa lagbárí ṣáàṣì ibi àti gbárí ṣáàṣì nù eh. labá tún rìnrìn la tún fa ṣàkíyèsí pé ah ànábì náà mà tún lọ́rọ̀ lórí ntọ́lọ́n sọ yìí ọ̀rọ̀ yóò máa jẹ́ fún mi yóò wá àkádá ọ̀rọ̀ ọlọ́run pé ah, ah, ntọ́lọ́n sọ sí tàbí sọ yìí èlé ìsàwẹ́wà ọ̀rọ̀ máa ọ̀ ẹ̀rí collaborate ó ti kúnra wọn lọ́wọ́ nù so kèé sọ̀rọ̀ yẹn ní ká mọ́ tọ́lọ́run sábà náà bí ń bẹ̀ ní ṣùgbọ́n dáa ọ̀dà torí pé ìyí tó bá kílé ẹ̀ ni o àwọn nǹkan mí wá ń bẹ́nu kùránì tó yẹ pé kò lè kílé ẹ̀ kó lè kó lè ọ̀hún ọ̀rọ̀ ọlọ́run kọ́ ni ò kílé ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba Allahu subhanahu wa ta'ala hmm. ajmalahu fi kitabihi hmm. ọlọ́run ṣe lákòótọ́ ọ̀rọ̀ nínú kùránì wàtí alátẹ̀fẹ́ rọ̀hú fi lisani li mustafa nabi sallallahu alaihi wasallam ọlọ́run wá fi ìfọ́sí wẹ́wẹ́ rẹ̀ ó fi sórí ahán nábi ẹ̀sìn wọn bá ẹ̀rí nǹkan báyìí ẹ̀hẹ́n bó ṣe rí nù so ìyẹn lọ́wọ́ bá súnú ọ̀rọ̀ ẹ̀ eh, torí ẹ̀ ló fà tó fi já sí wípé asúnà ń bá so torí àrí pòfẹ́sọ̀ kan láìpẹ́ iná ni tó náà sọ pé ọ̀rọ̀ anẹ́bí ètò wáyí ètò wáyí nínú ìṣẹ́ ọ̀dọ̀ ń gbọ́n wéréwéré eh. wọ́n kọ́ ẹni àbí tọ́kọ̀ èyí ẹ̀ àbí wọ́n lọ kà bọ́ gbàgbé ẹ̀ àwọn èso báwọn sọ́nù sọ́dálẹ̀ wọ́n sọ pọ́dọ̀ anẹ́bí ètò wáyí ẹjá fún níwúzúrù ọ̀rọ̀ anẹ́bí ètò wáyí ọmọ tún mẹ́rin yìí hmm. tí wọ́n ń pè wáyí nìtaná fi rán bàbá ta ni wọ́n mọ̀ kan yìí náà sallallahu alaihi wasallam ọlọ́run fúnra rẹ̀ lóníwà yìí ni fún wa inú alukùránì náà lórí ẹ̀ lèrè yẹn kan kó mọ̀ tako súnà nàbí illa wa huwa yu'aridu wa yukhalifu wa yujahidu ma sabata fil kitab tẹbàrí èyàn tó gbóná ní tako súnà lẹ́bì dáadáa wallahi mo torí àyìn lànà wá fi máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá múra kankan táwọn sáà ń tako súnà ní ara ah, ẹ̀ mọ́jẹ́ àyìn fàbẹ́ jóná àkàmọ́ bí wọn ìdáná súnà òṣè tako bẹ́ẹ̀ bá ti tako súnà ẹ̀ tako kùránì mọ́jẹ́ àtàrà wa jẹ́ ẹ́ so súnà nàbì wá àyí tọ́lọ́ fi rán nàbì náà ni gẹ́gẹ́ bí kùránì náà sì kí ni o bó ṣe jẹ́ wá àyí wàlfàrkù bẹ́ẹ̀ náà wáhìyà yìí ni ìyàtọ̀ tó wá wà láàrin wá àyí ti kùránì gbólóhùn tó fi gbé jáde àti hmm. túmọ̀ rẹ̀ hmm. ní ti kùránì ọ̀dọ̀ ọlọ́run ló ti wà wa wahyi as-sunnah hmm. ẹni jìmọ̀nà àfọ́kọ́tọ́ dúnàmọ́sá lábùsí so wáàyí ti súnà inú túmọ̀ rẹ̀ láti mọ̀ rí pé wáàyí lélẹ̀ ìtura nàbí yẹn sọ̀fẹ́ nu ṣùgbọ́n lábùsù rẹ̀ gbólóhùn tó gbé jáde gangan ọlọ́run fi sórí ahọ́n Muhammad yẹ láti mọ̀ rádìsì mi tí ó ní máa nà kan náà ṣùgbọ́n lábùsù hùmọ́ yẹ yẹ tẹ́lẹ̀ gbólóhùn ó sì kí ni yóò yàtọ̀. inú sọ́rọ́tù nẹ́jìn ọlọ́run ni wọ́n nẹ́jìn ìdá hawa madalla sọ ibùkún wọn náà hawa ọlọ́run ni annabi hmm. sallallahu alaihi wasallam kìí ṣẹni tó sọnù o hmm. kìí ṣẹni tí òun tó wá ní ayé wá sí hmm. wọ́n ma yantiqu anil hawa ọlọ́run ló wọ́n máa fún ànábì mọ́ wípé máa yẹ̀ tí kú ànìlẹ̀ hawa mọ́mẹ́ iṣọ́ fẹ́ nú hmm. wàhásọ tánfí máa yàtà alákòbí dín wàlkólùkù wàlẹ̀ akbar wàlẹ̀ ìtẹ̀kọ́d wàtà àbúdá gbogbo àwọn kan wọ̀nyẹ èyí tó bá jọ mọ́rọ̀ lé ayé yín ànábì lè sọ bẹ́ẹ̀ lórí kí ni o fẹ́fẹ́ fọ́ tiẹ̀ lóyìn hmm. ẹ̀kan ṣe Toyota lọ́wọ́ ṣe lànàbì bá dá sí pé àṣìbọ̀ṣe wá ń ṣe ìṣọ́wá dá bá ní ọ̀rọ̀ lé ayé nù ọ̀rọ̀ ayé nù hmm gbogbo ẹ̀lú ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam táwọn ẹ̀ka yóò abẹ̀rù náà nàkìlà tí wọ́n ń gbé igi bí ká gbégi ọ̀pẹ ká fi igi dàbídùn akọ ká fi síbi tabo ká máa ṣe bá gbogbo ẹ̀ náà sí lójú ayé ànábì ká máa sábà tàbí sọ yìí muslim ànábì dẹ̀ rí wọn pé wọ́n ń ṣe èmi ó ní ṣẹ́rù pé kìnìyàn lè sàǹfààní sá báwọn pípì yẹn ṣe sílẹ̀ níjọ́ náà lọ́hùn ni àwọn náà ò bá ṣe mọ́ kò pẹ́ kó jìnnà kìnìyàn bá gbẹ́mí rí èdè ànábì tún wá rí kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn jọ mi ló tún wá rí pé kíní ìjìṣẹ́ àjò náà wọn ni wọ́n lọ sọ báyìí ń bí oníire ànábì pé n bá ń ṣe ìṣó lè ṣàǹfààní sá wọ́n la fi sílẹ̀ ànábì ni à ń tọ́ alámòbí umori duniya kan tó bá kan ọ̀rọ̀ ilé ayé yín ẹ̀yin ní mọ̀ ń parí gbèmí Muhammad lọ so kéèyàn kan bọ́ta kó fẹ́ sakọ wípé onímọ̀jú Muhammad lọ àwọn oníjà tá a bá jà ṣùgbọ́n á àlàyé lọ́wọ́ ẹ̀ pé ìyí sọ mo lè ṣe toyota ṣé mọ́mọ́ lè ṣe toyota ọlọ́run fi toyota ran ẹni òkú ọ́ndà ran ìhẹ́ ṣeun ibẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ bàbá wa mí ni wọ́n ti wọ́n ti wá gbọ́ wọ́n ní bàbá yín wa lélẹ̀ ìrírí ẹ̀gbìn nìkan ìrírí ibi tó bá ti jọ mọ́rọ̀ àlámọ̀rí ayé yín ẹ mọ́ ṣé bó ṣe wù yín ẹ sá mọ́ ti takò tọ́lọ́ so ìpìlẹ̀ nù rẹ̀ ní pé kẹ́ mọ́ ṣé bó ṣe wù yín ṣùgbọ́n tó bá ti jọ mọ́rọ̀ ẹ̀sìn ẹ̀ tiẹ̀ lè mú fù rárá àti kẹ́ resignation ànábì pé ọlọ́run yà sí àbá ànábì ni yà sí so látàrí ilé ànábì ni à ń sọ alámúbé bí òmórí dùn ìyá kan lérí ọ̀rọ̀ ayé yín ó yẹ yìí sí gbèmí ànábì lọ. èmi lè fún ilá advice ìgbé ní sọ́bẹ̀ nílẹ̀ ẹ̀rọ gẹ́gẹ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti ìwà jọmọlúwàbí ìtọ́lọ́mù ó béèrè lọ́wọ́ lálùkì yámà hmm. jama ẹ ma bọ́ wọn sí ọlọ́run níwájú ni tó bọ́lá máa sọ pé láti kọ́ dé mo báyìí na yádá ìláhi wa rọ̀súrí hmm. lérí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́lọ́wọ́ bá ń sọ tó lórí ọ̀rọ̀ ayé yìí tí wọ́n fẹ́ kọ́ lé ń sọ wọn wárú dìsáìn wo ni kọ́ lò hmm. ẹni ká nẹ́bí bọ́ dáfi kí ló kà nẹ́bí pẹ̀lú ilé rẹ̀ ọ̀fẹ́ mọ́ olómọ́tò ní ìjẹ́rú ọkọ̀ wọlọ́ bá lò kínú kò ń sí ọlọ́gbẹ̀ lọ́kọ̀ tọ́lù wọ́n mọ̀ gan lómọ́tò tó kúrò láyé ní ìmọ̀lẹ̀ tó tàṣẹ́rí wà fún kódà lọ sọ́dọ̀ àfáà kan tó fọkọ̀ bò náà láti wọ́n dápẹ̀ gbogbo iná lẹ́mọ̀ káàkiri ìlú yìí nígbà parí ọ̀rọ̀ tán jọ́nà lọ́wọ́ kí láfà yìí sọ àfà yìí ní mọ́tò bàbá wa jí ma lo mọ́tò kí ló kà náà ìgbẹ̀lú gbogbo lo mọ́tò yóò bá lo mọ́tò kò lo ràǹkan mi. ilé ìjọsìn làwọn àgbà sì gbọ́nú ọmọlẹ́bí wa wọ́n ma wá gun ràǹkan mi wọ̀ láti wo àbí láti ẹ̀dẹ àbí láti kíni wọn ń bọ̀ wá lẹ́kọ̀ọ́ kò sí tó burú bẹ̀ níyàn bá lò mọ́kẹ́ mọ́ lọ́ọ̀ fi ṣe kí wọ́n kì í tẹ̀lé súnà ọ̀rọ̀ ń bọ̀ lórí súnà so eh, lérí ti súnà bí ó ṣe jẹ́nu so súnà ah, nígbà míì kùránì ó sọ̀rọ̀ ọlọ́run ṣe ní kíni o mọ́jùmọ́lá eh, ní yóò ṣe lákòótán ìfọ́síwẹ́wẹ́ ọlọ́run fi sórí àwọn ànábì o sallallahu alaihi wasallam lókè yàn lóhun ò fẹ́ gbọ́ ìfọ́síwẹ́wẹ́ ànábì wallahi tallahi kò lè rí islam sí fàásùn ní ìtàn wuyì ká mọ́ gbàtànjẹ pẹ̀lú àwọn tí wọ́n من eh, الجهال nínú àwọn aláìmọ̀kan walgọ́gọ́ eh, fọ́dúhàmá àwọn tí wọ́n dá kan mọ̀ tó yẹ pé opportunity pé kíyàn kan ní sáyé káyé gbọ́ tiẹ̀ tó wà níta ní sí tí ò sí ní jọun ó sọ pẹ̀lọpọ̀ wọn náà dẹni tí ń sọ̀rọ̀ wáyé lálá ìdájẹ́ bẹ̀ kódà mo ti rí kan nínú wọn tó sọ pé ọlọ́run fi kò gbé nǹkan kan lánàá lọ́wọ́ tó bá kọjá kùránì nìkan so torí ẹ kùránì sangilisi orí burúkú sangilisi ni wọ́n tó bá gbọ́ gbangba ta ló tún gbọ́ lẹ́nu ìrìnsẹ̀ bẹ́ẹ̀ ni orí burúkú sangiriti iná sangiriti ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi pẹ̀lú wọ́n ti ní àti àtijọ́ ń wà kò nísìn hmm. kò lè less than twenty five years nílùú èkó yìí series of debate hmm. bí àdàgbà ní ẹ̀kẹ́ sọ̀rọ̀ pé àgbà náà bí abá dé yìí ti kọjá akẹ́nìkan wà lóun fẹ́ bá ń ṣe dìbé bí ráyè ẹ̀ mọ́ ìṣe ń bẹ̀rẹ̀ ta fẹ́ mọ báṣà fáwọn èèyàn ó pọ̀ ju kẹ́ mọ fàwá sẹ́yìn lọ tọ́lọ̀n bá fún wa ní 1000 years lò inú táwọn àfá ìsìláàmù kọ́lẹ̀ táà lè káàfù ẹ̀ ọ̀pọ̀ 1000 years yẹn àwọn àwọn ìsìláàmù ìmú ara wa lérí wọ́n tí wọ́n kó nígbà wọ́n lórí dídá àwọn tí wọ́n jẹ́ aládàádá lẹ́rí jama especially ẹni tí bá ń jẹ lábẹ́rẹ̀ lọ́wọ́ àtẹ́ ìsàkó bí máa tàbí alfidẹ́lé ilé evidence wa kò ní gbà ni Ibẹ̀ ní ti ń jẹ́ ìbọn ní ti mú ọ̀nà fún ọ̀nà ọ̀run So, èyí tó kàwájú ní kí a sì ni so ẹ̀ lè practice islam láì bá sí súnà nàbì sallallahu alaihi wasallam súnà yẹn torí abala méjì lónìí ń bẹ nílẹ̀ tó jọ́ràn yàn ń bẹ nílẹ̀ tí èso ọ̀ràn yàn so méjèèjì yẹn ni ká mọ bó ṣe ń lọ ẹsẹ̀ wọn fà. nínú àwọn ọ̀nà tí súnà ní ó tàbí pé ẹ̀rí òní súnú nínú Al-Qur'an torí pé torí àsìkò káwà lè mú àwọn ọ̀rẹ́ sílẹ̀ pé ẹ̀rí òní súnú Qur'an hmm. súnú wa duwa ní tuntun yẹ ṣe ó rọrùn. yẹ́n àwọn afáǹtẹ̀ ní ìsẹ̀kìlálẹ̀ yẹ́ tú السنة استقلالية السنة بماذا؟ بالأحكام الشرعية استقلال السنة استقلالية السنة بالأحكام الشرعية سنة ó lè dádúró fún rẹ̀ tí ó mú nǹkan kan wá ẹ̀ mọ́ tí ń dẹ́yàn sọ in kana ba dole alaihi alaihin ma arabiyar nan hafa ne kin wani a sunna la tastaqillu fi ma za fi takrir li akan aw hukm shar'i na ko to ja ko to to ja ko to to ja fi sunna ya ta wani fe nu eh ipe yo ya ma ṣàlàyé tí qur'ani tí mo wà tí woni ala safa be bayan láì fi mọ̀ pé ta bá dálẹ̀ ta tán pin a sunna hmm. Ọlọ́hun fa nabi ní kápá kó ṣe kíni o kó ṣòfin fún wa hmm. yàtọ̀ sí pé qur'ani tí ẹ sọ wá sàlàyé tí kòránì sọ ìwọ gan sòfin fún wọn so gbígbè yẹn kápá nàbí kù òní kéèyàn máa sọ pé àsúnà látẹsẹkìlú bí tẹkìrí rí hukmin ṣẹ̀rẹ̀ ìsúnà mm. ò lè fẹsẹ̀ dájọ́ kan rinlẹ̀ láìsí pé kòránì bá mú wa ẹ̀ka nàbí lápá kò ọlọ́run fún ànábì ní kápá ẹ̀ ọlọ́run ló fún kìí sí èèyàn so súnmọ́ láǹfààní kó mú ìdájọ́ kan wá nínú kíni o nínú ẹ̀sìn yìí tí ò sí nínú kíni o tí ò sí nínú Al-Qur'an al-Karim ẹgbọ́n tí ànábì sallallahu alaihi wasallam sọ inú àdísì kìí al-Maghdam ibn Ma'adi kọlọ̀n kó bá ní fọ́nkẹ́ al-Kindi ànábì ni yóò ṣakú ar-rajul muttakiyan ala arikati ọ̀rọ̀ ní sọ yìí ó mọ̀ sí sí kẹ́nìkan wá jòkó sórí bẹ́ẹ̀dì rẹ̀ kó rọ̀gbọ̀kú báyìí yuhadithu yọ̀hádásù min hadithi tí wọ́n ma fọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tí wọ́n ma fi bá sọ̀rọ̀ fayakun wọ́n ma wá sọ báyìí pé baynana wa baynakum kitabullah in tí ajogun bá ní kùránì o èmi ò mọ̀ nǹkan mi o fama wajadna fihi min halalin istahlalnahu istahlalnahu ìtí kùránì ta báyìí náà ni tó bá ti ṣe láàláàlì òun náà lè mímọ̀ láàláàlì hmm. wà máa wajadna fihi haraman haramnahu níta bá rí ní haramu nínú kùránì náà lè nímọ̀ ní haramu o anábì ala etí yín mélòó etí yín mélòó ẹmọ́jẹ́ nìkan bá yé yín jẹ́ o ala ẹ̀tẹ́ ti yẹ gbọ́n ní yẹ́bẹ̀ wà iná harama rasulillahi sallallahu alaihi wasallam mithlu ma harama Allah ẹmọ̀ wípé ìtànàbì náà bá ṣe léèwọ̀ èmi náà ní kápá kí n ṣe nǹkan léèwọ̀ ìdí mo bá sì ṣe léèwọ̀ gbígbọ́ lọ́n ṣe léèwọ̀ ní kí n wàhálà yìí ní tó jìṣẹ́ lọ́rọ̀ náà ní iṣẹ́ tàbá ti wá ní òjìṣẹ́ ń ṣe wọ́n ní àmọ́ tẹ̀lé ni ẹ fọ̀gẹ́ẹ̀tì pé bí ti ń lọ hmm, ẹ̀rì so ìyẹn tó jẹ́ ọ̀kan sọ́lọ̀ hmm. ń gbọ́ wá sí ẹ̀dá sí àjọ ọlọ́run ọlọ́run ọ̀dá sí lórí ọ̀rọ̀ tá a tún sọ yìí náà kúránì dá sí nusratu tauba Quran chapter nine kí lọ́lọ́run ọba sọ hmm. ayọ̀ nusratu tauba kí lọ́lọ́run ọba sọ mbẹ́ ọlọ́ni kọ́tílù lẹ̀dínà láyé òmìnà nàbìlá wàlábìlì yà ọmọ ààfẹ́ ayà kìtàlù nánà hmm. torí bàbá ara bí i sì ní wà ní bukari ló gbà wá lórí kìtàlù ah. oníkàmọ́ pààyàn wọ́n láti mọ́ gbà pààlù ilẹ̀ tí wọ́n wọ̀nà báyìí rí ṣe kùránì ò sọ kìtàlù gbogbo ayé àtúbà sọ kìtàlù nù wàláì jẹ́jẹ́lẹ̀ wálé ayé yín jẹ́jẹ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú rọrùn ẹ mọ́ sàbákò fúnra yín kán òbí yóò mọ́ sófo yín tọ́rọ kí láǹfààní ọmọ tá a bí tọ́lọ̀ ń darí tó dágbárí wọn sí náà lálùkìyàmà ẹ bisaba bí mọ̀kàlàfà ti ilmọ̀ sábàtà fi máa zá fi súnà látara àmà takò tó fẹsẹ̀ múlẹ̀ nínú súnà sí ọlọ́m tó bá wọn jà wọn tí wọn ò nígbàgbọ́ sí ọlọ́run àti ìjọ gbédal kìyàmà wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu hmm. àwọn tí wọ́n ò ṣe tọ́lọ́n ṣe léèwọ̀ léèwọ̀ tí wọ́n ò ṣe tàbí ṣe léèwọ̀ léèwọ̀ ẹ̀ẹ́ akálàṣe bí ànábì sallallahu alaihi wasallam bọ́lọ̀ ṣe ní kápá kó ṣe hmm. ti bìlí fún bíbẹ̀ wà á lẹ́ dẹ̀rẹ̀ jẹ́ta fún wọ́ṣẹ́ ẹ̀nẹ́ ọlọ́run gbé pọ̀ nẹ́bì kákọjá pé kẹtùmọ̀ dá kẹtùmọ̀ dá ní ẹ̀rí tí ẹ̀rí ní kùránì pọ̀tùmọ̀ mọ̀ ló sọ à bá nẹ́bì bá pèlé wọ ẹgbàkọ́dọ̀ ọlọ́run ló ti wọlé ìlú annahu la yantiqu an maza an huwa in huwa illa wahyun yuha wa mimma sabata fi sunnah hmm istiklalan hmm. inú tó fẹsẹ̀ múlẹ̀ ní alukur'ani ní tó ṣe kíni o tí ó sí tírẹ́sì ẹnu kíni o tó wà nínú súnà tí ó sí tírẹ́sì ẹnu alukur'ani ẹsẹ̀ wọn bá yàtọ̀ sí pé ń jẹ́ tafsir fún tí ń bẹ nínú kur'ani ó wá ó dá wa fúnra rẹ̀ náà ẹ̀rì ara ẹ̀ náà ní kíni jama ọ̀rọ̀ ànábì tó ní la yajma'u bayna al-marhati wa èèyàn gbọ́dọ̀ lówù nífẹ̀ẹ́ hmm. òun lówó lọ́wọ́ àbó ní kápá láti kó bí ìjọ hmm. awáwo ìyàwó àkọ́kọ́ tó fẹ́ arìfọ́mọbìnrin yìí ó tún wá fẹ́ lẹ́ẹ̀kejì náà arìfẹ́nìkejì tí ó fẹ́ jẹ́ kí ni o ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àbẹ́gbọ́n àbábúrò bàbá rẹ̀ lóbìnrin anábìlẹ̀ gbọ́dọ̀ kó ọmọbìnrin àtẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin àtẹ̀gbọ́n àbúrò bàbá rẹ̀ lóbìnrin ẹ gbọ́dọ̀ kó wọn papọ̀jọ sílé kẹlẹ́fẹ́ wọn yàwó. Hmm. bẹ́ẹ̀ náà wá ní kí ni o àbúrò yé èèyàn lóbìnrin ẹ̀gbọ́n yé èèyàn lóbìnrin ẹ gbọ́dọ̀ kán méjèèjì papọ̀ pẹ̀lú ọmọ káálátù ọ̀sán bàbá ẹ lè rí inú kùránì láíláí ìdí wọn bá lè fi ń ṣe ìwọ ọ̀fà àtọ̀ bá lè ṣe ìwọ náà yọjú taka mọ bọ́n sí. pé àlùbáàdì ti wálẹ̀ ní ọlọ́ni pàǹkì òun máa tọ́ ọmọ alákùnrin náà nìsa wọ́n fi láàkó nù. ọlọ́ni pàǹkì òun máa tọ́ ọmọ alákùnrin náà nìsa. àbí àyàtọ̀ á ní pé ọ̀rẹ́ wọ́n tàlẹ́ fún máa. ọmọ àtùkùn wọn bá náà tùkùn kókò sí ẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́ni dákọ̀ àwọn bíi mélòó bóyá bíi mẹ́ seventeen ó takò sí ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀fẹ́ ńlá ló sì dà fi istilali farijin muharrami torí kó sí abẹ́ tó jẹ́ ìwọ̀ ó sì lẹ́kọ̀ọ́ fún fún rẹ̀ tó gbogbo eléyìí náà ìyẹn ní ti ní kò sí nínú Al-Qur'an a lè rí nínú Qur'an ìgbà ọlọ́run kà ní ọlọ́run ẹ má fi àǹtí ní ìrọ̀lẹ́ a lè rí nínú Qur'an a lè rí nínú Qur'an hmm. so irú rẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ tó ṣe pé babalẹ́ a máa kà á hmm. ẹ̀ńbẹ nínú nǹkan jíjẹ náà ẹ̀rin lẹ́nu nǹkan jíjẹ láti hmm. rí nọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ní tó ní ó tún máa ṣe kíni tí ó tún máa pa wá láti ẹ̀rin. ọ̀rọ̀ méjì kan bẹ̀ bẹ́ẹ̀ ká sọ dáa jáde sí ilẹ̀ ọ̀rọ̀ ká sọ àlùkò tó lọ. àwọn fẹ́ mú àyà kan wá ọ̀rọ̀ ní kó lílá ajé fi máa ó fẹ́ ilé yẹ̀rọ haram àlàtọ́ ẹ̀mí àwọn eléyìí kan ọlọ́run ṣe ní haramu àwọn tọ́lọ̀ ìdátọ́ ní ni, yàn ní ṣàhárán kó kọmọ jẹ́ lọ kọ́dá ṣe alẹ́gbẹ́jọ náà ààkan ìmọ̀nà alẹ́gbẹ́jọ àà súnà súnà ti gbé lè wà àti kẹ́bẹ̀rẹ̀ náà àwọn ètí súnà gbọ́dọ̀ pé kò sí ní kọ̀rán àṣànà rẹ̀ ìṣe ìkànnì àwọn nǹkan tó fa fàákàjà tó ń fa àṣìgbọ́yé tó ṣe pé àwọn ènìyàn ń dẹ̀ra báyọ̀ kódà ní tí ó jẹ́ contemporary issue òun náà ni pé fún àpẹẹrẹ kí n kọ́kọ́ mú àrọ́jú wà wípé ẹni tí wọ́n ṣe zìnà ní obìnrin àbí lọ́kùnrin tó ti wá níyàwó lé àbí tó lọ́kọ lé ó wá ṣe zìnà pé alẹ̀lẹ́ ní òkùpa ṣe alókò sínú kòránì kódà nígbà tí mo ní ṣe lásìkò kan tí mo ṣe masters àwọn tó jáwọn lẹ́ṣọ́ra wa professor lára kò sínú kòránì kíní kan so wọ́n takò àwájú tí mo ta àbára ṣẹlẹ́gbọ́ tọrọ ilé nǹkan báyà báyìí sọ afẹ́kẹ́ iná bá ṣàlàyé léèdè dèdè sáà ni yorùbá wí yé gbogbo ẹ̀yọ̀ fáwọn èèyàn ṣe ẹ̀dá kan ṣé ìmọ̀ lẹni ló kópa pẹ̀lú pé kì í ṣe pé kí èèyàn àwa ni ẹ̀yàn ọ̀yà tó máa lógbó lówó bá gbogbo bá lónìí àbí ẹni tó bá tẹ̀lé ẹ̀mọ́ta kan gé lọ́wọ́ àmọ́ ní tó ń bẹnu islam àárọ̀ ọdún sí ń bẹ̀ ṣíkàn ọ̀rọ̀jú barakallahu fiikum wa ahsanallahu ilaykum wa ah. ilayna jami'an kọlọ́m kí ó bá ní sọ́dá ohun tí àárọ̀ àwa tí a jẹ́ mùsùlùmí amẹ́tẹ́n wàlèwòlàmá wàtòlá bẹ̀rẹ̀ ilmi kásọ̀ especially àwa tí a jọ máa kẹ́kọ̀ọ́ àbáwà tí a jẹ́ àwọn afá fún wa amarakan òun náà ni mo kọ́ fún gbogbo ó sì já kíyèsí tó pàtàkì òun náà ni pé ká torí pa wá yọnu ayé afẹ́káyé ó yọnu sí wa àbí ọkẹ̀ ìfèrí aláwo táǹṣe nínú Islam taraktukun alalmahajjati albaidọ bá nábi ṣe sọnù walbaidọ ẹ̀yìn náà ma baidọ n tó funfun báláwú kò sálà nínú islam ẹ̀yìn ṣe gíníkà ẹmọ́jẹ́mọ́ kò sí ẹmọ́jẹ́mọ́ láàrin wa nítọ́ bá rí láàrin tiwa tẹ́fẹ́ ma forí pamọ́ fún ẹmọ́jẹ́mọ́ yìí ẹmọ́jẹ́mọ́ yìí o wàláì tírípù tó le jù lọ ẹ̀rí lọ́dọ̀ àwọn ẹlòmíì tí wọ́n forí pamọ́ wọ́n mú ṣìkìlẹ̀ tó kàn kí n pírọ́blẹ́mù yìí eléyìí náà ń pè ní ni o alẹ́ ìhìnà ìzáàmù àdáàkiri ẹ ti wà ẹ́ sára ẹ̀yin kò lè gbé tí ẹjọ́gún bá nínú ẹ̀sìn yìí ẹ̀ lè gbé síta fara yìí ọ̀n mí dẹ̀ ń gbé tí wọ́n síta wọ́n ní fi ń gbé tí wọ́n síta kí ní tìjú yín nígbà tí àwọn bí aláwọn àwọn wáyọ̀ ní àwọn aráyé àwọn ìṣe kíní kan àfẹ́ káwọn aráyé sọ̀rọ̀ ó pé ibi eléyìí tó wà ní ẹ̀sìn wa ṣé ẹ̀gbọ́n tí ń ṣẹlẹ̀ láyé káàkiri ẹja sáré fún yín lápèjúwe kan la ilaha illallah ọlọ́mọ sí wa lọ́ta ọlọ́m torí ìgbà wa táàpẹ̀rẹ̀ wa lé wá sí ká kọ́kọ́ lọ táníyàn wa sí number one number nínú ẹ̀ ò ní wípé ẹgbọ́ ìsìláàmù yé dáadáa ìsìláàmù yé sẹ́sìn wípé ẹwà sọ kìíní kan ẹwà ń fọwọ́ bojú kò sí fọwọ́ bojú nínú ọ̀rọ̀ àwa mùsùlùmí ìṣe ìlú nìdá ìlú gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló wọn lófin tiẹ̀ ní India rè mo sì wo fídíò yẹn ò tí ì le ju bí oṣù méjì sísìn náà lọ àwọn mùsùlùmí náà mẹ́rin tí ń sọ yìí wọ́n dẹ̀ ọkà kéjì tó ní agbára bí ìtàwọn kẹyẹ sí wọ́n sì da àwọn mẹ́rẹ̀ ni wọ́n da àwọn sínú kéjì ni wọ́n wá ti padlock pamọ́ wọ́n wá kó koríko irú ìtàn kílà ni tọ́mọ fi ń kọ́lé wọn ni wọ́n wá kó sórí kíní tán fi rin sí ni wọ́n dẹ̀ dáná sí wọ́n sun ọgbọ́n mẹ́rẹ̀ ni wọ́n máa ìyàjẹrì mọ́tò hàn kí ni ẹsẹ̀ táwọn ta sọ yẹn sẹ̀ tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí irú ṣẹ̀ríà burúkú bá ni hmm. wọ́n pa màálù náà ni wọ́n pa màálù ni ṣùgbọ́n wà fàtọ́ ọmọ ìsọ̀kẹ́ eré ilé mẹ́ṣẹ̀dá islam lọ sí india lọ sí wérewère wọ́n pa màálù wọ́n pa màálù ni wọ́n pa màálù ni pẹ̀lú agbárí màálù lásán hmm. ẹ̀ ìdàgbòsí yìí náà wọlé hindosi yìí náà wọlé arkirishi náà wọlé jama agbárí rẹ̀ lásán ọlọ́run bí 50,000 níbẹ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn agbárí lásán lọ́dọ̀ ọgbọ́n ṣe ẹmọ ìdára rẹ̀ ṣọ́wà pé àà jẹ́ ní ọ̀pọ̀lọ́run ẹyọ kan mọ́ ọlọ́run tó pa òní òǹkà àbíláàdádì ni hmm wọ́n bá sí wọ́n sí tí wọ́n nu aráyé sọ̀rọ̀ so kí ni wàhálà yín náà gbọ́dọ̀ pé ẹ̀ ń wá yọnu aráyé ẹ̀ lè rí yọnu àtàjẹ́ gègèrè ọlọ́run ti sọ fún wa Quran chapter two Suratul Baqarah aya 120 wala tardo ankal yahudu wala nasara hatta tattabi'a millatahum إن كان اليهود والنصارى أقرب الناس إلينا ليه لأنه من هال الكتاب كفار من هال الكتاب يعني alóòkè tàbí ni wọ́n tó ti bẹ́ẹ̀ kò fáàrù ni wọ́n tẹ́ ti bẹ́ẹ̀ akọ́rọ̀bù ilẹ̀ ìnà tó ti bẹ́ẹ̀ wọ́n súnmọ́ wà àwọn ṣìrìkú méjì wọ́n tó kú lọ wọ́n ká na fi hìá ìdán yẹni ṣirkiya bóyá yásí àti yẹ̀wúlì àti nàṣọ́rá ṣirkun bẹ́ẹ̀ lára ti wọ́n náà láàkín yẹni hmm. àwọn tó ń sọ yókù lọ tó wá súnmọ́ wa tó ní lọ́n sàkíkọ́ ọ̀rọ̀ fún wa lan tarba ọ̀lẹ́ ẹ̀bà rí ọ̀nà àfitọ́ bá tẹ̀lé kí ni ṣẹ̀rí àtúhùn hmm. wa millatuhum. ìdáwọn náà ṣe wọ́n fẹ́kẹ́ iná ṣe rẹ̀. ọba ti dàbí wọn fatakununa sawa wa illa wa dúró bẹ turu náà kama kafaru. tó kílẹ̀ ń wá ìyọnu wọn fún kí n wà á láàyè àwa ah, ah, ní ṣẹ̀rí islam sọ kíni kan ẹ̀fẹ̀ fọwọ́ bẹ̀rẹ̀ mẹ́jọ àwọn òbí kíni kan ní wa kíni kan ní ààrùn ah, tó dáa ní wa. Hmm. ìdí wọ́n bá lọ rí tí ọ̀dà rárá ti wà ẹ̀ẹ́dì tírípù ń tẹ́ ló lọ́dọ̀ wa ní nílé hmm. ẹ̀rí lọ́dún ẹlòmí ẹ̀rọ̀rọ̀ sọ sáwọn yìí ẹ máa sọ tó yẹn jẹ́ ọ̀kan farọ́jì mọ̀sáàbí tó yẹni fi ṣẹ̀ríyà ṣẹ̀ríyà tó Muhammadiyya bẹ́yàn bá ṣe sì náà tó sì dábí lé kọ tó lọ́kọ àbúláyà tọwọ́ bá tẹ̀ hmm. ẹ̀kọ́wó tó wá tẹ̀ nǹkan wallahi hadi min mahasin hadhihi ash-sharia inú dáadáa sharia islamun wallahi an sọ̀rọ̀ jarima zina ah islam ò fẹ́ ó takò gbogbo ọ̀nà kọ́nà gbogbo ọ̀nà tí yẹ lè gbà débẹ̀ lọ́n kọ́kọ́ dínà kẹtù sẹ̀ tó pẹ́ débẹ̀ tó jẹ̀rí mẹ́tò sínà ọ̀ràn pé yẹn ṣe sínà kìí sọ̀rọ̀ kan èyí ò sì dámẹ̀ jùmọ́ àtòmí máa dámínà gbọ́nà bí wọ́n máa fi combination ẹ̀sẹ̀ ní sínà crime lóríṣiríṣi kan tó wá arrive síbi sínà hmm. ọ̀kan bẹ́ẹ̀ ẹ̀bá wa kéèyàn tó wá mẹ́ni tó ṣe gan hmm. kátólà fìyà jẹ́ nítorí tu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní o máa ṣe ní o máa gbẹjẹ ní o máa gbẹjẹ ní o máa gbẹjẹ tó ṣe wà látọjọ́ tó ti pẹ́ wàn. bàbá rẹ̀ gbọ́mọ ilẹ̀ lókùn pa mọ́sí ìyẹn nílò láàlẹ̀ compare sí kí ni o principle ti Islam gbé kalẹ̀ kẹ tó lè ṣe tẹ̀ kiri lóko ṣe sí na. Hmm. ìwọ́n tó ṣe pé tó bá kú díẹ̀ kọ́lọ́wọ́n bá yọ wàhálà kúrò lórí ilẹ̀ gan wàhálà ó sì tún já lu ọ̀fọ̀ pàparọ̀ sí námọ̀ yẹn àní bàbá ni ọmọ ẹlẹ́rìí mẹ́rin wá tó rí mẹ́ta tẹ́lẹ̀kẹ̀rin yóò bá pé kí lèmi lágbájá sọ̀rọ̀ sí ní ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ọlọ́gbàfà wọ́n fún ọlọ́gọ́rin ẹgbà tó dáa ọgọ́rin ìbílálà ọgọ́rin ìbílálà tó dáa níbi ìjà wọn wà nínú ọgọ́rọ̀ ìjọ bí ọ lọ sí stadium àbí tàbábàlẹ̀ wà àwọn akéré fáwọn èèyàn kẹjá pàdé ń jọba yìí blackmail àrùmọ̀dọ́mọ rẹ kìíní yóò ní tán lára yín láyé ìwọ́n lè sọ pé lágbẹ́já ti ìsìná ẹni sọ́dọ̀ lẹ́ńdókò lẹ́ ń sọ ẹ̀ sọ bó láti kọ́ sí tẹ̀kìrí irú kéèyàn sí ìsìná tẹ̀kọ́ sọ pé yóò jẹ́ ìyà yẹn gan ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ gbé láti hmm. hmm. wọ́n bàbá yín tí wọ́n lè mọ́gbọ́n lẹ̀ fún yàn hmm wàhálà bí àbí òde ilé bálùgbẹ̀ ló ti ń bá wọn sọ sẹ́ ọlọ́wọ́ fara mọ́ ọ lọ́wọ́ fẹ́ méjì náà gẹ̀yẹ tó rùn mọ́gùn ọ̀rọ̀ tó ń bọ̀ lórí yìí náà gẹ́mọ́lá ń pè é sí ń tán sí hmm. náà mazalika min mazamina sihir wa sihir kufrun hmm tó bá ayọ̀ kọ́lẹ́yà lókò fún pọ́sẹ̀ sí náà tó fẹsẹ̀ mọ́lẹ̀ pàdé náà bí sí ni ẹ̀rí inú kùránì ẹ̀sọ̀ yẹn dànù àjọ pé àti pé nǹkan fẹsẹ̀ mọ́lẹ̀ inú kùránì òní kàbí mọ́ sófin lọ́lọ́wọ́ bá fi hàn anábí ò sì ní sọfẹ́ inú bọ́lọ́wọ́ bá ti fa káàrẹ̀ ẹ̀sìn yẹn ọ̀kan nù kábíyà tó wá sọ pé fẹsẹ̀ mọ́lẹ̀ inú kùránì inú ayé àti wá mọ̀nsúkù inú kùránì ni òkè yẹn mọ́tàn rẹ̀ jẹ́ pé wọ́n ní násùkù wà nù kùránì násùkù sí ń bẹ́ wọn kò fáàrù náà máa ń dákọ̀ pé òsì násùkù nù kùránì <laughs> násùkù wà nù kùránì o so ẹ̀kọ́ ní kẹ́ ẹ lọ́kọ́ gbogbo àfáà tí wọ́n ti lọ́gbà one thousand years wọ́n dúró lórí pé ní jẹ́ nọ́ọ̀sì kó wà ní kùránì àdìwáwò nọ́ọ̀sì ìyẹn ni pé kí dájọ́ kan pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni lọ́la àlẹ́ pàkàrí àfi káfí ní ìrọ́pù ẹ̀ ní kùránì náà lọ́wọ́ bá ti sọmọ náà kàmì ní ayatin àwọn olùsí ha náà ti di káyìrì mìíràn àwọn mẹ́sìlẹ̀ ayíwa so gbogbo àwọn eléyìí ìlàrí ní kùránì tó ń gbà mí wọ́n lè parẹ́ tí láwùzán yẹn ti láwàtàn wà hukman ẹni rí ní kíkà mọ́ bẹ́ẹ̀ lẹ́sìn ní rí ní kí ni onídàájọ́ mọ́ ìgbàmí wọ́n á fi kíkà rẹ̀ kalẹ̀ ìdájọ́ rẹ̀ ò ní sí mọ́ hmm. Hmm. nígbà tí fẹ́ máa sọ wípé ẹ sọ pé a máa mú tí mọ́ ọlọ́run kiri kálukú ìdọ́bá wù ọ ní ọmúnú àfàkùnrin náà ló ṣe kálukú bẹ́ẹ̀ kùránì ló ṣe kálukú bẹ́ẹ̀ so ní kémi mọ́ máa mú bẹ́ẹ̀ bá fẹ́ lọ kírun ni so torí ẹ̀kọ́ ní kémi mọ́ mú rárá ẹ̀dàkùn tó lẹ́rìí àbí òlẹ́rìí lẹ́nu Quran chapter four verse forty three suratul nisa ayọ̀ lẹ́fínà amanu la taqrabu salata wa antum sukara hatta ta'lamu ma taqulun lọ́ni bẹ́ẹ̀ bá fẹ́ kírun ni ẹ máa mú tẹ́ bá hún rírà ẹ máa mú tí ẹ máa kírun tójú yín bá dá ni ẹ lọ kírun so ọmọ ṣe kí wọn gbani kéèyàn kan wá jòkó tí yẹn kó ló máa bá lọ bẹ́ẹ̀ nígbà nìní kì í ṣe kò ṣẹlẹ̀ mọ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nọ́ọ̀sùn bẹ́ẹ̀ nínú Al-Qur'an ara ẹni kankan rẹ̀ ńgbà míì kò sì pé tìláwà ò ní sí níbẹ̀ ṣùgbọ́n hukumu ò wà. àníwọ̀n kanu Kùránì bọ̀ láti wá rí hukumu ọ̀gbà nẹ́bí láti rí inú súnà nẹ́bí láti rí yẹn ilẹ̀ bá ti gbọ́ kí o sí inú Kùránì tí sì ń fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀sìn mm. ẹ wá lọ sínú súnà nẹ́bí bí ẹ bá ti rí inú nọmba one ẹ lọ sínú nọmba two mọ́kẹ́wálẹ̀ ní wá lọ sínú nọmba two ìdí nọmba one bá tíráàtì sọ náà ni ah, àánú nìyẹn mm. bí ànẹ́bí ṣe rọ́júmù kutoku laye akula fawur rashidin bima fi abi bakr abu bakr wa umar wa uthman wa ali wa tirajmu wa اتفق الأئمة الذين جاءوا من بعدهم على مشروعية ماذا الرجم هذا والله lẹ́yìn wọn tí wọ́n dé lẹ́yìn wọn wọ́n nípa nùpọ̀ lórí pé tí ń jẹ́rọ jímọ̀ bẹ́ẹ̀ hmm. min hahula malikun ibn hanasi imamu dar al-hijra imamu al-madina alayhi rahmatullahi alayhi rahmatullahi alayhi ọ̀rọ̀ bá ní fọ̀nù kẹ́ imam malik inú àtàkẹ́sẹ̀ rọ jímọ̀ mú lẹ́nu bẹ́ẹ̀ ni inú sharia islam ọ wà hmm. ẹni bá ti ìlú ń ta sọ ni bẹ́ẹ̀ inú àwọn afá tán fẹ́sẹ̀ múlẹ̀ ni wàfáwí wàjàmáwà tó mìí hálì ní ilmi wal kéèkéè fi Iraq inú àwọn àgbàfẹ́ ẹ̀sìn àìmọ̀kan ló mọ̀ mú yàn sọ kásìkọ̀ tó bá ní hmm. nígbà ayé do gbogbo ẹ̀dá gbọ́ntán hmm. ọ̀rọ̀ tí ó wọ àgbáyé Islam wàhálà hmm. wà mọ́sí abu alì imamu Shafi'i wà mọ́sí abu imamu Muhammad ibn Hanbal wa sadiqu Ishaq ibn Rahawayh gbogbo wọn pátá wà Abu Thawr ẹ̀rì àwọn tí wọ́n na takò làwọn kàwárí jàwọn ilé burúkú ni àwọn náà máa ń takò rọ́jùmọ̀ àkàwárí àwọn náà takò rọ́jùmọ̀ ẹ̀rì wal Mu'tazila àtàwọn ọ̀tẹ́sílà àwọn tako rọ́jùmọ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn bídíà lákòótán èyàn tako rọ́jùmọ̀ èyàn bá tako nígbà tí èyàn fẹ́ ṣe kíni o tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí wájú ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àfá Islam bí wọ́n so ìyẹn jẹ́ so kèé ṣe ṣe jìyà pé àrèrè eléyìí ẹmọ́jà yọ <laughs> tẹ́bá rìn káàkiri ayé ẹ mọ̀ bí ìlú kọ̀ọ̀kan ṣe ń ṣe ìdájọ́ ọ̀dẹ́ ẹ̀ ìṣe ìlú oníkíní ìdá ìlú ó ti jẹ́nu náà. ìyẹn túmọ̀ sí pé peter lẹ ló kò fanu sẹ̀ríà. tó bá ṣe sì ná tó sì lọ́kọ nílé tó sì lọ́kọ nílé tó wà lábẹ́ ọkọ àbó wà lábẹ́ ọláyà nílé lọ́kùnrin lóbìnrin tọwọ́ bá tẹ̀ bẹ́ẹ̀ ni ó wà nù sẹ̀ríà Islam kì í wá ṣèdájọ́ ní tẹ́lẹ̀ yà ṣe kanabara kàlọ́ọ̀fì kan wà fi ìnàjẹ́mí hàn kì í ṣèdájọ́ pé التي ينفذه ويطبقه أمير لا لا رئيس حزب أو أمير جماعة أو إمام إمام مسجد من المساجد. أيوه ìlú ìmọ̀mù jámí kan ìmọ̀mù eh, eh, ní ẹbá ìsọ́lógún pa èyí ti ipá mọ́mù mọ́sálásí èyí ti àmẹ́rù ipá mọ́mù yí ọ̀gá ẹgbẹ̀rẹ̀ ni wọ́lá mọ́ hásùsùn mọ́dílásátí wọ́lá mọ́ lérò ha ẹ̀yàn tó dálé kéwù kan lẹ̀ ìmìlà fà lè kéwù yìí ẹmọ́ ọmọ tó ti ṣìnà ìwá ẹ̀bá ni kódà ẹ gbà kò lè fún ah, ah, ṣe akọ́rọ̀kùnmọ̀ ọlọ́run gbé yìí lé mi lọ́wọ́ àwọn tọ́lọ̀ ń gbé ọ̀rọ̀ penalty lé lọ́wọ́ pé ká máa ṣe fáwọn èèyàn àwọn tán bá jẹ́ kí ni o أمير من أمراء المؤمنين أو ملك من ملوك المسلمين أو حاكم من حكام المسلمين هذا الله gbé dájọ́ rẹ̀ lé lọ́wọ́ nù àtàdé ní ìgbésò gbogbo tó bá jẹ mọ́rọ̀ pé lágbájá ẹ̀mùkú láyé lágbájá ẹ̀wáyà báyìí fún hmm. àkásẹ́gbẹ̀ẹ́sẹ̀ báyìí fún èyí sì ṣe àwọn àfáà so ìyẹn tí dáfà náà bá fẹ́ ẹ̀mí àti ìṣe àbí ìmọ̀ọ́mọ̀ àbí nínú àwọn tí ń jẹ́ ìjọ ìmọ̀ àdúgbò ṣe jókòó justice náà nìyẹn náà bó ṣe rí nù ìkàtọ̀ tó bí àwọn ọmọ ọ̀tá náà nígbà ẹ̀pá ẹ̀pá kò sí àtọ̀ láti gbogbo yẹn nǹkan kan náà ni kò yẹ pé ìsàlásẹ̀ ìṣe ní ìdájọ́ hmm. lẹ́yìn náà ni pé tẹ́yìn bá ṣe hmm. láburú tó lè tẹ̀yìn ẹ̀wá ọlọ́run nìkan ló mọ̀ ìsìlámù dẹ̀rí amọ́ ńlá rò jìnnì ṣùgbọ́n tí àwọn hákímù olórí ìlú bá ṣe ẹ mọ̀ pé agbáríjọpọ̀ àwọn èèyàn wọ́n jọ fọwọ́ sí wọn akáfẹ́ ìlú dẹ̀ wà lọ́wọ́ wọn náà àdúgbò dábàá náà afẹ́ ìkọlábà ló kọ́dọ̀jú lóru jama láàrin twenty four hours tọ́ba kéde ń sẹ́ láti wípé ẹni bọ́dì ọ̀gbọ́dọ̀ jáde for twenty four hours ìwọ́dọ̀ ah, ìgbà ìnáyẹ̀ ní kòrónà bí lẹ́nu àìsàn táwọn yẹlé wá láàrin dt express láàrin èkó ńbọ̀ ńbọ̀ ẹnìkan wá ń sọ ní alálàṣẹ kankan àníjọba ọ̀níjọba ah. oríire ò pé ìwò oníjọba àbí kí ló ń sọ yìí hmm. kánínámanáma àà wọ́n sọ bẹ́ẹ̀ mọ́láyáyé èrú ọ̀tán sọnù ńbọ̀ ìmọ̀gbà àdúgbò yìí bí ó wà gbọ́dá bí ó wé láwà ní sí hmm. yóò tó sórí tọ́mìlá níbi ìgbé mọ́tò ò ní kọjá sẹ́wọ̀n pé òun àtọ̀sà ni wọ́n jọ ń lọ <laughs> yẹ̀yìn mọ́tò yẹ̀ gbọ́dọ̀ kọjá <laughs> bọ́bá gbádàn lógún àṣẹ́rì òmú nǹkan kan irú ẹ̀yìn ẹ̀mọ́ sí hmm. mẹ́kàpẹ́ ṣọ̀nà tán lè ṣe náà làwọn tí wọ́n lè gẹ́lẹ́ wọ́n bá jálàṣẹ ìlú nínú tí wọ́n bá tí ń lò fi ẹ̀sìn ní ẹ̀sìn jẹ́nu bá sallallahu alayhi wa sallam nínú ìlú wa Nàìjíríà ìkàkà ń ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe lágbájá wọn ní ọ̀rẹ́ nìkan oníṣùfì kan ni so wá ń kọ ní orí ìlànà ìyá ó wá bú àlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam so bàbá ànábì àwọn ṣẹ̀ríà court torí àwọn ní ṣẹ̀ríà court lọ́hùn ní ilẹ̀ àríwá ní náà so àwọn àtọ̀ àwọn sì ní ìdájọ́ tí ìjọba Nàìjíríà náà sì jò tẹ̀lú ìpè àtọ̀ àfin ní ìyọ̀ǹda ẹ̀lẹ́màṣíbáì ẹ̀lẹ́màṣíbáì wọ́n wá fi ìdájọ́ rẹ̀ pé ẹni tí ó wá bá ní ẹjọ́ tó pàdé yìí o àwọn pa ni kódà wọ́n ti ní wọ́n láwọn bá ṣe ìsán láwọn tí n tó dì bí ọ̀rọ̀ ìṣe di wàhálà ni àwọn oníṣẹ́pà lóríṣiríṣi wọ́n ń tọ́pá ìṣe tó bá níbi kódà rẹ̀ ń tó pèrè ní gíṣà fànà kì í ṣe àfà ní ìfẹ́ dárúkọ ìdá àwọn oṣù mọ́ báyìí lórí wọn mọ̀ àmọ́ kò lè kàkọ́ ní yóò kò yàn léèrè pàtí àkọ́jáde ọlọ́fin wọ́n sàdánwò fún wa náà lọ́yà àdánwò ní ṣe kànà tọ́ òun náà ní kí ní bẹ́lẹ́ kò tó jọ àti gẹ́gẹ́ lọ fúdà ẹnìkan pèmí ìṣẹ́ wípé ẹ̀dàkùn ẹbá lórí ọ̀rọ̀ yìí tí ẹnìkan ọ̀rọ̀ náà bí rẹ̀ a máa fi ọ̀dá kọ́rùn báyìí láìsàbí ó dà ṣe ṣe pé ah, ṣe tààrà ni láàpẹ ní àbí àìlágbèé ẹ̀sìn ǹjẹ́ tí ó ti ẹ̀rẹ̀ ẹ̀nu sọ̀rọ̀ ìṣẹ́lá fìlà fi kẹ́yìn bú ànábì fana fẹ́ pa àti pé àbí orú gbogbo wo ní bánàbí láti ní àà tó ó lẹ́tọ̀ sí ìkíní tọ́ ẹni tó wọ́sà ah, bánàbí òun kàn sí ànábì sí ìrẹ̀lẹ̀ pítọ̀ àbó dúró ànábì àbó lákùn ìdájọ́ wò ní ní ṣe ṣe. Eh, ẹ kàn sọ sókí náà ni gbáǹkọ́ bí ọ̀rọ̀ lẹ́dálẹ̀ yìí mọ́kò sákò mọ́ àákànyà sókí sókí bẹ́ẹ̀ ṣe sọ náà ni ṣùgbọ́n àkọ́kọ́ náà ẹ̀ o ní pé àwọn tí àwọn àwọn tàṣọ̀rọ̀ fáàtì burúkú pé kama fi àjẹrú ẹni na lọ́nà na lọ́nà kejì wa ni wọ́n wà ní wà hmm. onírànra ni wọ́n hmm. so àwọn ọ̀ràn tàkọ́kọ́ làwọn tí ẹ̀ ń sọ wípé gbogbo gbésí ayé wọn báìbù ni wọ́n dì fó tiẹ̀ fún hmm. wọn aláàfáà kan parí sọ pé wọ́n kọ́ wọn wọ́n sì yanjú àmọ́ tiẹ̀ fẹ́ yanjú lọ́dọ̀ rẹ̀ so exodus genesis ni so tó bá jọmọ́ exodus genesis ní taronomy ló yẹ kí ìyẹn máa báyìí so kì í sọ̀rọ̀ islam ọ̀rọ̀ ṣẹ̀ríà islam yóò máa báyìí wọ́n tó lè ka kùránì yanjú so màdí ìsìn ọba sọ pé iná sábà wúmọ́rù ọmọ sọ pé wọ́n fẹ́ pa ni so bóde bí àjọra wọn so orí ẹ̀ mú ń sọ fáwọn tá a jẹ́ àfa regardless ipa àti ẹ̀gbẹ́ ń súnà ẹ́ abẹ́ ti ẹ̀kọ́ rèé ń súnà ẹ̀rọ ti ń tàn bàbá yín bàbá yín bàbá bàbá bàbá àwọn tí wọ́n ti lọ ṣáájú yín so pé àwọn náà wọ́n dúró lé lórí ẹ́ gbọ́dọ̀ tí à ń sọ wọ̀nyí bọ́ bá ti ẹ̀pẹ́rẹ́ lé ń súfì kan náà lé ní rí àwọn ẹ̀rọ ń ṣe bíbélì káàkiri ẹ̀rọ tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan aláìjò hàn lónìí aláìmọ̀kan làwọn yìí ọ̀rọ̀ tàlẹ́nu wọn ìdí wa burú jù láàrin àwọn mùsùlùmí tí ó máa fọ́ni lórí wọ́n ti máa pèrè ẹni bẹ́ẹ̀ ló stars ustaz fi maza ustaz lè kúrò sí wàlá ustaz eh, eh, almahi subhanallah eh, so wọ́n kó sànú wa kó mọ́ sí wálé ní ànú so regardless bẹ́ẹ̀ yẹn ti ẹ̀ ló ń jẹ́ súnà kódà àti wọ́n jẹ́ yẹn bá sọ pé lè yan ń fi ni ẹ́ hmm. báwo pé ní báyìí ń sún fi tán sọ nínú àbàbà jọ̀ǹjọ̀ǹjọ̀ǹjọ̀ǹ àwọn ò ní sọ ní rírun tó ṣẹlẹ̀ yìí kàn takò láwọn míì ní wọn ní àjẹni tí ó ti gba wèrè mọ́sùlùmí tí ẹ̀gán sọ̀rọ̀ sọ̀ ṣe pé tàṣọ wùfú tiẹ̀ tí ó ti jà nínú rẹ̀ kọjá sísọ ó ti gbọ́ sísọ tí wọ́n mọ́lẹ̀ kọjá bó ṣe yẹ so ìbájá ìbájẹ́ bẹ̀ tó rẹ́ni tí súfì ẹ bá ti gan mọ́lẹ̀ dáadáa àfà èèyàn bá nàbí òní túmọ̀ ibùn sàbẹ̀yìn inú àgbọ̀n yìí súfì ni àwọn àtàwọn kìnnìún ibùn àrọ̀bí gbogbo wọn bá ní ó ti sọ fà nàbí ìgbé àkílò dé ìrẹ ọmọ àmìna hmm. tó fẹ́ ọsíwá fún mara rẹ̀ hmm. ìskúltàlá nàbí ya bá di hmm. ọdẹ́ ilé ìsọ̀fí òsá nàbí rẹ̀ yìnrẹ̀ wọn ìdọ́lọ́wọ́n bá tú kalẹ̀ ilẹ̀ tó fẹ́ ìwọ́ wá fún láàrin wọn nìkan òdì ọ̀rọ̀ kọ́ ní fáwọn òdì ọ̀rọ̀ ni kàlọ́ yẹn kófúrún láhàdà kófúrún mọ̀sẹ̀kìlì so èèyàn jẹ́ ń sófin lè wọ́n bá ti bá adélẹ́bù tó lápẹẹrẹ kòfòrò yá tí ó mọ̀ jára rẹ̀ ṣèkè yá tí ó mọ̀ jára rẹ̀ ṣùgbọ́n àmì tí wọ́n ti bá délẹ́bù yẹn nú wọn wọn kọyán ànábì kéré délẹ́bù yìí so torí ẹ̀ kí èèyàn ó bú òjíṣẹ́ ọlọ́run kìí sá ànábì nìkan àwọn ànábì ọlọ́run ọba tí kùránì mẹ́ńṣán wọn tó ẹ̀rí gbé wá kó fúrọ́ mọ́sẹ̀kì lónìí ìṣèkè ìfèrísọ́lọ́run tó dá dúró ní láì nǹkan mí kún mọ̀nsábà nàbí yan fàkọ̀dé káfárọ́ọ̀nù gbogbo ẹnikẹ́ni tó bá bú ànábì kan ànábì kan náà àwọn ànábì ọlọ́run bá jẹ́ jésù bá jẹ́ mósè bá jẹ́ solomon tó bá bú ànábì kan dáwà fakọ̀dé káfàrà ó ti ṣe kèfèrè tó bẹnu àtẹ́lù tó sọ tí ẹ̀ láìdá so ẹ má rò pé rí muhammadu rasulu lẹ́yìn kan lẹ́yìn man káfàrà bí rasulin fakọ̀dé káfàrà dé bí jẹ́mí ẹ̀rí ìgbẹ́ni bá ti ṣe kèfèrí pẹ̀lú ànábì kan ó ti ṣe kèfèrí pẹ̀lú gbogbo ànábì mọ̀ ìjọba wọn sórọ́tù ànábì ní wà alayhi salatu wassalam nígbà tó dé báwọn èèyàn rẹ̀ rí o ní kásàbàtí qawmu nuuhil mursalin kásàbàtí qawmu nuuhil mursalin kásàbàtí qawmu nuuhil mursalin idh qala lahu nuuhun idh qala lahu aquhu nuuhun ala tattaqun inni lakum rasulun amin fattaqullaha wa ati'un ọlọ́run láwọn tí wọ́n tẹ̀lé nóòhùn wọ́n pe gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba nírọ̀ òjíṣẹ́ mélòó náà rájú wọn ṣebí eh. níwà nìkan náà ni jọ wọ́n mọ̀ ń kásaba núhàn ẹni bá pe núhù nírọ́ فقد سب جميع المرسلين ان يكتب غوا النبي ولا غباني وكذلك من سب نبيا او رسولا ان باتي بو النبي كفى كن سب جميعهم ودي بو بو ونان هذه قاعده مقرره ọ̀rọ̀ mùsùlùmí ìrántí wọ́n bá jábá ìmọ̀kan inú ẹni tó jẹ́ kiri yóò àbójẹ́ yẹ̀wúdí yóò gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí ni ó máa ṣe pé ààrẹ ilé yìí rí àni àgọ̀ ni wọ́n ẹni bá bú Jésù ti bú Muhammad ẹni bá bú Musa ó ti bú Muhammad ilé ìrúurú ti bú gbogbo wọn Eh, láńtẹ́jìdá eh, nàbí ìyá ń yàsó bó nàbí ìyá ni ẹ̀lẹ́ rán nàbì kan kó mọ bá nàbì kan yóò bá yà máa yìn lókù ọmọ lérè gúgú ní àmọ́ <laughs> so ìpanúpa nàbì ọlọ́nà adúgbà nàbì ọlẹ́kà bá ti bá nàbì kan ó ti bú gbogbo wọn náà bí ó bá wá lè bú gbogbo wọn kò yí ọmọ ọkọ máa lè ní yóò bá yí ọmọ ọkọ ní orí burúkú rẹ nìyó yẹ kó bú gbogbo wọn papọ̀ náà. Eh, yóò ah, kọjá sí sọ torí ẹbí èèyàn bá bú ànábì hmm. sallallahu alaihi wasallam ọ̀nà ńlá ló dá lọ́dọ̀ ọlọ́m ara àwọn ayà tí àwọn afá mọ́ndò náà ìtí bẹnu sóratu al-ma'ida eh, Quran chapter 5 verse 23 nama jazahu allatheena yuharibuna allaha wa rasulahu nama jazahu allatheena yuharibuna allaha wa rasulahu ẹ̀san tí ó máa bẹ fáwọn tí wọ́n gbógun tọ́lọ́run àtòjí sí ọlọ́run àdẹ́ni tí ń búyàn gbógun ah, tí ní ọ̀hámọ̀ orí anábámúbá bẹni tí ń sọ̀rọ̀ yẹn yóò rí pé mo gbógun tí bàbá Hmm. àbí èyí tí n bá ń bú bàbá rẹ̀ lẹ́sìn hmm. tí n fọpọ́n nípa bàbá rẹ̀ yóò rí pé mo gbógun ti bàbá ah, àbí ìgbógun ti. náà àfa sunna tẹ tó máa ń ṣàlàyé ẹ̀sìn ni àyíkáfà yìí sọ yìí náà ah, àìgbógun ti ah, bàbá wa ìwọ náà kò ní jẹ wọn. wọn àti ìbú wọn àti ìbú bàbá hmm. àbí nígbà mẹ́rin bá ní bàbá yín yìí tó ṣe yóò ṣàṣìṣe ó ti bèé bú ẹ̀lú mi fẹ́ẹ̀ mọ́tán gbèlè ìbú mọ́ ni ẹ wà sọ bàbá yín tó ṣe é sọdọ̀ ọlọ́run ẹ sọdọ̀ ànábì ọlọ́run kí ànábì ọlọ́ngọba kan hmm. anybody tó bá bú ó ti ṣe kí ni ó ti already gbógun ti hmm. ànábì ọlọ́ngọba yẹn náà so ìdájọ́ tó sì wà lọ́dọ̀ lọ́n bó ṣe kéwé ẹni bẹ́ẹ̀ inú ẹ̀ tó ń fọ́ bàjẹ́ ká lórí ilẹ̀ ni hmm, inú ẹ̀ tó ń fọ́ bàjẹ́ ká ilẹ̀ ni torí tí o bá ti mú ká nẹ́bí ọlọ́wọ́ bó jọyín lójúmọ́ gbogbo tó gbé wá yòókù pátá ò ní jọyín lójú. ṣe ayé àkọ́rọ́kọ́ lẹ́ǹkà yìí. kùránì náà mò ń kà. ìka ó ní kò sí ayé àkọ́kọ́ nípa. ayé náà mò ń kà bó ń ba ní kùránì ní ìlókù tó sí oyá ọ̀dọ̀ ṣí àlójúdógún mọ́sí ábù tiẹ̀. ṣùgbọ́n ìdí ń bẹ lọ́dọ̀ wa mùsùlùmí òun náà ní kùránì chapter five verse twenty three ọlọ́run náà jà sáàwù verse twenty three náà ẹ̀san tí ó máa bẹ fẹ́ni tó gbógun tèmi ọlọ́run hmm. ara gbógun tọlọ́run ní sábòlọ́ ìbú ọlọ́run ìgbógun tọlọ́run wọ́n ń kárù ṣara àyà ìmọ̀ já òfin rẹ̀ níyàn hmm. ara rẹ̀ hmm. ìgbógun ti ànábì ó bẹ̀rẹ̀ láti rí ìmọ̀ bu búbú ànábì wọlé ìsèzáhù bí wọlé bí aliwa ní bá ń tó gbọ́ wí gbogbo ẹ̀ bá ní ara gbógun tànábì wọ́n yàtàáwò náà fìlẹ̀ ardi fasadan tẹ́rù ẹni bẹ́ẹ̀dẹ̀ ń ṣe kí ni o tí ń fọ́bà jẹ́ ká lórí rẹ̀ torí tí ń ṣe ìbàjẹ́ ni nítọ́lọ́n tó dá yín àtòjíṣẹ́ tó ṣe kí ni o tọ́lọ́run rán sí yín tí ò bá ti jọ yín lójúmọ́ hmm. oríire ti kúrò lára yín hmm, hmm. oríire ti kúrò lára yín lọ́wọ́lá díẹ̀ tí ò bá sí ti ẹ̀sìn gbangba mo ti ń sọ gbogbo ayé náà ní ti ń wò tí ò bá sí ti ẹ̀sìn nínú àlámọ̀rí ayé wa <laughs> ibi ọmọ ẹ̀dẹ́ ènìyàn dé ni wọ́n burú dé wàláyà nílé ìfàyè ìrọ̀mù 24 hours ẹ̀sìn ọlọ́run fẹ́ràn ẹ̀yìn lọ́wọ́ wọn bìkanbìkan tí ẹ̀sìn ìfẹ́rẹ́ ẹ̀sẹ̀ múlẹ̀ ẹ̀wọ̀n bọ́lọ̀ tó kún wọn láyà sókè àǹfọ̀ àǹfọ̀ àǹsọ̀ àǹsọ̀ àǹfọ̀ àǹsọ̀ pílò àǹsọ̀ olójú àǹsọ̀ àǹsọ̀ ẹ̀bá ìṣùn ẹ̀sìn tí ń bẹ lára àwọn èèyàn díẹ̀ díẹ̀ ni bábá ká ẹ̀sìn kúrò lára àwọn èèyàn èèyàn ẹ̀sìn ńlá wa ń bàjẹ́ torí òjìṣẹ́ tí ó mú wa náà lọ́rọ̀ òjò wa lójúmọ́ so ẹni bá wá ń gbógun tọ́lọ́ ń gbógun tà nẹ́bìkì lọ́lọ́ ń sọ ọlọ́ ní áńyù kọ́ tàlú kí wọ́n pa á àríyùkọ́ tàlú kí wọ́n pa á áwòyè sọ́lá bú àbí kí wọ́n kàn má gbélébú sọ̀rọ̀ àgbélébú kìí ṣe pé kìnnìkan kìnnìkan tẹ̀rí àkànni wá gbélébú wà ní kùránì náà lọ sọ́nà àwòtò kọ́ sọ́ bí àìdí ìhìn wà àìjúlù hom ní kìlá àfihàn ọlọ́ni àbí kí wọ́n bá kàn ní àbí kí wọ́n gbé lọ́wọ́ ọ̀tún kí wọ́n gbé lẹ́sí òsì ó bá sì wọ́n tí wọ́n gbé ọwọ́ òsì kí wọ́n gbé ẹsẹ̀ ọ̀tún kó sáti bọ́ sí pàtípayọ ẹsẹ̀ wọn bá ẹ̀rí hmm. ọlọ́run ní àwòyún fáwọ́ mìíràn àrùn àbí kí wọ́n lé wọn kúrò lórí ilẹ̀ kí ni ìtumọ̀ kan lé wọn kúrò lórí ilẹ̀ hmm. ó ní pé al-ardul mahuda ìlú tí wọ́n ti gbajúmọ̀ ju síbi tí ó jẹ́ bòmí tí wọ́n ti mọ jájòjì. nìkan mo lọ sí bí a ti wọ́n ti bí àwọn bókà mú kó di sambisa. wọ́n máa lọ sí balẹ̀ bẹ́ẹ̀ ni bí rẹ̀ bá ti rọrùn sí kókó kókó kókó lọ́dọ̀ àwọn olórí rẹ̀ kó lè báwọn eléré burúkú. àbí mo sì yí nfun hmm. inú ibi díwẹ́dà wọn ti da jù láfíríkà yìí hmm. ilẹ̀ yorùbá yìí jẹ́ kan. Ah, kan wá mo lọ sí kíni wàlá ardol jarda eh. wọ́n lọ mo lọ sí dafur mo lọ gúrúdó fan eh. jama tí wọ́n mú lọ sí dọ́ngílà ibi tí degree wọ́n ti ń wọ́n nǹkan bí 50 something wọ́n 60 wọ́n lọ jùlẹ̀ ní desert tọ́ kéde ọpa kú ọ́ àwọn afá mi ni àwọn yóò fáwọn mineral army ẹmú kúrò lórí ilẹ̀ tí wọ́n sọ ní hmm. wọ́n gbé underground ilẹ̀ fún ajálẹ̀ níjọ́ tó ti sọ̀rọ̀ náà ní ìfojú kan sọ́mọ̀ ma tó bá ti wọnú lẹ́ni ibẹ̀ ni ó gbà lọ sọ́run ìbá lọ 1000 years abẹ́bẹ̀ náà ni ó mọ̀ wà kò fún fojú káyé mọ́ àwọn afá mi ni gbogbo yìí náà wàhálà yẹn pọ̀ wọ́n lè tì mọ́lé méje hmm. ìgbésí ayé gbére tí ó máa lò kó máa lò ní ẹ̀wọ̀n wọ́n wá wánú yàrá náà kó máa wánú yàrá náà ni hmm. ọlọ́ni záríkà láwọn kéṣe yóò fi dúnìyà tí ẹ máa jẹ́ dójú tì fún láyé èyí tó ṣe ọlọ́run dójú tì lọ́wọ́ dáyẹ̀ yé ànábì ọlọ́run lẹ́yìn ọlọ́run wà dójú tì wọn kó máa jẹ́ dójú tì fún ọlọ́run fílẹ̀ hmm. refreshment ní ìtọ́ orílẹ̀ yẹn ni eh? original yà ń bọ̀ fún ọ nígbà da báyìí rí ò ṣe da eré burúkú tí èsè díẹ̀ kí ẹ máa bú ànábì ọlọ́run ànábì ọlọ́run mo sọ jẹ́rẹ́ ìgbàlẹ́ tó jẹ́ Muhammad sallallahu alaihi ẹni ànábì ọlọ́run. Ah, so bí ìyàtí gbogbo ara ayà táwọn àfa àríyá erí mi tó wà táwọn àfa fojú kó tì mm, mm. tí gbogbo wọn fi lọ síbi kan náà wípé ẹni bá ti ṣe àwọn ààrẹ lómi yóò kéwú lẹ́nu wọn ló lè ka kùránì yóò lè kàdísì yóò lè mọ jarú tá à ń sọ yìí nìyẹn taniẹ taniẹ nígbà mọ ẹdá kó jama alẹ́ mọ mọ ẹnìkì ń sọ̀rọ̀ wọn náà tó lọ́n sọ̀rọ̀ taniẹ àìsí ní pẹ́yìn àìsèyàn pẹ́yìn bí ìbá ṣe ní burúkú àwọn àwọn ògùn náà gbọ́ngbò tọ́lọ́ fi wọ́n rí gé Islam tani yín ẹ̀sùn wẹ́rẹ́ wẹ́rẹ́ àwọn èèyàn dáná dáná kátó kan já wa láàrin tiwa káàkiri mọ́ tán ṣe àwọn míì ń bẹ tó yẹ pé n ń gbé àwọn tí wọ́n fi ń ṣe òun kọ́ ní pé wọ́n ní rìgáàdì fáwọn àfáà yìí wọ́n ní ìbẹ̀dọ́ ní rìgáàdì fáwọn yìí mọ́ tọ́tí sí rí burúkú èyàn ní sáláì mọ́ ní rìgáàdì fáwọn ọdún àsálàfò wa àfẹ́lẹ́ rí burúkú èyàn ayé ṣe pé o bọ́lọ̀ ń ṣe sàlámọ̀ rí jí wọn ni eléríire ń bẹ o ọlọ́run kó sí wa mọ́ wọn àwọn eléri gúnà ń bẹ bá dẹ̀ sí pé ọmọ sáyé nu ọlọ́mọ sàwà àtọmọ wọn bá àtàbí náà àti nàìjíríà wa kọ́ mọ̀ sí wa lọ́kàn nù wọn. jama àwọn míì wà ń bẹ pé ìpínlẹ̀ gan mọ̀ wípé ọmọ ah, táwọn afáà yìí sọ bó ti yẹ kó rí ṣùgbọ́n ìdẹ́ ìjọra ilé ìsúná lásìkò yìí sẹ́ aláàtẹ́ hmm. bá fi ń lọ yàn mọ́ àwọn ọmọ aláàlúwà ni àwọn àtakò yín ni èrú hmm. ẹ̀yìn yẹn mo fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn èsì ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ o àwọn òsì fi ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àfi bẹ́ẹ̀nì bọ́dì lò hmm. sọ̀rọ̀ tá sọ yé kó jẹ́ kó máa clear sí gbogbo islam ò mẹ́gbẹ́ iná hadi ummatukum ummatan ọlọ́run níjọ yìí jọ kan náà ni wá eré ẹyọ kan yẹn náà là ń sáré ṣùgbọ́n tá a bá jẹyọ kan àní jẹyọ kan lórí àánú àjẹyọ kan lórí ìmọ̀nà ni àní pínra wa lẹ́gọ̀ọ́ sáré lọ́dọ̀ ànábì láyìn tá a ṣe lù ú bẹ́ẹ̀ ọlọ́run ti fẹ́ ká jẹyọ kan ìjọ sọ wà fẹ́sì mú láàláṣẹ́ yìí wà ní nàmà kọ́lá wa àfẹ́sìmú bí hábìlá kéèpé ẹkó jọ lórí àìní ìtẹ́ dùólé lórí níta dùólé lórí ọlọ́run ti sọ wàlùmọ̀rọ́dù bí hábìlá níta ṣe ń pè ní hábìlá mm. gbogbo wọn bá ṣe wò orí ọtú mm. ọtú síbi tọ́da náà àbí bá sọ nítorí àpẹ̀sìn táwọn tí wọ́n ṣáájú wá sọ lóko ẹ̀rì hablullah àwọn míì ní alukurani hablullah àwọn míì ní sunna ni hmm. hablullah àwọn àfáàmì ò ní ìpanupọ̀ gba mùsùlùmí hmm. lọ hmm. so torí ẹ̀ ọlọ́run ní ká dúà lórí ẹyọ kan ni so ká má ṣe discrimination tí ò lójútùú tí ò ní ìdúrúkọ pé ẹ̀yìn kan ṣèlú ṣe súnà jẹ́ ti bàbá tàwa tá jòkó yìí àbí tàwa apá kan súnà ti gbogbo àwọn mùsùlùmí ló jẹ́ ẹni tí bá wá ń jìnà sí làá máa fà mọ́ pé má jìnà sí súnmọ́ tí súnà ń sọrí tí súnà ń sọrí tàbí súnmọ́ tàbí sọrí tó sì wá dẹjọ́ iṣẹ́ dọ̀nà bẹ́ẹ̀ bá sọ pé muhammadu rasulullah bẹ́ẹ̀ bá sọ muhammadu rasulullah ìmọ̀ àwọn àbí tá a fi òun sí ẹ̀hìn ìwà òkò sọ mọ́kò bá bọ́ mọ́nu bẹ́ẹ̀ bá sọ muhammadu rasulullah ẹ̀ nífà nẹ́bì ní rìgáàdì ẹ̀ ara rigadi ẹni kẹ́ẹ̀mọ́ tẹ̀lé tó mọ́ ayé àtọ́lọ́n fi ní àmọ́ tẹ̀lé ànábì ní kùránì kò lẹ́sàn bí táàtì alìmọ́ muhammad kọ́lá yẹni tasọ̀fáàtò mọ́sáfá hmm. alìmọ́ muhammad wọ́n láwọn wo kùránì rí ó láwọn rí ayé àti ńlọ bí kíní o thirty three lọ́lọ́wọ́n bá fi pàṣẹ kíní o hmm. kíkà máa tẹ̀lé ànábì sọ́lọ́ bá so torí ẹ ẹ mọ̀ torí pé ẹ takò èèyàn yémi pẹ̀lú rẹ bá níjà sọ tèmi lọ́tọ̀ mọ́jọ́ dérí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n hmm. forí wọ́n sorí burúkú wájú ọlọ́run mo bá kóòtì àyà gan ọmọ àtàkùn ní ìmọ̀gbọ́n ọgbà àyà yẹn alùsùnà ló kóòtì ẹ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ ẹni lérí burúkú ni mo bá kóòtì so nítorí èmi èmi rẹ bá ní jàjẹ kájà sọ́tọ̀ má jẹ ó dérí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo dẹ́yìn náà bá ti wí èmi ló máa takò ní èmi ló máa ṣe ní eléyìí mọ̀ṣàgọ́bà ọ̀lẹ́rí kan ọkàn sáàmọ́ ṣàgbéjì ẹwà lọ́mọ ẹgbẹ́ rí níbi tó ti jìnà tí ò ní mọ́tò sí ẹmọ lọ wá látàfi gbé àwọn náà sàtàkò yìí ni àwọn náà lè bẹ̀rẹ̀ sí wí àwọn náà máa wí ah. <laughs> man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut bẹ́ẹ̀ bá ti ní tí ó dá tó ṣe déédé tọ́lọ́run àtànàbì sọ jáde lẹ́nu mm. ẹ̀lọ́dákẹ́ o mm. ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni So sọdẹ́mi bá dákẹ́ fún yín kẹlẹ́ dìfíìtì mi kò ní mínì kò lémi kó wọ́n lọ dìfíìtì mi kò ní mínì àbẹ́mi dìfíìtì rẹ kò ní mínì lọ́dọ̀ tiwa so àwọn ọ̀rọ̀ táwa ń sọ kìí ṣe pé láti dìfíìtì àwọn èèyàn kan kí ni ìtumọ̀ dìfíìtì àwọn èèyàn ẹnìkan lè dìfíìtì ẹnìkan ni níbi ayé ti ẹ̀ dé dúró yìí tí bá dúró jọmọ kariwo náà ṣùgbọ́n ta ni sọ ti rí ọlọ́run tí ó là níwájú ọlọ́run tàbí ní sọ tí ó fi kó bá rẹ̀ kájú gbọdọ̀ ṣàkíyèsí ẹ̀ abáfáyé náà sọ̀run sotori ẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so torí ẹgbà àwọn nǹkan tó jáwọn kí ni badihiyatul humor wa daruriyatul humor ẹni fi dín àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yàn tẹ́sí mú wá tí ò sátakò lọ́dún àfà tí wọ́n ti lọ tí wọ́n kan kó gánà gánà dáná dáná dé lásìkò yìí ọkàn dédé máa takò abéèrè pé ta ní ẹ̀. yàtọ̀ sí àyà yìí tí àwọn ọkọ̀ ọ̀gbọ́n yìí sọ wọn pé nínú Qur'an. àwọn kan tún ní àdéjì gan pé àdéjì ẹgbẹ́ ń tó gbogbo kò lálàáfíà àti pé ní Bukhari ló wà ìyẹn gan kò ń jẹ́ káwọn gbà ṣé kódà ká tó sọ̀rọ̀ hadith ìyá ayé kọ́ra ní ṣe kò tó ní ṣe ẹ àkùrá níbi tó bẹ́ẹ̀ àfẹ́ntí ìbàní làákà ìrókù ọlọ́run ìnáma jazahu lẹ́sìn náà yuharibuna Allaha wa rasúlà sábùr rasúlù yóò tábùr so mo ti wọlé ẹ̀ka náà pé ní ìyàbá bú bàbá rẹ̀ nísìnyí ọ̀ní ló gbógun ti àti ìbúba ni ní ìgán fún rẹ̀ ó ń sọ pa gbógun ti bàbá kátiwá fi bú kún fún bàbá rẹ̀ ọgbàpá gbogbo sí ń gbà àbọ̀ nígbà so definitely bí ẹ bá bá nẹ́bí ogbógun tàbí nẹ́bí ìdájọ́ ẹni tó gbógun tọ́lọ́run àtàbí nẹ́bí lọ́lọ́run ti kàkà lẹ́lẹ̀ hmm. àwọn ìdájọ́ tọ́lọ́run wá list kalẹ̀ lẹ̀ yìí ta ni ó lò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ti sọ lẹ́ẹ̀kan hmm. aṣáájú ìlú náà ni ó lò iṣẹ́ ìlú onídàálú ìfẹ́ hmm. ìlú nìdàlú tó tí ọlọ́mbà fáwọn kan ní kápá lórí ilẹ̀ nílùú kan tí wọ́n wò pé ẹnì bọ́dì tó bá ṣe báyìí tí ó máa jẹ́ ya rẹ̀ rí lọ North Korea ọlọ́wòrán gbogbo ìbá ń sọ díkà tó ń ṣe wọ́n wọ́n níbi adárípá nílùú yìí jama ní ẹ̀ma ṣe náà dandan wàdúwà lórí Mongolia àdúwà lórí Mongolian àwọn Mongoli látọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti fẹ́ gba kí èèrà kó rin aṣíwájú wọn èèrà lásán báyìí kó rin aṣíwájú wọn aṣíwájú wọn bá àmọ́ bí àjẹwọ́n ìbá àmọ́ ṣèlú dáadáa kéèrà á lásán báyìí ẹ lọ tíráyẹ China ló kéré bí ẹ lọ síbẹ̀ lásán ẹ lọ bú pírẹsidẹ́ǹtì wọn ẹ lọ bú pírẹsidẹ́ǹtì wọn ìdí èèyàn bá bábọ̀ lábọ̀ wọ́n wá sọ fún wa nígbà Nàìjíríà wá dé pé àwọn àjọ pàdé láti kìí àmọ̀ mọ́lọ̀ máa pàdé <laughs> ká tó wá sọ North Korea China ti funfun yẹ lọ sọ́mù yẹn láhọ́ bẹ́ẹ̀ni ibi tó lórí òtì máa ṣe méjìlì pẹ̀lú àná rẹ̀ tí yóò gbé òtì di máa fún àná rẹ̀ hmm. tó lórí òtì sọ pé èmi ń ṣe méjìlì pẹ̀lú rẹ̀ ìwọ ń sùn jọ náà lóra yìí nù ara yóò sọ̀rọ̀ wọn pariwo <laughs> oòrùn lásìdé ìwọ́lòrùn eh, eh, ní ìgbàtọ̀ ọmọdé kò fi sí ẹ̀yẹ́ ọmọ àwádìí lọ wádìí bọ̀ láti pé èyí tọmọdé nìkan bàbá àgbà ń bí yẹn sọ̀rọ̀ ní ìgbàtọ̀ wà gbàlagbà oòrùn láti ó wá sún àti àsùnmọ́ rẹ̀ láyé náà ara yìí ọ̀rọ̀ sọ sí ìyọ̀n kí wọ́n láàyìn ẹ̀yìn aláìmọ̀kan wọ̀nyí hmm. tí ẹ̀sìn wò ní awo kan ti ń ṣe gbogbo tó gbé wá pátá ló ṣe gbé hàn sáyé Fásàlú alàzíkírí ìgbóso látàlàmùn. Mí ìbámọ̀kẹ́ ẹ̀rẹ́ ìgbóso jahìlì. Ẹbá jẹ́ láìmọ̀kẹ́ lọ bèèrè lọ́dún tó mọ̀, ẹbá sì bèèrè lọ́dún tó mọ̀. Ìgbà bá sọ fún yín ẹgbà. Ẹ́ yẹra fírí kí ni o, alìjìmá, hakáhù ibn al-Munzir, وقال القاضي بن إياد يعني كان كبيرا من ماذا من كبار المالكية نعم بافان في مذهب الإمام مالكي هنالك القاضي إياد ابن موسى العسري أيوة بارك الله فيكم وابن المنذر كان من كبار الشافعية نعم gbogbo ọpátá ni wọ́n kó ìjìmọ̀ wà lórí tẹ́nì bọ́dì tó bá bú àmì méjì wọ́n fẹnu kọ àwọn àfáà jọ́njọ́ ìfẹnukò ti wà ń bẹ̀ ẹnì bọ́dì tó bá wá tó ló fẹ́ ṣe bárúkọ lè ìjìmọ̀ irú ẹni bẹ́ẹ̀ gan lọ́dọ̀ àwọn àfáà níjọ́ ọmọ nǹkan pé kí ni o ni ìsà àmìrù òfìlú kan hmm. àmìrù ẹgbẹ́ kan hmm. àmìrù ìjọ kan olórí jàmọ́ kan kẹ́nìkà kan organization kan gbogbo organization kan ẹ̀pà society kan hmm. political congress kan anybody inú ọ̀tá bá ní adájọ́lẹ̀ adẹ́gbẹ́lẹ̀ àwọn olórí yín ò lè ṣe é bẹ́ẹ̀ ní individual kan ò lè ṣe àfáàlékè kan ò lè ṣe é ìdájọ́ yẹn sí lọ́wọ́ anybody ọwọ́ àtàn bá jẹ́ lórí ìlú wọ́n bá dẹ̀ fẹ́ràn kò lé lórí ni sotori ẹ̀bí yẹn bá jẹ́ mùsùlùmí tó bá ṣerú ẹ̀ ìdájọ́ wọn ni kí wọ́n yanjú rẹ̀ nílẹ̀ àwọn táwọn sọ pé wọ́n takò òun náà làwọn kí ní alẹ́ ànàfíyà àwọn èèyàn wá takò ẹni tó jẹ́ mùsùlùmí o ẹni tí èsì mùsùlùmí ni wọ́n sọ lọ́dọ̀ mọ́mọ́ àbúrà ní fáǹsì wọ́n sọ pé kán mọ́ pariwo ẹni bẹ́ẹ̀ hmm tó ti yé so pé wọ́n fòun lẹ̀ pé kìnnì kan kìnnì kan bóyá wèrè tí ìtàn ní ara náà ni ojú ọmọ bá nàbí ọlọ́n hmm. so kéèyàn kan máa sọ pé gẹ́sẹ̀ mùsùlùmí ní sí ká sọ pé jẹ́ kírísítẹ́nì lápèjúwe tó bá sọ fún mi pé bó bá mi sọ̀rọ̀ yìí mo fẹ́ kí n nífẹ̀ẹ́ jésù ni ah, wọ́n sọ fún ẹni Hmm. àbọ̀ lo nìkan ọ̀bù ọlọ fẹ́ẹ̀lì sójú ni nígbà tí ní mùsùlùmí ọ̀pẹ́ ní ilẹ̀ ẹ̀fà jẹ́ mùsùlùmí láyé àtìkì nífẹ̀ẹ́ àtìkì nífẹ̀ẹ́ jésù tí ìbá nífẹ̀ẹ́ jésù kí wọ́n ní jẹ́ mùsùlùmí fún níjọ́ bá ti ẹni tí ń kó ìrà jésù fàkọ̀lù sí tó káfíran mọ̀tàdán àndínilá ní ẹsẹ̀ mùsùlùmí má nìyẹn kò sẹ́ ná. à ń pe nọ́mbà míì là ń pè nọ́mbà tá a ní ká máa ṣe zero eight one zero nine zero nine two five nine zero zero eight one zero nine zero nine two tàbí ìtẹ́ ń pè yẹn àmì bè ìtafẹ́ká pè ẹgbẹ́ zero eight one zero nine zero nine two five nine zero ó sì wà lórí screen ẹ̀rọ àkùnfà àti afẹ́fẹ́ náà tó fún un. barakallahu fi. so yẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ pé à ń bá ní sallallahu alaihi wasallam ní sọ̀rọ̀ kékeré. sọ̀rọ̀ kékeré ìdájọ́ rẹ̀ kì í ṣe pé ẹ̀kẹ́ ẹ̀ náà ó wà ní Bukhari ní kò sí ní kí n sá ń bẹnu Bukhari gan fún ẹ̀. ń bẹnu Bukhari bẹ́ẹ̀ ni bí ẹ bá ti ṣe kí ni o tó bá gbógun ti àwọn òjíṣẹ́ ọlọ́run hmm. ìdájọ́ ẹnu bákanáà bàbá wá rí nǹkan kan ní kùránì kama gbọ́ wà ní àtúnwọnú súnà nàbí àtún rí àwọn kùránì pé ìdájọ́ àwọn ilẹ̀ àbátúnwọnú súnà hmm. àbátún rí ṣe ìrìnàjò wá ti tán ìrìnàjò ah. wá sí kẹ̀kà múra tó wá ń lọ à hmm. ń lọ sí nínú kíní o ọ̀nà ẹlẹ́kẹta ìdí táwọn mùsùlùmí ti máa mú ọ̀rọ̀ ẹ̀sìn láti máa mú dájú ẹ̀sìn tó náà ní ìjìmá ìpanupọ̀ àwọn apá Islam tí wọ́n jẹ́ ẹni ìṣáájú wa ní àbítàsíkò yìí hmm. ẹ̀rì àti hmm. wá rí panupọ̀ ipò ìpanupọ̀ wà lọ́dọ̀ àfá ìpanupọ̀ ní lásán ó tó hmm. lò kódà láì fi kí ni o láìrí ìjọkan ní kòránì ah, láìrí inú súnnà tọ́ ẹ̀sí àwòṣe ìtàní wọn bá àwọn tí a ń pè ìwọ́ lọ́rùn ọ̀sánú bóò lágbà sí báyìí tọ́ ẹjẹ́ àpè nọ́mbà tá a ní ká pè ẹni ń pè láti Ah, àmọ́ bá ti gbé hello hello hello kò sọ̀rọ̀ sókè fca speaker ẹ ah. dákùnrin nọ́mbà ta ní a pè 081 09 09 2590 081 0909 2590 òun la ní a pè ẹ dákùn nọ́mbà ilé ẹ̀rọ ẹ̀kí a pè sí nọ́mbà ilé ẹ dákùn náà sọ̀rọ̀ ṣẹ́fún náà so torí ẹ̀ bí kò bá sí. ṣé nọ́mbà tá a fi sórí ọ̀sẹ̀ ní nọ́mbà táwọn èèyàn pè é ẹ̀dá kan ẹ̀ bá ń connect kínní ìjọba ẹgbẹ́ fún mi náà mo bọ̀ kó máa connect ẹ má bìí ṣe ẹ̀ lè fi ilẹ̀ náà hello hello hello náà à tàbí sọ̀rọ̀ ìmìlẹ̀ ti pè Abba Abdulrahman ẹ̀pẹ̀ nọ́mbà 08109092590 káàkiri gbọ́ ayé náà bàdé gbọ́n tẹ́ ìwí ẹ̀dàkùn tẹ́gbọ́ 09 àbí kan kọ́ kan sọ̀rọ̀ rẹ̀ síbi skul. 09 092590 máa tún olùkọ́ pọ̀lú skin àti payment kama olóyè screen ìyẹn ní ká pè é lápò ẹ̀nà ìka pè é lè rí eléyìí a lè gbọ́ ohun tí a ń sọ jáde náà ṣe é sàn ayọ́kùn lọ́dà kùn ẹ̀mọ́ bìbí sọ̀rọ̀ náà fàbọ̀ ṣe. náà bí ọ̀rọ̀ tí a ń bá lọ lákòótán náà ni wípé kéèyàn bú ànábì ọlọ́run ìwà àìlẹ́kọ̀ọ́ ni kéèyàn bá sì kẹ́kọ̀ọ́ òye kankan ara àkọlẹ́kọ̀ọ́ náà òun náà ló farú ìdájọ́ mi but ṣé èèyàn bú ànábì sọ̀rọ̀ èèyàn ni kí wọ́n parú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ nu sọ̀rọ̀ èèyàn ni kí wọ́n pa sọ̀rọ̀ èèyàn ni sóyè hmm. àbí òye hmm. ṣé kò lè sí àmì tí wọ́n lè fi jẹ́ yàtọ̀ sí kí wọ́n pa ẹ̀wọ̀n kìí ṣe àwọn ṣì ń pe nọ́mbà ìpínlẹ̀ ní kò tẹ̀lé mi ẹ̀lọ́ wàdí fún sára sọ́ra bùkà náà آمين آمين آمين آمين آمين أوكي نعم about disconnecting. Naam, I'm going. Okay. Mm. Naam. Náà. Wọ́n ní ok. Hmm. Hmm hànà hmm. wọ́n àdéhùn òye kálàáfíà nítorí ẹni àkọ́kọ́ bá tán nítorí pé ọgbẹ́ rọ̀ pé kó wọlé ajọ́ tí èyí ń gba àwọn ọmọ àwọn títí hmm. ń gba àwọn òbí òun tó wù fún àwọn òbí òun lóúnjẹ ku hmm. àwọn ọmọ ní àdéhùn yẹn tako láì kárí bàbá tọ́lọ̀ wá pé ẹni yẹn gbọ́dọ̀ fáwọn ọmọ yẹn lóúnjẹ bàbá rẹ̀. ok yàtọ̀ ijó ti yẹ hmm. kó kí ìtumọ̀ sí nǹkan ìdí ìdílé lọ sí àbábọ̀ òṣìṣẹ́ ìwọlé. tó bá pé èèyàn gbọ́lá fún ó gbóúnjẹ fún àwọn òbí rẹ̀ lórí àwọn àwọn ọmọ rẹ̀. Hmm. Agbọ̀nyé lórí àsìkò. Agbọ̀nyé agbọ̀nyé. Agbọ̀nyé. Ṣẹ́gbọ́ agbọ̀nyé àwọn òfin wọ́n. جزاكم الله خيرا وبارك الله فيك نعم okay láti bá oúnjẹ fáwọn ọmọ rẹ̀ wà ní òbí rẹ̀. Wọ́n lè máa yàn láti ṣe bí àlejò ẹ̀rọ àti ah, ọ̀la. Àwọn ọmọ wa àti òbí wa àwọn ẹ̀ka tó ń bọ́ra fún ìlú àmì. Ọ̀rà, inshallah. àwọn ṣe fún àmì òní inshallah. Wàlúkọ̀ sọ́lá wa rahmatullahi barakallahu fiikum wa ahsana Allah ilaykum wa ilayna jami'an. Kọ́lọ́n kí ọmọ dáwọ́ dáadẹ́ dúró lára kálkú wa. وهذا الحديث أيها الأحبة والمستمعون الكرام من حديث أبي عبد الرحمن abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu wa arda ẹni tó ń gba hadith ni wa ní abdurrahman abu abdurrahman ah. eh, abdullahi ibn mas'ud kọlọ́kọ̀ bá ní yọnu sí bàbá náà ah. ọkànnì kí kí bá rí sahaba ní hmm. wàá gba sàbí ànábì ni ah. ẹni tó ń lọ́mọ kùrá ètò ó sọ wọn ní ọ̀sàbí ànábì o náà challenge wọn tí gbogbo tó tán láyé kò rẹ́ni bọ́ọ̀dì tó ṣe ní torí rọ́dánù hmm. ọlọ́nkọ́ bá ní yọnu sí òun ló gba hadith ní wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn mẹ́ta lànábì dákọ nínú hadith yẹn lóòótọ́ tí òkúta sí mọ́lẹ̀ hmm. ṣùgbọ́n tó bá rí pé ti ẹnì kan ní àwọn mẹ́ta yẹn ló fẹ́ dá ìsìlẹ̀ kò yẹ kó dá ìsìlẹ̀ òun náà lẹni tó ṣe wípé kèé jẹun àti ìyàwó rẹ̀ jẹun ṣe àgbà papọ̀ àti náà náà Àgbàtí kò wáyé àpẹta ẹka sí kọmọ kówó torí àsìkò. Wàrí kú sọ́rọ̀ àmà ń gọ́yí, à ń gọ́yí. Àwọn ọ̀pọ̀ láti ìyàmọ̀ pàjá rẹ̀. Ọ̀yà, à ń gọ́yí kí ni ìgbèrè? Ó kọ́ ni ọmọ ìbéèrè. àfa ìjọ ó ní pẹ́ ìjọ mo ti pọ̀ fẹ́ kí àfa ọba wa sí. ìṣó láti tí èèyàn máa lọ sọ́dọ̀ àwọn alágbèéká àwọn tí wọ́n ń yẹ iṣẹ́ wò gẹ́gẹ́ bí ilé pẹ̀ ọ́ àwọn tí wọ́n máa ń ṣe ọ̀sẹ̀ ìtajà káwọn àjò kó bá yọ ọ̀nà náà. ó lẹ́tọ̀ọ́ kí wọ́n máa ṣé ìkọ́ ni

mo ṣe wò kéré tó náà ọlọ́sì fáwà náà ní fíkì díẹ̀ bẹ́ẹ̀ láwà wá tí a ń gbọ́ wa náà káàkiri gbogbo bíkíbi ní ìjọ́ náà ti wá ń bí nàìjíríà lápapọ̀ àsìkò sóòrì sí wà ń lẹ̀ kódà dago méjì àbọ̀ mẹ́ta bí mẹ́ta àbọ̀ gan di sí ọkílẹ̀ àbí òkílẹ̀ bá ń sọ pé ká máa kánjú ká kírun ìyẹn lọ́lá jù ní pẹ́ni tó bá lọ ládìgbà yẹn lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ ká gbọ́ yẹn yé so ká máa wa pin ó tó kòrónà gbajúmọ̀ máa kí ká fara balẹ̀ àwa náà lè jọ sórí pọ̀ sílẹ̀ ìdọ̀rú yẹni tó ká gbọ́yẹ̀ yé bẹ́ẹ̀ gbogbo ẹni tó sì ń gbọ́ wa náà káwọn náà gbọ́yé ẹ má kanjú gírígírí pé abẹ́lé ìkéwọ́n ẹni tó bá fẹ́ lọ fírí o àdé ní bọ́dì mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn náà nu kó dà wọ́n ṣe program di two tàbí wọ́n gbé zúrì two ló wọlé zúrì tó ti wọlé bí aago kan orí ẹ̀ka gbọ́ gbogbo nǹkan yẹ̀yẹ́ ó dáa ó dáa so ó dáa tó bá ń wọlé bẹ̀ ká tètè mọ́ kí so kódà nínú súnà nẹ́bí ń gbà ní ìpín kankan bá tún ṣẹlẹ̀ ó tún dáa ká tún lọ ọ̀la hmm. so gbogbo yẹn náà la kọ́ ọmọ fi kí tí ìsìláàmù àgbọ́yé ló ní ìdìkẹ́ sí lórí pẹ́sàn ti alákọ̀ọ́kọ́ sí àti àlọ́ ká tún kọ díẹ̀ sísọ ẹ̀kọ́ nso. náà súnà à ń gbọ́ yé o hello. Hello? Ọdún sọ́rọ̀ fúlà náà. Sọ́lọ́wọ́ rà. Mọ́lẹ̀ jẹ́ pé náà. Àbá Abrahman náà láti mú. Náà. Náà. À ń gbọ́ yín, à ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ẹ̀jẹ̀ ẹni tí wọ́n Ok. Ok. Hmm. hmm.

ìtẹ́ni tó yẹ kí ipò ẹ̀fẹ́ káwọn yóò ti gbogbo ẹ̀ ẹ̀ka mi lọ́ra àdàdà ẹ̀sẹ̀ tó mi mọ́ àwọn èèyàn lọ́wọ́ wọn wọ́n dá ìwọ́n kàdá tó pọ̀ ní. ọ̀sẹ̀ yóò pọ̀ ní ẹ̀ka rẹ̀ pẹ̀lú ìṣẹ́ ìṣẹ́ ẹgbẹ́gbẹ́ ìṣẹ́ ìṣẹ́ àti ẹgbẹ́gbẹ́. orí wọn kọ́ ló kó bẹ́ẹ̀ gbà ẹ̀rọ àdàdà ẹ̀sẹ̀ tó mọ̀ lọ́wọ́ Barakallahu fikum. Ẹ ṣe gan o, náà, ṣe ọ̀nà mí làwọn ti gbé ọ̀rọ̀ tí wọ́n gbà lóṣù tó náà. Náà, àṣírà kí nọ́mbà yẹn ibi lọ́dọ̀ ló ওয়ালাইকুম সালাম নাম আর ওদের কিরে করবি না বিসমিল্লাহ তাফাদ্দাল আলহামদুলিল্লাহ Ọlọ́run ajẹ́gbẹ̀rẹ̀ ìfẹ́ ẹ̀bá mi sí àwọn ìṣẹ́ ìṣúwà. Àwọn ọ̀pọ̀ ọ̀ṣẹ́ kìí gbọ́ ní ìjọba fún ọlọ́kọ̀ yọ. Náà bí ṣe ń lọ. dáhùn ìbéèrè wọn lórí ìbéèrè tí ọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ pé kọ́lọ́m kí wọ́n ṣe dáadẹ́ fún àti gbogbo alápapọ̀ nípa wípé hadith yabi abdurrahman abdullahi ibn mas'ud Allah anhu tí anabi fi ń sọ nípa àwọn mẹ́ta fún wa nínú abani israel kí lóun anabi fẹ́ ká mú jáde ń bẹ àkọ́kọ́ ẹ̀kọ́ ni òye ni òye náà sì hàn ń bẹ òye àkọ́kọ́ tó wá ga jù tánàbí ẹ̀ká mú jáde ń bẹ hmm. òun náà ní kí ni jama al-ikhlasu náà tabaraka wa ta'ala hmm. so kó já pé gbogbo tábà máa ṣe láyé wa tìtorí tọlọ́run òun láti máa ṣe òun ni gárọ́dù ẹ̀kọ́ àkọ́kọ́ kárí lábẹ́ ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tàbí sọ́nù hmm. so ìyẹn rèé ó hàn nínú ọ̀rọ̀ ìkíní kejì kẹta wọn gbàtí kálukú fẹ́ máa fi tó ṣe ní dáadáa hmm. tó fẹ́ máa fi tọrọ síwájú ọlọ́run ó sọ pé tí mo bá ṣe tí mo ṣe yìí nítorí tìrí ọlọ́run nìkan pọ́ìntì nù torí ìtìrí torí tá a bá ṣe ń torí ìtọ́lọ́hún ní jẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́hun níta bá ti ṣe ń torí ìtọ́lọ́hún ó lè máa jẹ́ dáadáa lọ́dọ̀ tiwa dáadáa lọ́dọ̀ tẹni tá a ṣe kó ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́hun kò ní jẹ́ dáadáa ìlà mákàánà lèlà àti tó bá jẹ́ tá bá ṣe ń torí ìtọ́lọ́hún so ìkíní kejì kẹta mẹ́tẹ̀ẹ̀ta ló sọ gbólóhùn ni so ìkíláàsì ni ohun àkọ́kọ́ ta kọrí kọ́ níbẹ̀ so ẹ̀kọ́ ẹlẹ́kejì ìkẹ́lẹ́kejì ta tún rí kọ́ lẹ́kọ̀ọ́ níbẹ̀ òun náà ni wípé lọ́dọ̀ ẹni àkọ́kọ́ àrí kọ́lẹ́kọ̀ọ́ wípé alẹ́fi orí ìdún nàíjà ẹni tẹ́ orí eré fún rẹ̀ fi dúnìyà wà láàfẹ́rọ láyé àti lálùkìyàmà làbúdà àyẹ̀ tẹ́sùbà bí sífà ti máa sáà alẹ́ ìfà ti wà ṣàhánà ẹni tí ó ti kí ni ó hmm. ẹni tí ó ń fẹ́ dáadáa fún rẹ̀ láyàtí lákìíyá ó sì fẹ́kọ́lọ̀ máa ràn lọ́wọ́ kọ́lọ̀ máa dáwò náà ló hìndà ṣẹ̀dá àwọl mihan hmm. nígbà tí ìnira bá dé irú ẹni bẹ́ẹ̀ làbúdá anyẹ tẹ́sífà bí sífà ti máa dá alẹ́ àìfà ti wà máa dá wọ́n ṣahánà ẹniyàn ò gbọdọ̀ mọ́ níwà ìkórè ẹni níjànú ẹ̀rìfẹ́ ni àkọ́kọ́ ẹ́ tánàbí sọ̀rọ̀ ẹnu mẹ́ta ni mọ̀lẹ́bí rẹ̀ náà lẹ́ni yẹn bí ọmọ ẹ̀gbúrò àbúrò bàbá ẹni tó lè fẹ́ lọmọbìnrin yẹn hmm. so ó wá ti ń fẹ́ kí òun bẹ́ obìnrin ṣe sìnà kó ń bá ṣe ìṣekúṣe ọmọbìnrin wọn gbà fún ó ti wà nílé ọkọ tiẹ̀ kò gbà fún àbíká lè kò lọ́kọ náà kò sá fún so ń gbà tí ìnira wá dé bọ́mọ yẹn tó ní bùkátà sí owó ni àbí dúkìá ni tó sàmú di pé ìlàlúrí ti dé kórì nǹkan yẹn so ló wá di pé ọmọbìnrin wa lè bá bí ṣe máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa náà lénìí so ọkùnrin wa fẹ́ lu opportunity pé ọlọ́run ti mú ẹ wá báyìí nira ti bẹ́ẹ̀ ń tọ́ fẹ́ ó yẹ kí n fún ọ ṣùgbọ́n ní fún ẹ àti bá gbé bí ilẹ̀ so ìnira wa mú ọmọbìnrin yẹn náà pé kìí tó bá rí bẹ́ẹ̀ wàá ṣe wàá ṣe náà ni ṣékọ́ ṣékójú ọ̀dá kí n gbá tí mo fẹ́ gbà náà ni bí ìnira ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní lásìkò yìí gbowó kí wọ́n sí ọlọ́run fún ẹ lọ́pọ̀tunity yẹn opportunity rí burúkú ni o tọ́wọ́ kó ti yọ sí ẹ kò yọ sí ẹ ah, opportunity rí burúkú ni sọ́rí tọ́ bá fẹ́ ara rẹ padà tọ́ fẹ́ ṣe rẹ lọ́mọ eh, ẹni gidi níwájú ọlọ́run kọ́ mọ́ wá ṣe nǹkan yẹn kọ́ wá ṣe tẹ́ni tó wẹ́ wá kọ́ wá ṣe tó fẹ́ fún ah, ọmọ níyì púpọ̀ níwájú ọlọ́run kẹrì hmm. sọ́ọ́mọ jẹ́ kanú àwọn méje الذين يذلهم الله عز وجل تحت مظلته الربانية لهم لا ذل إلا ذله ọmọ jẹ́ kan níwà tí ò ní forí gba nóòrùn orí burúkú òrùn jẹ́ ọgbẹ́dà kìyàmà ọlọ́run yóò wọ́kú òníwà tí ó forí gba kama sábàtà ti sọ yẹ́ ìmáàmì mùsùlùmí wal Bukhari kádà ní àwọn mùsùlùmí so ìyẹn jẹ́ ọ̀kan so torí obìnrin yẹn náà ló ti ẹ̀ sọ fún wípé òǹkà tó fẹ́ ẹ̀hẹ́n tó fẹ́ já yìí kìí ṣe wọ́lọ́ lẹ́pọ̀ sí mm-hmm. ah, ìbẹ̀rù ọlọ́run ti gbọ́kùnrin yẹn náà nìyẹn ló bá ní kó dìde òun náà bá dìde tó wá fẹ́ gangan ọkùnrin yẹn wá ṣe fún ó tó ṣe fún ju bó ṣe béèrè lọ lílá nítorí tọ́lọ́ torí bí ò bá tún ṣe nítorí tọ́lọ́run yóò mọ̀ jẹ́ dáadáa fẹ́ni a ṣe fún yóò sì mọ̀ jẹ́ dáadáa lọ́dọ̀ wọ́tọ́ ṣe sùmọ́ kò ní jẹ́ dáadáa wájú ọlọ́run ọ̀ nílà kàǹtì ẹ̀ wájú ọlọ́run so ìgbàyẹn ló tó jẹ́ sẹ́ẹ̀rí ìyẹn jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ lára ẹni àkọ́kọ́ lára ẹni ẹ̀kejì tó yẹ pé ó ní kèé jẹun ìyàwó rẹ̀ jẹun ọmọ rẹ̀ jẹun ọ̀ǹtì ìgbà tí àwọn òbí rẹ̀ méjèèjì tán bá jẹun tán kìí pé wọ́n jẹun wọ́n máa ń jẹun o kìí pé ní ipa wọn o ṣùgbọ́n máa ń ṣe ní kí ni o àwùlàwíyà táǹpẹ̀ ní àwùlàwíyà ní kí ẹ jẹun gbọ́lá fún ìyá mi lórí ìyàwó mi lórí ọmọ mi ẹlẹ́kùn mẹ́rin wá sọ ọmọ tó jẹ́ lórí burúkú ọmọ ọ sì máa gbọ́lá fún ọmọ rẹ lórí ìyá rẹ ṣé wọ́n bí ọ nìyàn ọ̀wọ́ ń bímọ tí ò bá bí ẹ fẹ́ jọ kó lọ́m kan láyé ni gbogbo eléyìí láti bàbàrà bí ìyá àti bàbá wa ṣe tó èyí tó bá jẹ́tọ̀ wọn ọmọ ńlá ti fẹ́ parẹ́ láti fún ìyá rẹ̀ àti bàbẹ́ èyí tí ẹ bá ṣẹ̀tọ́ rẹ̀ nìkan tí ẹ ṣẹ̀tọ́ wọn nìkan ìyò lè gbégbé wájú wọn tó bá jẹ́tọ́ ọlọ́run pọ́n gbèdé e wájú wọn ṣùgbọ́n èyí tó jẹ́tọ́ ti wọn Ah, ọmọ tí ń wórí ilé tó fẹ́ sórí láyé àti lálkèyàmà ó gbọ́dọ̀ gbìyànjú bí ó ti fún yẹ wà lákọ́dún ní ìsìtọ́ àti wọlé nǹkan níyà tó ń parí kọ́lẹ̀kọ́ lọ́dọ̀ ti ẹnu bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò ní jẹun ọ̀n ti gbà tí wọ́n bá jẹun tán ló torí fún àwọn ọmọ tó prọ́sẹ́sì pé kàn yá ń jí kàn jẹun kó wá darí oúnjẹ sọ́dọ̀ ọmọ náà mọ́ fi sùn wọ́n sùn ní kò náà mò ní jẹun tó ńgbà mm, mm. tí èdè pé kíní ń kọ́ ó sàgbè dání náà nígbà má yìí ti sùn èwo làbọ̀rọ̀ mọ́ jí wọn wọ́n sunkún èdè náà Hmm. so ńgbà tí ó rí fún ọmọ ìyá òjì sí lọ́wọ́ ọ̀dájí ni wọ́n bọ́ ọmọ tó jòkó tó gbóúnjẹ dání ewu olélé yìí ìyá ọmọ pé kò sínú àládà mi pé kí n jẹun àbí kan ọmọ mi jẹ àbí ìyàwó mi o jẹun ti gbà tẹ́yìn bá jẹ ń wòye pé ẹjọ́ wà papọ̀ ni bí ìsìn ṣe ni ó ń fi ìyẹn sin lọ́nu láti pílẹ̀sì ìyá àti bábẹ́ iṣẹ́ rẹ ni bí àgbà bá ń sọ fún mi pé èsì iṣẹ́ rẹ ẹ̀mí ọ̀tún mọ́ náà gbè ní iṣẹ́ rẹ mọ́ ẹ̀rí lọ́nà agbègbè pé ká bàbàrà ayé ẹni bàbàrà bá bẹ́ẹ̀ ni kéèyàn kó ọ̀rọ̀ ìyá àti bàbá rẹ̀ léyà wípé ah nǹkan báyìí yóò kọ́ mọ jẹ́ tiwọn kó tó mọ jẹ́ tàwọn fárí fòrúwù làwọn eléyìí òṣùlù làwọn eléyìí wàmọ́ni hádámọ́ wàmọ́ni hádámọ́ òṣùlù làwọn anybody tó bá tó bá gbà wípé àwọn tọ́lọ̀ ń fòun náà àti jèrè wọn yóò lágbára hmm. so káṣí yẹn lẹ́kọ̀ọ́ kejì ẹ̀kọ́ lẹ́nu àfáàtò bá ní òṣẹ́kọ̀ọ́ mẹ́ bóyá kò kọ́ dáadáa ẹ̀ nọ́mbà tírì òun lẹ́lẹ́kẹ̀ẹ́ta ẹni tó ṣe wípé ẹni yìí lébùrà ló bá ṣiṣẹ́ nígbò wá bá ṣiṣẹ́ tán tọ̀hún ò bá rántí gbowó tó fi padà sínú wọn hmm. eh, so ó wá pẹ́ owó tó wáyẹ kí ọkùnrin fún ẹni tó bá ṣiṣẹ́ ní òun wá lọ fi ìfẹ́sì ó lọ fi sí ọgbà ẹranko inú gbàgbé ẹ̀rùn gbàgbé tọ̀ bó bá wá rí bẹ̀rẹ̀ gbàgbé owó iṣẹ́ mi ń kọ́ oní gbogbo àwọn ẹran tí ń bẹnu ọgbà yìí ní gbogbo owó iṣẹ́ rẹ ni mo fi ra àwọn nǹkan yìí tó fi wá pọ̀ débi ó pọ̀ dé gbogbo ẹ̀ pátá kó lọ yẹlò náà wá sọ pé tó báyìí pé tí mo ṣe fọkùnrin yẹn ń torí títọ ọlọ́run ló kún mi lójú tí mo fi ṣe bẹ́ẹ̀ fún kọ́lọ́run là wá nùgbèrè àdánwò ta kó sí so iṣẹ́ rẹ nìyẹn náà so àǹfààní ẹlẹ́kẹta nínú ẹ̀ nìyẹn òní pé class is a sincerity of pàtàkì nínú sẹ́tàǹtì Ah, àwọn òye tàbí fẹ́rí lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta àárí lára mẹ́tẹ̀ẹ̀ta so bí àbá bọ́ ṣiṣẹ́ ẹ̀fọ̀ bí ìlàdín pẹ̀lú ẹ̀ hmm. ẹ̀rọ máa bá iṣẹ́ ẹ̀jẹ̀ wọn lówó oṣù mẹ́rin oṣù márùn tí ìbá ti bẹ́là lórí ló fa hmm. ẹ̀kọ́ lẹ́tà sí dáadáa lọ́dọ̀ ọlọ́run ẹni tó àbòsí nìyẹn o àbòsí ó ní ẹ̀fọn rí so àǹfààní ẹlẹ́kẹ̀ẹ́ta ta fẹ́ ká kọ́ mbẹ̀ ni pé jàwáṣu tàwáṣu bí máa dá bí àmọ́ nílé kàìrí ìyà ó lẹ́tọ̀ọ́ ká fi iṣẹ́ rí tá a bá ṣe ká fi bẹ̀ nígbà tá a bá fi iṣẹ́ rí bẹ̀ lọ́n bú láti máa bẹ̀ torí ẹ̀bá bá fẹ́ fi àkàsọ̀ síwájú ọlọ́n kama amára náà lọ́wọ́ tabaraka wa ta'ala fi suratul Ma'idah bọ́lọ̀ ti pàwọ́lá tẹ́nà suratul Ma'idah wa btagu ilayhi al-wasila ya ayyuhal ladhina amanu ẹ̀yìn tẹ́ gbọ́lọ́wọ́ bá kọ́ ittaqullah ẹbẹ̀rù bá wa btagu ilayhi al-wasila

a máa ń so iṣẹ́ eré tá a ṣe hmm. tí wọ́n bá kírun zúrò ìtànsìn tó kí dáadáa tó ṣe gbogbo ẹ̀ èrè ọlọ́run o wọ́n sọ́dọ̀ ìwọ́lá ọ̀run tí mo kí èròǹgbà mi báyìí báyìí bá mọ̀ ṣe tí mo fẹ́ báyìí ṣe olùgbogbo ẹ̀ kò sí tó burú mẹ́ nítorí dáa téèyàn lè fi bẹ́ẹ̀ lọ́mù gbogbo ara ń ta fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ táwọn afáfẹ́ mú jáde ni hmm. so ìyẹn ni ṣé dáadáa ni wọ́n láwọn tako wípé hmm. àwọn ò rí pé ó wà jáìsù iṣẹ́ rere rẹ̀ kò máa fi bẹ̀ lọ́n pé bí ìgbà tí èèyàn ń ṣe rìyáwù ni àwọn náà kà á lẹ́yìn náà ṣe kà á nì ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afá tí wọ́n ti ṣáájú wọn fi fi wọn ò sọ́ bá ní bí ẹ̀sìn jẹun so ojú ọmọ ń sọ náà ni pé yàjúùsù lèlmọ́rìhì an yatawassala bí màdá bí af'alihi wa a'malihi as-salih wal-khairiyya àwọn iṣẹ́ orí ní bàbá àti iṣẹ́ iṣẹ́ òlàwà tẹ́rẹ̀ pé àwọn èèyàn wọ́n lábòsínú alábòsí lọ́wọ́ nígbàtẹ́sọ wípé àbó ah, ní tẹ́ àdíṣìyàn kòròkòrò lálàáfíà bó ní èyàn ó sì wá gbọ́lá fáwọn òbí rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ a fẹ́ lẹ́yìn nǹkan tẹ́rin fẹ́rẹ́ tẹ́ ń tẹ́ ń tako kìíní gbọ́lá fáwọn àfáà yín oúnjẹ tẹ́rẹ́ kẹ́lẹ́bí ìjẹ́ ńlé rẹ̀ àfáà nílé kó fún kódà òbí òbí ẹlòmí ò gbádùn rẹ̀ tó bá àfá rẹ̀ ṣe ń gbádùn ẹ̀ ọ̀rọ̀ wa ń bọ̀ lórí yìí náà yìí bá kàṣọ lórí ẹ̀ lákòótán ni wípé àwọn tí wọ́n níwọ̀ lọ́rọ̀ wa ó pọ̀ kàmọ́ sábàlá fi àdéṣe Salman ibn Maysarah al-Farisi kọ́lọ̀n hmm. kó bá ní fọ̀rùn kẹ́bàbá náà ìfọ́lá lè akhihi hmm. yani Abi Darda hmm. yani fa'ati kulla inna li rabbika alayka haqqan rẹ̀ lẹ́tọ̀ọ́ tí ó gbà Hmm. ẹ̀mí rẹ̀ gan lẹ́tọ̀ tó yẹ kọ́ fún hmm. ara lè rẹ̀ lẹ́tọ̀ tó yẹ kọ́ fún wọn hmm. ìmọ̀fí ilẹ̀ aṣíwájú wọlé àwòlá bákan náà àlejò tó débọ̀ lálejò náà lẹ́tọ̀ tó yẹ kọ́ fún gbogbo kálukú yọ fún lẹ́tọ̀ rẹ̀ hmm. àtiwàsọ̀ dákọ̀hu annabi anabi ní sísá alìmánu sọ fún rẹ̀ àti dáadáa òdodo ọ̀rọ̀ ló sọ annali rabbika alayka akọ̀n wa inna li nafsika alayka akọ̀n wa inna li halika alayka akọ̀n wa inna li dayfika alayka akọ̀n fa àtikú láti haqqi haqqan tó hmm. kálukú ló máa ń lẹ́tọ̀ ẹni tó lẹ́tọ̀ tó gajù allahu jalla jalaluhu thumma rasuluhu li amin sallallahu alayhi wa sallam thumma abawayna hmm. níbi abawayna ni yàpọ̀ ẹnu ti fẹ́ wà díẹ̀ lọ́dọ̀ àwọn mi ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ súnnà yíkọ́ bí múnà àbàwẹ́ alamada alalmuallimin wal asatisa àwọn a máa gbọ́lá fún òbí ẹni méjèèjì ju àwọn tọ́já fa wà lọ àwọn afáwà náà lẹ́tọ̀ọ́ fún ẹ̀ka fún wọn hmm. bẹ́ẹ̀ni ó gbìyànjú báyìí bá máa ń sọ pé òǹbí ni bí ni ni òǹtọ́ ni ń tọ́ ni bóǹbí ni ò bá bí ni kí ló ń tọ́ ni ọ̀tọ̀ yóò tọ́ ọmọláńkiri hmm. jama so àwọn àfáà lẹ́tọ̀ confam ṣùgbọ́n ẹ̀tọ́ àwọn àfáà tẹ̀lé ẹ̀tọ́ àwọn òbí ni ìtànàbí bó ṣe rí nu ìtànàbí náà wá tẹ̀lé tọ́lọ̀ ẹ̀kọ́ ló yẹ kọ́kọ́ àtàgbọ́ yìí wọ́n lọ́wọ́ náà lórí lóṣẹ̀ ẹlẹ́gẹ̀jì ẹni tó gbọ́ àdájọ́ ọ̀sọ́lọ́ pé ah, káàkiri máa wọ́n torí kí ló ti gbọ́ àdájọ́ gan ó gbọ́ lásẹ́nìkan lórí àdájọ́ ìsọ̀rọ̀ ní afárá ń tọ̀ ìbé ìtàn béèrè pé ilé ìgbẹ́ ìdájì kí ni ṣó ń naṣá lẹ́jẹ́ náà lòun náà ni àdúgbò lòun tí ó ti jẹ́ tẹ́nìkan wá fi ń gbọ́lá fún ìyẹn rẹ̀ pé ẹ̀kàn kan bá jẹ́ ọ̀rọ̀ díẹ̀ tá kan sọ lórí ọ̀kọjá pé béèyàn bá jẹ́ àfà tó sì bẹ̀rù ọlọ́run tó sì dúró déédéé wọ́yẹ tẹ́bi sunnata nabi sallallahu alaihi wasallam fi jẹ̀níhi arakatihi wa sakanati ń tẹ́bi hu ikhwana hmm. في جميع حركاته وسكناته كما قال ابن أبي جمرة رحمة الله عليه وهو من هذه يعني أحد سلفنا الصالحين رحمة الله عليه اللهم كباني فوانو كيوان ابن أبي جمرة wọ́n lè dáàbò pọ́ntẹ̀ lè súnnà lẹ́bí lójú àti lónìí wọ́n lẹ́bí ẹ̀tẹ̀bí òfi kúlì máa dá harakati wa sakana so tabara fa tó yẹ pé bí ọ̀rọ̀ rẹ̀ dé náà ní tó gbogbo tasọ̀rọ̀ fàtì ẹ̀ movement ẹ̀ pátá o ma fi ń ṣe déédéé tí àrílọ́dún ànábì ànábì ló ṣe yìí mo fẹ́ ṣe ànábì ló sọ yìí mi lọ́mọ sọ gbogbo oríṣiríṣi àmọ́ fi ń tẹ̀lé ànábì hmm. kọ̀rọ̀ rẹ̀ ẹ̀fílẹ̀ láàrin wa tọ́lọ́m àti rí gbangba yìí pín dá kàmọ̀ tọrọ kó má bàjẹ́ lókù fẹ́rù hmm. àfá bẹ́ẹ̀ só lọ́lá láàrin àwọn mùsùlùmí ọlọ́lá mọ̀nà ìfẹ́ wà kó dùwà tó ń sọ ilé ìhàlẹ̀ rẹ̀ rí hmm. torí kó jáwó kọ́ sí eré fáwọn tí wọ́n kù bẹ́ẹ̀ ni àgbẹ̀kọ́ so àfá dáadáa ni ṣùgbọ́n ọmọ nǹkan náà yẹni ẹ̀kí láfàtà rí ẹni bá wá ṣe pé ìdàkejì ń tà yìí ni tó ń rí kò sí irú àfà tó wù jẹ́ tó hàn sí wa náà láti ṣèdájọ́ hmm. yẹn jẹ́ ọ̀kan lórí èyí tí kò sọ lágbọ́n lórí ọ̀rọ̀ yẹn ni wípé káyé sọ àwọn àfà di òòṣà káyé sọ àwọn àfà dẹbọ hmm. bọ́n bá ti ẹ̀dá gan káyé sọ wọn dẹbọ not to talk of ẹni tó yí pé ìtẹ̀lé súnà nàbì rí òfẹsẹ̀ múlẹ̀ ìtakò súnà nàbì ó fojú wọn kọjá bó ṣe yẹ ìyẹn jẹ́ ọ̀kan alimami abu abbas ibn taymiya rahmatullahi alayhi qala law lam yulad al bukhari ma darra bi dhalika al islam allahu akbar kí wo bá bí bukhari sáyé wàláhì wa mùsùlùmí àmì ta lùs ọdún fẹ́ gbọ́n gbọ́n lọ́sọ̀ yìí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fẹ́ forí lálẹ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fẹ́ forí lálẹ́ bí wọ́n mọ̀ nípa lọ. ọ̀gáńdà wọn sọ́dọ̀ sọ àwọn olóòtú fún yín lọ́jọ́ tó ti pẹ́ àwọn olóòtú kan tá ń sọ àfáà bì í. ilé ìjà sànẹ́bí wọn mọ̀ dòsà láwọn aṣọ àfáà kan tó dé lẹ́yìn lẹ́yìn dòsà awùsù bì lá. Abul Abbas ibn Taymiyyah qala Allahu lam bukhari ma darra bi dhalika al-Islam bá bí bukhari sáyé wàlá muslim ní alhajjájá na ìsàbórí fọ́dúnlá ní abi abdullah eh. yẹni abi dahud fún hmm. àbá bí kankan náà ta sọ yìí sáyé àwọn musulmi ò ní ta lùsì ìdí wọ́n ṣe fún wa báwọn ò ṣe ọlọ́run yẹ lómi tí ó ṣe ìtumọ̀ ẹni yẹn bàbá náà bá rẹ̀ nígbà mẹ́wàá nígbà tó ń tilẹ̀ sọ ti bukhari àwọn òṣèlú pé ìdí Buhari gbà lọ́wọ́ babalá bàbá bùn tèmi à yóò fẹ́ òun Buhari àti babalá bàbá bùn tèmi wọ́n fẹ́ tó mẹ́wàá tí wọ́n gbàdé babalá bàbá rẹ̀ kẹwàá tí wọ́n sọ pé bóyá jọ jẹ́gbẹ́ gẹ́lẹ́ wá kù mẹ́wàá pé ní sọ ni pé má bàbá babalá bàbá náà kẹwàá. a lose nothing ní Islam tẹ́lẹ̀ láàbà sọ local champion kan láwùjọ wa ẹgbẹ́ bàbá yín kan bìkan bàbá yín tẹ̀ ń sọ ni má bá bí àwọn mùsùlùmí ò lose bẹ́ẹ̀ la ń sọ gbangba láti sọ yìí lọ́wọ́ láti yíò lọ́dún sheikh ibrahim niyasu kaulaki as-senegali ma dọ́rọ̀ bí zálika lè islam wọ́n hmm, hmm. bá bí sheikh ibrahim niyasu kaulaki a musulmi ò ní ta lose a lose nothing bá mo sí orí ilé tọ́lọ́wọ́ bá ṣe fún wa torí ẹ̀ bá bá ń wá kan ẹgbẹ̀rún orú ẹni bẹ́ẹ̀ láàrin àwọn musulmi hmm. ọlọ́run fi èèyàn jẹ wá ṣùgbọ́n ta bá rí tán jẹ́ ni dáadáa ah, نعترف يعني بذلك الفضل أكبر الله طلع وباسي فون لأن الفضل لله يؤتيه من يشاء يعني يبقى ولا مبالي لهم فون الله والله أعلم لو ريكويشن سوكم جزاكم الله خير شيخ pé ok ẹ̀yẹn lọ ń bá fa àwọn fi hàn lọ ṣe àdúrà àwọn ẹ̀ṣẹ̀ wò bíra ìgbé tọmọ ìyàwó àgbà sọnù wàkọ̀dì bá bàtà fi súnà hmm. ó di lálàáfíà alákòjìmọ̀ súnà hmm. ẹni ẹ̀sìn wà pé súnà ò ní tíra ọ̀rọ̀ sì máa wá sáyé lẹ́kùnrẹ́ lórí ẹ̀nà insha Allah mustaqbalan nípa wípé àwa tí agbọ́lọ́wọ̀n bá gbọ́ta la jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ta ní sọ́lọ́n kámọ́jọ mẹ́hẹ̀ kámọ́sọ̀rọ̀ wá di lórí burúkú látara gbàgbọ́ ni o látara ìsìdúró tí gbàgbọ́ yẹn náà ni nǹkan kan bẹ tó jẹ́ náà àwọn sifatullah ìròyìn ọlọ́run sẹ́wọ̀n pé máa òwe kan bẹ nílẹ̀ yorùbá wọn ní abé eré ẹyẹ

ọba tó ní mọ̀ gbangba bó ṣe ń kọ̀kọ̀ àti gbangba náà ní lọ́dọ̀ ọlọ́run wàlá yakfa alayhi shay'un fil ardi wàlá fi sàmà gbogbo àti ìsọ ìní bẹnu kura ní ọlọ́run ní kò sí tó pamọ́ nù lẹ̀ ní àti ní sánmọ̀ sí mi ọlọ́run bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó hàn sọ́lọ̀ so bẹ́ẹ̀ mẹ́tẹ̀ bá tún ka kùránì lọ ó pọ̀ rẹpẹtẹ àlímọ́ ìsàn ti sòdúrù ọlọ́run nínú ẹ bá sọpẹ́rẹ́sàn fún yẹn lẹ́gbàá jáde lókù ẹ̀ lè mọ́ tí ń bẹ ní èròǹgbà ẹ̀ sáwọn ọ̀rọ̀ sáwọn sọ yín clear so lẹ́yìn ọba tí wá mọ́ kọ̀kọ̀jàmọ́ láyárí fún mọ̀sẹ́kbal wọlé mọ̀sẹ́kbal gẹ́ì bọ́ọ̀nù ọjọ́ iwájú tó pamọ́ ni tẹ́nìkan ò máa fọ́ lọ́hùn mm. so àwọn sáà ń gbọ́ mi fẹ́ ká fara balẹ̀ ká gbọ́rọ̀ yìí dáadáa ìjọ iwájú gẹ́ì bọ́ọ̀nù tó pamọ́ ni lámùhù illallah mafatihul ghaib wọ́lọ́n tó sọ́nà suratul an'am franchise tafsir la ya'lamuha illa Allah illa hu aywa ọlọ́n ní kọ́kọ́rọ́ tó pamọ́ kò sí lọ́wọ́ ẹni bọ́dí àfọ́dé ní ọlọ́n so ọlọ́n nìkan ló mọ̀ tó pamọ́ tó bá máa fi tó pamọ́ hàn yàn kan yóò jẹ́ òjíṣẹ́ ọlọ́run Hmm. ìwọ̀nba náà sì ní òfin hàn kó lè bá iṣẹ́ tó fẹ́ jẹ́ dé ògóńgó ìlànà ìfádọ́mi rọ̀sùn lẹ́nu ọlọ́run láyọ̀ àtẹnitá bá ràn yàn lójì sí ọlọ́run tí bùkátà pèpè sí ká fi kọ̀kọ̀ kan hàn òun náà hmm. òun sì kọ́ ló ní hmm. ọlọ́run náà ló ní láàyè ní ọlọ́wọ́n bá máa sọ pé makana Allahu lè yásàrọ́ lè mọ̀mí ní ìnà àlámà antum alayhi àtàyè ní ìfàlàkàdíza nínà tọ́yìbẹ̀ àyè ní ìfàlàkàdíza nínà tọ́yìbẹ̀ wà makana Allahu lè lé akún alàlgaibi antum àyè hmm. ní antum gairu rusul wal anbiya ẹ̀yìn tẹ́ iso jísí ọlọ́n tẹ́ isa nàbí ọlọ́ makana Allahu lè yùtì lé iṣẹ́ mbẹ́lẹ̀ kò sí okó mbẹ́lẹ̀ kò ìka mbẹ́ kò sí àbí bá kan sáájú òkútu náà ni pé alukurani gínà láfa kọ̀rọ̀ bá àdáhù bàbá ti ka kurani ọ̀rọ̀ ti dé yóò jẹ owó àbí àwọn làwọn jẹ́ ń ti wá rí bóná ti ń ṣe yẹn bóná ti ń ṣe yẹn bá nàbí ṣe dúró ju sí ọlọ́wọ́ bá tó ó tún láwọn òkú wọn dáhùn ní ká ibà tán yẹ òwúrọ̀ tó ń kó nǹkan àti tó ń fà nàbí láwọn ẹ̀bùn àti oríṣiríṣi àwọn nǹkan míì kì í sì jẹ sàrà níṣẹ́ ọ̀sìlẹ́nì kan tó dúró fún ẹbí tí olówó yóò nípa bá dáwà lọ́mọ bá gbèsè ayé ẹlọ́wọ́ máa ràn ẹ́ lọ́wọ́ àfáà tọ́lọ̀ ń bá sàlámọ̀ rí rẹ̀ bẹ́ẹ̀ túláàsì kan kó ṣiṣẹ́ ẹ̀ǹdí ká mọ̀ wá kan sí kan iná ọmọ kọ̀kọ̀ ìwọ ìwọ ọmọ kọ̀kọ̀ tó bá mọ kọ̀kọ̀ kó gbọ́ tí ń ṣe alágbègbè ńlẹ̀ yìí mo challenge bìdúrì ìsìs náà láì sí àyàfi ẹ̀yìn mọ kọ̀kọ̀ ẹ́ tọ́kùn lé tọ́mọ béèrè lọ́wọ́ pé táwọn wá wá délé tàbí ọmọ béèrè táwọn wá wá délé tàbí béèrè ni kankan mèsì lórí fóònù ẹ̀tọ́ ọmọ tó ṣe ní ọjọ́ tí ma ti tí wàhálà fi wá ẹlẹ́sìn rìn ẹjẹ́ mọ́ tàn yín ìsì mẹ́lú ọ̀rọ̀ Yorùbá wọn ní gbàgbọ́jẹ̀ wọn gbàgbọ́jẹ̀ gbàṣù ẹgbẹ̀ wọn gbàṣù ẹgbẹ̀ ẹ̀ ìbúnifẹ́ ni ó fọ̀ bọ́ọ̀lọ̀ yẹn ìbúnifẹ́ ó gbà ní wọ́n fẹ́ rí burúkú náà fẹ́ni ó fọ̀ bọ́lọ́yàn ó ìtún dá díẹ̀ fẹ́ni ọgbà àgùnbọ́ kẹ̀kẹ́ ìnáwó ọmọ gbàgbọ́ jẹ wọ́n ń tàn yìí kálukú náà wá ń gbé tàn sámọ́ kọ̀kọ̀ sámọ́ kọ̀kọ̀ anabi tọ́lọ̀ àwọn anabi ọlọ́run tọ́lọ̀ tó ló mọ ń fún gan kí anabi muhammad sọ kọ́ anabi wọn kún tó alámọ̀ gẹ́gbà lásàkàr tún mi lọ́rọ̀ kẹ́rì wọn máa masá ni yasó tó wáyé tó mo nímọ̀ nípa kọ̀kọ̀ ni hmm. láburúkọ̀ ọba ti ṣe ní nígbà tí ń bọ̀ ní ti mọ̀ pé ibi tí ó gbà wáyé ní ó gbà bòmíì ọ̀pọ̀n bá lọ́bọ́lọ́ sí ọpọ́n tó mọ́ fáwọn ànábì ọlọ́run nímọ̀ kọ̀kọ̀ tó síbẹ̀ náà ànábì ọlọ́run tó ní kànábì kílèmù pé òun nímọ̀ kọ̀kọ̀ kan o tó ń bá mọ kọ̀kọ̀ lábúrúkọ ọba tí sì ń láyé tó tó mọ ọbọ̀ náà ti mọ yẹ ìrọwọ́ ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ ni a máa wá sọ́dọ̀ àwọn wá sọ́dọ̀ àwọn yìí náà rè ọlọ́run fi ìyàtọ̀ dá lẹ́ẹ̀ sọ̀pọ̀ èèyàn ló wù ọlọ́run nìkan bẹ́ẹ̀ kó fún ìwà máa na rí ọlọ́run ẹja bẹ́ẹ̀ kò sẹ́ni nǹkan tó wù kó nìyẹn burú kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ́ babaláwo yìí máa ń ṣe alábìgbà ìyàtọ̀ nípa ní bá wọn fẹ́ra ṣebí tọ́rọ kọ́bọ̀ tẹ́yìn bá mú wá ni wọ́n jẹ ẹ̀yẹ mọ́ wà wọ́n bá ní kígbe láti ìdà tó da kòkòránì rí ní bá ń ṣe wọ́n wọ̀n bá ní hmm. àlà àfi bọ́n ní níbàmú pé agbé sẹ́gbẹ̀ẹ́ kan ni wà á rí àndìjà ìrí náà ní kòránì sọ wà á rí bí á nílùú làmọ́ àlẹ́sìn ẹ̀yà kòránì náà káfíńsì yìí náà fẹ́yìn náà àwárí fẹ́yìn kan ka kùránì ní tẹ́ ń ka òye yìí àbó yé mọ̀náfìkì ni hmm. ọ̀tọ̀ ní ti ń bẹ ní ọ̀tọ̀ ní tẹ́ǹsì gbọ́pọ̀lọpọ̀ àfáàdẹ̀ ṣe rí lásìkò láwùjọ ti wá láńsọ àtàwùjọ bòmí àwárí kan tó wá ń pariwo èyí tí ò ni wọ́n ní a máa tẹ yẹtọ̀ mọ́ ṣé nǹkan rí ni kẹ́ máa tẹ yẹtọ̀ mọ́ sí àbí ta afáwo lè fi jọ mọ́ nìkí lè fi jọ àbí ṣáàfì àbọ̀dẹ̀ máa tẹ yẹtọ̀ wọ́n ń ṣe gbogbo àwọn aráàmù gbogbo aráàmù wọn yìí ṣé ẹ̀ lọ́wọ́ aṣẹ́ gidi ṣe ẹ̀rọ̀ fẹ́ ń báwọn èèyàn lójú ẹ̀wọ̀n ń lu jìbìtì níbo ni Islam ti mú yẹn wá Islam yẹn fẹ́ sí jìbìtì ẹ̀mọ́ lu jìbìtì kò sí mẹ́lábẹ́ jíjá jálà bí jìbìtì ló bá dé ẹ̀gbọ́n kan lè ṣe definition mọ́ ẹ̀ jálàbà ọ̀yẹ́ jìnìbù kálọ̀ ń bá sọ jákujàku nù àtọ́lùkẹ́ ló láti sọ pé jálà bí ọ̀dà ọlọ́wọ́ sẹ́ gidi ṣe kọ́ yé máwọn èèyàn mógùn ẹgbẹ́ ogun àti àdúrà fún yín wọ́n gbẹ́nu sí ẹ̀fọ́ lágbàfọ̀ àbọ̀wọ́ sọ pé wọ́n dáa jùlọ lọ́dọ̀ Ọlọ́run tó lọ fi wọ́n àbí tó bọ́ ti ń ka Kùránì nǹkan kùránì ni òtúmọ̀ sí nǹkan kàìmọ́ yamọ̀ láti jẹ́ nǹkan kùránì tó gbọ́ ẹjẹ́ kí nǹkan yé àwọn èèyàn ẹ̀mọ́ fi dúdú pé fún fáwọn èèyàn bá wá fún náà nu tó bá ti wá rí rẹ̀ alọ́ta tó pọ̀ gan-an rẹpẹtẹ ṣùgbọ́n tó wá rí rẹ̀ agbára lọ́lọ́run náà ni tó gẹ́gẹ́ bí amara wọ́n tí wọ́n bá jẹ́ àwọn ikọ̀ àwọn ìyá wa ìkálukú ń pèpè sójú ọ̀nà ọlọ́m yóò lè lákọlákọ lára àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn wa náà ń rọ̀ wọ́n àwọn tí a àfáà náà kí a padà sẹ́yìn nídìí tí ọ̀dà wọ́n lọ́ọ̀ ثبت في حديث ابي امامه الباهلي قال انكم بني فرقه صدي بن عجلان قال بني فرقه بابانا قال النبي صلى الله عليه وسلم وصفون النبي صفوان ويبي جبريل وفيسين لين أن نفسا لن تموت حتى تستكمل رزقها وتستوعب أجلها فاتقوا الله وأجملوا في الطلب اتقوا الله وأجملوا في الطلب أنا بني ملكة جبريل وفيسين لين كيري محمد ما رو ميجي لورو ìjẹ́dà ó bá ní tí ó nà láyé tí ó bá ná sọ́kò ní kú ìjẹ́dà ó sì jẹ sẹ́nu tí ó bá jẹ sọ́kò ní jáde láyé kódà ó bá kó kele kan ọ́ jẹ kan tó kù láyé ẹnìkan ní hàn mẹ́fún onítorí ẹ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ níta ẹ bá fẹ́ dà láyé ẹ̀wọ́ alọ́nà tó dáa torí pé ẹ̀wọ́ alọ́nà tí ò dáa náà bọ́lọ̀ ń bá lẹ̀ lérí ẹ̀ lérí ọlọ́wọ́ kan fi wèrè sàdánwò fún yín ni ẹ̀rì ẹwà máa rìn láti ìlú Èkó lọ sí Ìbàdàn torí pé ẹ fẹ́ sógun owó eh, eh, eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so bọ́lọ̀ bá ìdí lọ́wọ́ ní tẹ́lẹ̀ àpọ́lé nípa ṣògùn owó kò sógun owó kan bí kan ẹni ọlọ́run bá fòsì rán gbogbo èèyàn ti ṣe ń lu àyè náà àrí gbogbo ẹ̀ ṣe ń lọ ẹlòmíì ṣe ó ya wèrè gbẹ̀yìn ẹlòmíì ṣe òṣì ẹ̀ tó lékún ẹlòmíì dẹ̀ ṣe ọlọ́run lánàá fún kìí ṣe tó ṣe ló lánàá fún dọ́lọ̀ ti kádàrá fún náà ní ẹnìkan ò mọ ti ń bẹ lọ́jọ́ iwájú yìí tọ́tàn ra ni ká máa bẹ̀ lọ́n tá a bá fẹ́ ká máa tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọsọ̀lá ìgbàdúrà kálukú wa torí ẹ̀kí ayé tójú bọlé káyékáyé gbégbékúgbé fún wa hmm. ká má tanra wa mọ́sẹ̀lẹ́ tán bá tàn wá tán gba dúkìá wa láyé ọ̀nà tó simple ni o yàtọ̀ sí pé kán wá ba ìgbàgbọ́ wa jẹ́ kán ba àkídà wa jẹ́ èyí tá a lọ fi jábọ̀ síwájú ọlọ́run ọba hmm. ẹni bá ṣerú ẹ̀kún tó ìsọ́dí kèfèrí àmọ́ sọ́dá lágbígbá hmm. kama qala an-nabiy sallallahu alaihi wasallam man afa warrafan aw kahinan hmm. fasaddaqahu bima yaqulu faqad kafara bima za bima unzila ala muhammadin sallallahu alaihi wasallam wa fi riwayatin lam tuqbal ọ̀pá ibi táwà yẹn òkú. ẹ̀dàkùn tí àtàwà ń pè ẹnìkan ń pè ẹ̀dàkùn mọ́ bínú kò bẹ́kọ̀ mú káàdífà àwọn ìkáwọn sọ́dọ̀ wájá kẹ́ bí ọ̀rọ̀ náà ń sọ wọ́n kó tọ̀rọ̀ àmẹ́bí ní sallallahu alaihi wasallam so ẹ̀dàkùn mọ́ bínú sí wa so alima ti wọlé ní ìsìn náà ẹ̀rọ ẹ̀rọ wàlúkùn sọ́rọ̀ ń sílẹ̀ ọ̀rọ̀ ní wọ́n sọ ọ̀rọ̀ ẹ̀wọ̀n bínú pé àìsí gbé ìpè yìí náà

àwa tí ojú wa àwa ọkọ wà níbi wọn ṣe ìlú àti fẹjẹ bá wa tírì ẹwọ àìsí wa ẹ bá wa fọwọ́ bọ̀ díẹ̀ lọ́dà tí ní ìkúrú jù nínú àwùjọ wa hmm. bíkọ́ àwọn kan ti ń ti ní ìgbẹ́gẹ́ iṣẹ́ pé iṣẹ́ àlùfáà hmm. iṣẹ́ àlùfáà ni. Hmm. There was program yesterday night

pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. ọ̀gá ló ti ní kí torí wọ́n ti pé wọ́n àwọn ìyá wa ọdún pé àájà lọ sí mẹ́kà. náà bẹ́ẹ̀. náà fẹ́ lọ sí mẹ́kà yóò wọ́n tún káwájà lọ kí àfáà ìpé báwo ni ọ̀dọ́ ṣe máa ń lọ sí mẹ́kà kí ọkọ̀ bá ní àwọn àdìkọ̀kọ̀ wa káwọn káàdùrà gbé ọ̀nà mẹ́ta báwo ni kì fẹ́ rí. láìsí gúgù ọjọ́ bí ìjọba láìsí gúgù. kápọ̀ pé bí wọ́n ṣe sọ ìṣúná rẹ̀ pé àbá àbá kíníkan láyé àwọn bọ́ọ̀lù Insha Allah. Jazakum Allah khairan. Barakallahu fiikum. Ẹ ṣeun adúgbẹ́. Ok àti kọ́lẹ̀ insha Allah. Likewise, like my mother now, even if you are the one of us. Màmá máa ṣọ́ ìwà tó bá tó tó tó kó mi o, jẹ́ kí n pé àwọn àwọn agbẹ́já, jẹ́ kí n pé àmì láì. Iná mú àwọn ọ̀rẹ́ ẹ má fi. Ẹ mà ti ń gbà lásìkò. Bẹ́ẹ̀ àlè mi. Mo travel, mo fẹ́ mo travel, mo wá pé mo rí ní Ramadan. Bí mo fẹ́ travel. Màmá máa sọ fún mi pé èyí ni mo kà ọ̀rọ̀ sí ọ̀dọ́ wọ́n ní kàjíkí ni wọ́n ní kàjíkí ni wọ́n wá ń lọ́pọ̀ kè àṣẹ màmá ní òṣìṣọ́ wọ́n wá ń fi wọ́n sílẹ̀ wọ́n tíráàpù wọ́n pa fò ní lọ wọ́n ti dé àwọn sáàpù ọ̀dẹ̀ wọ́n ti dé padà nínú ìyá wọn sọ fún ọgbẹ́ kan ah, màmá ti ń bẹ̀ tíráàpù ọ̀dẹ̀ mo fẹ́ bẹ̀ fẹ́ lọ sí ah, pé àwọn ọmọ ẹgbẹ́ tó wà lọ́wọ́ máa fọ̀rọ̀ wà lẹ́nu Hmm. wọ́n ní kẹ lọ bọ̀gún àfáà ní kẹ lọ bọ̀gún Inṣàlọ̀, ẹ̀rẹ́ gbọ́lọ̀, inṣàlọ̀. Àwọn ṣé kí náà ń gbọ́? Àwọn ṣé kí ń gbọ́, inṣàlọ̀. Barakallahu fiikum. Eh, barakallahu. Ọ̀rọ̀. Ọ̀rọ̀. Eh, ọ̀rọ̀ bí ẹ̀ tí máa kàn sọ ẹ̀ẹ́dàkùn bẹ́ẹ̀ ti sọ́dọ̀ ẹ̀ lọ́n lórí hmm. kò sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pọ̀lá torí ẹ̀ níta níbùkátà sí láwùjọ wa lè ní hmm. òun náà ni la ilaha illallah tó gbé tàwí ìdùwà fún wa Ani ní bùkátà sí ká tún gbọ́yé ọ̀pọ̀lọpọ̀ kan sọ lẹ́nu ni wọn àmọ́ tí láìlá wa gangan fúnra rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹbọ gan láìlá ìlọ́lá wa tako ìyẹn lọ́pọ̀lọpọ̀ wa tẹ́bà sí ẹbí bá bí súnmọ́ ò bá ti yé èèyàn láìlá ìlọ́lá wò ní yé èèyàn kò pọ́síbù ká má wa jẹ so genesis problem ọ̀pọ̀lọpọ̀ àfà ti ń ṣe bọ láwùjọ tiwa lénìí ni pé wọn ní mọ̀ nípa súnà nábì wọ́n fi kọ́ wọn àwọn tẹ́kọ́ wọn náà ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ nípẹ̀ nígbà bá sì nílà náà ní